إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́run àti orí ajẹ́jẹ́tọ́ ọlọ́run ọba fún annabiwa muhammad sallallahu alaihi wasallam atọ́rọ báyìí fún ọ̀rọ̀ alẹ́ annabi sallallahu alaihi wasallam náà àti àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbèrè alkiyama lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí tí ọlọ́wọ́n bá alikẹ́lá tí ó sàlẹ́sà àti ó ń túmọ̀ sí pé àláfíà ọlọ́wọ́n bá ìkẹ́ ọlọ́wọ́n bá àti ó yà jẹ́jẹ́ tán ọlọ́wọ́n bá kó máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. náà àlàyé tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ìpìlẹ̀ ilé tó yẹ sí pé a mọ ìjọsìn wa lé lórí àbí àwọn ìpìlẹ̀ tá ti máa mú àwọn àlámẹ̀rí ẹ̀sìn wa ilé tó yẹ sí pé yóò fi máa fi wá lọ́kàbalẹ̀ wípé ìlànà tá à ń rìn láti jọ́sìn fún ọlọ́run ọba ìlànà tọ́lọ́run ọba àlékelá yọ́nú sí ni àwọn àpìlẹ̀ yìí nìkan tí à ń sàlàyé fúnra wa pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sin Islam irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ gbìyànjú láti máa mú ẹ̀sìn rẹ̀ nínú àwọn àpìlẹ̀ wọ̀nyí òun ni ó fi lọ́kàn balẹ̀ pé nǹkan tó ń ṣe ẹ̀sìn tọ́lọ́wọ́ bá àlíkẹ́ láfi rán nábi sallallahu alayhi wa sallam ni òun ni ó fi kọ́ lọ́kàn balẹ̀ pé nǹkan tó ń ṣe ẹ̀sìn tọ́lọ́wọ́ bá àlíkẹ́ láyọ́nú sí ni na ẹlẹ́bàá ni à ń ṣe àwọn àlàyé lọ lórí ẹ̀ ní ìjẹjọ́ asàlàyé fún wa nípa ìmọ̀ mú àwọn ẹ̀rí ẹ̀sìn wa nínú al ilé tó yẹ sí pé òun náà ni almasdarul awwal tó jẹ́ pé òun náà ni ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn masadiru tashri' nínú àwọn ìpìlẹ̀ ibi tí a ti mú òfin ẹ̀sìn turkọ́ lọ́mọ bá lẹ́kẹ́ sọ pé wa nazzalna al-Qur'ana tibyana likulli shay ọlọ́mọ bá lẹ́kẹ́ sọ pé a sọ al-Qur'an tìbíyánà lèkúlè ṣe yìí ọlọ́run bá ní láti fi sí àlàyé gbogbo nǹkan wáwátá ni ṣeré lọ́bàá ló fi jẹ́ sí pé gbogbo nǹkan tá a bùkátà nínú àlámọ̀rí ẹ̀sìn wa àbí nínú àlámọ̀rí ayé wa gbogbo ẹ̀ pàwátá lọ́wọ́n bá lékẹ́lẹ́ ti sàlàyé fún ọ́nà al-Qur'anul Karim bá ní ma faratna fi kitabi min shay ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́wọ́n bá a ṣe àṣe ètò àwọn ọlọ́wọ́n bá ní kílọ̀ fi nǹkan lẹ̀ nínú alkitab nínú Qur'an tí a ṣàlàyé nínú àwọn kan táwọn èèyàn bùkátà láti gbàgbọ́ yẹ ọlọ́wọ́n bá láàfin nǹkan lẹ̀ nínú Qur'an láì ṣàlàyé gbogbo nǹkan wáwátá lọ́lọ́wọ́n bá ní kẹ́ ṣàlàyé fún wa nínú Qur'an Karim ẹnu mọ́ ni pé àwa mùsùlùmí a máa ṣèwádìí wípé gbogbo tí a bá fẹ́ sọ lọ́rọ̀ àbí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe níṣẹ́ a máa ṣèwádìí pé ǹjẹ́ ọlọ́run ọba àlékiọlá ǹjẹ́ ọlọ́run ọba àlékiọlá sọ ẹ̀rí kalẹ̀ fún nínú alukur'an àbí ọlọ́run ọba àlékiọlá fi ọ̀nà ànábì sallallahu alaihi wasallam sí wa pẹ̀lú wáhíyù tọ́lọ́run ọba àlékiọlá fi ránṣẹ́ sí ànábì yàtọ̀ fún alukur'anul karim torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn míì bẹ tó yẹ sí pé àlàyé ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ bá lè kí láfi hàn kò sí mọ́ alukur'an nínú sunna láti rí yẹn fún bí àpẹẹrẹ ń sìn tabalawo náà alukur'an karim ọlọ́wọ́ bá lè kí lọ́mọ pàwọ́ láti ni ọlọ́wọ́ bá lè kí lọ́mọ ẹ̀kírun ẹ̀kírun báwo láti kírun náà ǹjẹ́ ààrẹ ni tó lè fi alukur'ani ṣàlàyé bá ṣe kírun fún mi sí alukur'ani kọ́ wa bá ti kírun alukur'ani kọ́ wa bá ti kírun alukur'ani kan pa wá láṣẹ pé ká kírun yìí ni nínú alukur'ani àárí ẹ̀rí ìjọ́ràn yẹn pé èèyàn gbọ́dọ̀ máa kírun bẹ́ẹ̀ àmọ́ báwo láṣẹ máa kírun ọlọ́run ọba àlékelé ọ̀kọ́ wa nínú alukur'an ibi tọ́lọ́run ọba ti kọ́ wa ní inú sunna ló fi jẹ́ sí pé ẹni tó bá ń fọwọ́ bá sunna sẹ́gbẹ̀ẹ́ tó sọ pé ti sunna báwo irú ẹni bẹ́ẹ̀ ò lè rí islam ṣe eré lọ́fà ló fi jẹ́ sí pé ìkànnà àgbàfà tó kéwú lọ́dọ̀ àwọn tó kéwú lọ́dọ̀ imam ahmad rahimahullahu ta'ala tásì mọ̀ pé náà àyímọ̀ mẹ́rẹ̀ ní tá a ní nínú islam tí gbogbo mùsùlùmí ayé pátá tí a fún pé àwọn ìmáàmù mẹ́rin kan bẹ tọ́jọ́ sí pé gbogbo wa ní ẹnu wa kò lórí pé olùmọ̀ ni wọ́n ẹnu wa kò pa síwájú wa ni wọ́n jẹ́ nínú ẹ̀sìn yìí nínú àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí nínú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni imam ahmed wa alimam ahmed rahimahullahu ta'ala àwọn náà jẹ́ ìmáàmù ẹlẹ́kẹrin ìmáàmù alákọ̀ọ́kọ́ òun náà ni alimam abu hanifa rahimahullahu ta'ala ìmáàmù ọlẹ́ẹ̀kejì oná ni alimamu malik rahimahullahu ta'ala ìmáàmù ọlẹ́ẹ̀kẹta oná ni alimamu shafi'i rahimahullahu ta'ala ìmáàmù ọlẹ́ẹ̀kẹrin oná ni alimamu ahmadi ẹni tó wá kéwú lọ́dọ̀ àwọn tó kéwú lọ́dọ̀ imam ahmad tá ń pè ní alimamu barbahari rahimahullahu ta'ala wọ́n sàlàyé ọ̀rọ̀ kan nínú síra àwọn tó pè ní sharhu sharhu àlàyé nǹkan tá ń pè ní súnà òun náà ni wọ́n ṣàlàyé nínú tíra rẹ̀ wọ́n sọ pé ya'lam annal annal annal islam huwa súnà wa anna súnàtà hiya islam wọ́n ní lọ́ọ̀mà ìwọ mùsùlùmí wípé annal islam wípé islam tó lóun ṣe yẹn huwa súnà òun gangan ń pè ní súnà pé tí yẹn bá fẹ́ ṣe islam kí ni ó mójútó jama'a as-sunna i'lam anna al-islam huwa as-sunna lọ́mọ ipé islam gangan náà ń pè ní sunna wa anna sunnata hiya al-islam kó o sì lọ́mọ ipé tán pè ní sunna gangan islam islam ní sunna sunna ní kí ni ó islam wa la yaqumu ahaduhuma illa bil akhar al-imam al-barbahari ni ìkíní kejì wọn ò lè dúó ìsìláàmù yìí ò lè dúó àyàfi pẹ̀lú kí ó gbára lé súnà èyàn ò sì lè jẹ́ onísúnà àfi kó jẹ́ mùsùlùmí àìbẹ́ẹ̀kọ́ ni sí ìyàn lè jẹ́ onísúnà láì jẹ́ mùsùlùmí kó wá lóhun tẹ̀lé súnà ẹ̀rí pé rọrùn bẹ́ẹ̀ so jẹ́ sí pé ẹgẹ́ bí ò sí rọrùn fún yàn kí yàn jẹ́ onísúnà láì jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ò sí rọrùn kíyàn léyàn sí islam kó ní kò sí kàtọ́kàn pẹ̀lú súnnà wa anna sunnata hiya al-islam wa la yaqumu ahaduhuma illa bil akhar so ile bá ti láàrin wa pẹ̀lú yín tíra ọlọ́run ọba náà ni iná láà máa lò tẹ́ bá ti fẹ́ bá wa sọ̀rọ̀ tó bá ti lè kọjá tíra tó bá ti lè kọjá alukur'an à nígbọ́ sangiliti làwa kur'ani sangiliti gbogbo èèyàn tó bá ti dúró pé kur'ani sangiliti nìkan ni wọ́n máa lò irú ẹni bẹ́ẹ̀ ẹni bí èèyàn ni kìí ṣe mùsùlùmí gidi nítorí ṣàhádà wa tá a ṣe méjì ni أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله ajẹ́rìí pé kò sí ẹni kankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi Ọlọ́run Ọba Allah a sì jẹ́rìí pé kò sí ìlànà kan tí yẹn lè fi jọ́sìn fún Ọlọ́run Ọba tó fún ìlànà Nabi sallallahu alaihi wasallam ìtumọ̀ ṣàhádà méjèèjì nìyẹn ajẹ́rí pọ́lọ́run ọba nìkan lọ́tọ́ láti máa jọ́sìn fún a sì jẹ́rí pé ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ọba ni tọ́lọ́run ọba rán sí wa jẹ̀mọ́ àtọ́lọ́run àlékẹ́lá bá yàn pé kọ́ wá pè wá a ń láti dá òjíṣẹ́ yẹn lóhùn àbá ní láti dá bá dá òjíṣẹ́ Ọlọ́run ọba lóhùn irú ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tí ó bá dá olùpèpè ọlọ́run bá lóhùn ọlọ́run bá nírú ẹni báyìí kò ní ní ẹnìkankan tó lè gbàálẹ̀ nínú ìyà ọlọ́run bá tọ́jú bẹ̀rẹ̀ kìyàmà torípọ́ ọlọ́run bá lẹ́kẹ́ ló fìyà jẹ ọlọ́run bá ní kò ní mórí bọ́kù bí ìyà ọlọ́run bá gbogbo ẹnikẹ́ni tí ó dá àwọn olùpèpè ọlọ́run bá àwọn òjíṣẹ́ ọlọ́run bá tí ó dá wọn lóhùn ló fi jẹ́ sí pé ọ̀ràn ayẹni kásì kí ni ká dá ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ọlọ́run ọba ní ya ayyuhal ladhina amanu istajibu lillahi walirrasuli idha da'akum lima yuhyikum ọlọ́run ọba ní mo pè ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo istajibu lillahi ẹ dá ọlọ́run ọba lóhùn nígbà pè yín walirrasul ẹ sì dá òjíṣẹ́ ọlọ́run sórí nǹkan tí ó mú yín ṣe tí ó mú yín gbégbé sí ayé ìrọ̀rùn nílé ayé tí ó dẹ̀ mú yín sẹ̀mí ìrọ̀rùn lálùkìyàmà ìsìtẹ̀jíìbù ọlọ́ba ni ẹ̀dá wọn ẹ̀dá ọlọ́wọ́n bá tòjíṣẹ́ ọlọ́wọ́n bá sallallahu alaihi wasallam torí pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti dáhùn ìpèpè ànábì kò dáhùn pèpè ọlọ́wọ́n bá tọ́ra ànábì sí nìyẹn torí pé ànábì sallallahu alaihi wasallam wá jẹ́ iṣẹ́ ara rẹ̀ nílé ayé iṣẹ́ ọlọ́wọ́n ọba lọ́wọ́ jẹ́ so ọlọ́wọ́n ọba ní kẹ́lọ́pàá láṣẹ pé kọ́ máa pè wá a sì gbọ́dọ̀ máa dá lóhùn ni torí pé òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni torí ọlọ́wọ́n ọba àlékẹ́lá mi sọ pé man yuti'ir rasula faqad ata'a ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá ti lè tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́n ọba faqad ata'a Allah ọlọ́ni ní pàápàá irú ẹni bẹ́ẹ̀ ti tẹ̀lé ọlọ́wọ́n ọba nìyẹn nítorí pé ọba torí pé òjísí ọlọ́run ọba yìí bó ní pè wá lọ jàmáà ní pè wá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ló sì ránṣẹ́ so yìí ìdáná ló fi jẹ́ pé tó bá ti dá òjísí ọlọ́run ọba lóhùn ta ló dá lóhùn jàmáà ọlọ́run ọba ló dá lóhùn yẹn ọlọ́run ọba nírú ẹni bẹ́ẹ̀ dá lóhùn yẹn so nítorí àlọ́ jẹ́ pé shahadatu anna muhammad rasulullah ta ṣe ìtumọ̀ rẹ̀ ni pé ta'atuhu fima amara a ti jẹ́rìí pa nabi sallallahu alaihi wasallam lámà tẹ̀lé lórí gbogbo tánàbí sallallahu alaihi wasallam bá pàwọ́ láṣẹ ká máa ṣe wa tasdiquhu fima akhbara gbogbo tánàbí bá sì fún wa nírò a ti gbà pé lódodo bẹ́ẹ̀ náà lórí tánàbí sallallahu alaihi wasallam bá fún wa nírò pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ àbí nǹkan báyìí ó wáyé ọ̀ràn yẹn ni ká gbàgbọ́ lódodo pé nǹkan yóò ṣẹlẹ̀ náà ni bánàbí sì fún wa nírò bẹ́ẹ̀ náà ni ó ṣe rí wàṣínábù ma náà àìhù wa zajar gbogbo tánàbí sallallahu alaihi wasallam bá kọ̀ fún wa ọ̀ràn yẹn ní ká jìnà sí wa alla yu'bada illa wa alla yu'bada Allah illa bima shar'a kásì gbà yípe sí ọlọ́run ọba àyàfi pẹ̀lú ìlànà tọ́lọ́run ọba àlúkẹ́ láfihàn náà nabi wọn ló jẹ́ kó pé ọ̀ràn yẹn ni kéèyàn máa tẹ̀lé súnà nàbí sallallahu alayhi wa sallam ọ̀ràn yẹn ni ká máa padà síbi súnà nàbí lórí gbogbo àlámọ̀rí ẹ̀sìn wa torí pé a lè mọ Ọlọ́run bá sìn àyàfi pẹ̀lú ìlànà súnà ni mo fi bí wá lè rìn ṣáájú pé tá a bá fẹ́ kírun nísìn ṣé alukur'an sótó láti fi kírun ìntàfi màrún kí ìntà màrún kí jàmáà súnà ni súnà lèyàn tẹ̀lé tí ó fi mọ̀rún kí gbogbo ẹnikẹ́ni tó bá ní súnà nẹ́bí ọ pàtàkì nínú ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ ò ní kírun nìyẹn torí pá bí léèrè pé nínú alukùránì mú bá ti kírun wa sàlàyé bá ti kírun ẹ wo suratul fatiha a máa ń ké lórí irun yẹn bó ṣe jọ́ra yẹn tó ẹ lérí jọ́ra yẹn nínú alukùránì bẹ́yàn bá sì ké suratul fatiha lórí irun jàmáà sónírun àbí nírun ní tá a fi pé ọ̀nà yẹn ní súnà nìyẹn nítorí wọn bá alékè lásán náà kúránì pé faqara'u ma tayassara min ọlọ́wọ́n bá ní ẹ máa ké ilé ìtọ́bá rọ̀ yín lọ́rùn nínú alkùránì lórí irun faqara'u ma tayassara minhu a súnà lọ́jọ́ kó yọ wípé eléyìí tá a máa kéré tọ́bá rọ̀ wá lọ́rùn nínú Qur'an lórí irun òun náà ni súrọ̀ tá a fi lé súratul Fatiha lẹ́yìn tá a bá ké Fatiha tẹ́ni fún bí àpẹẹrẹ kẹ́nìkan wá fẹ́ kírun sí kọ́ wá ní ṣe bọ́lọ́mọ bàálẹ́ gbàdọ̀ pé faqra'u ma tayassara minhu sùkọ́ wá bẹ̀rẹ̀ irun Allahu akbar tó sì Allahu ah, tí o bá fẹ́ gbọ́ a imam ẹ̀ sì ké fatia tọ́ba ni ẹ mọ màmá ni ké fatia ni pé wọn wá tá a lásọ pé àà yọrọ ajánu lẹ́yìn àlọ́ tún abẹ́ ẹ̀kọ́ ni torí pé a gbà pé àà ah, irun tó ń kí àrírí láyé kò sẹ́ni tó kírun báwọn rí abẹ́ ẹ̀kọ́ ni so pé ọkọ̀ ké fatia ni lẹ́yìn lọ́wọ́ fi nǹkan lé kódà bó fi nǹkan lé gan irun rẹ ti lálàáfíà tó ti ké suratul fatiha àwa ah, lè rí ẹ̀rí ìjọ́ran yẹn suratul fatiha àbí rukniyatu al-fatiha ìjẹ́ orígun irun suratul fatiha báyìí pété ìrun bá ti lè ké ìrun ọ̀làlàáfíà àlè rí ní kankan junu súnà lọ kódà suratul fatiha ibi tó lágbára dé béèyàn bá gbàgbé sí òkè suratul fatiha yóò tó rùn kiri fún bí àpẹẹrẹsì èèyàn gbàgbé kò ké suratul fatiha ní rọ́ka alákọ̀ọ́kọ́ ó ti wá wà ní rọ́ka alákọ̀ọ́kọ́ sùjúdù sùjúdù sáhúwí ìforíkalẹ̀ ìgbàgbé kò gbé kò gbé fatiha ó padà tán kí ni tí ẹ̀bá ti wá kírun tán lọ́wọ́ arán ti pé à ah, ìmẹ̀kẹ́ suratul fatiha ní rọ́kẹ̀ ẹlẹ́kejì yóò wá tó kábàrọ̀ sí yóò wá bẹ̀rẹ̀ irun rẹ̀ láti rọ́kẹ̀ ẹlẹ́kejì yẹn padà yóò wá fi kí tán kò ní kí rọ́kà aláwọ̀kọ́ yẹn mọ́ torí pé ó ké suratul fatiha yóò wá fi yókù yóò fi jẹ́ ẹ̀nẹ̀ tí ò bá ti pẹ́ tó bá yẹ pé kò ti pẹ́ tó fi rántí tó bá yẹ kó ti pẹ́ yóò tó run yẹn kí completely subhanallah eléyìí báyìí sì nínú súnnà láti rí a gbogbo àwọn nǹkan tá ń ṣe lórí ìrun yìí àlàyé ìfọ́sọ́wẹ́ lórí nípa àrùn inú súnnà láti rí àlàyé ìfọ́sọ́wẹ́ bá ṣe gbáwẹ̀ inú súnnà láti rí kí láwọn nǹkan tó báyàn láwẹ̀ jẹ́ inú súnnà láti rí ẹ̀ inú al alukoran kí ó sàlàyé fún pé tẹ́ bá jẹun àwọn yẹn ti bàjẹ́ àbíbo láàrin wà ní alukoran pé tẹ́yẹn bá ti jẹun o àwọn yẹn ti bàjẹ́ àbí tẹ́yẹn bá ti mú mi àbí tẹ́yẹn bá ti súnmọ́ ìyàwó yẹn àwọn yẹn ti bàjẹ́ ìbò lọ́wọ́ ní alukoran inú súnnà láti rí kí ẹ̀wá nítorí pé súnnà pàtàkì lọ́dọ̀ tóun ajẹ́ pé tó bá ti súnmọ́ ìyàwó rẹ̀ yóò nígbà tí ó ti sínú alukoran àwọ̀ ọ̀bàjẹ́un yóò kò yìí síbi kan tá a ti mú àlàyé ìlàlàáfíà wẹ̀ àbí àyìnmá làlàáfíà rẹ̀ tọkọjá nu súnà kò ní orígun ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ wo zaka yíyọ ọlọ́run ọba àlékè lọ́kàn pa wá láṣẹ náà Al-Qur'ani pé ẹ zaka ìtọ́lọ́run ọba àlékè lọ́kàn pa wá láṣẹ nìyẹn zaka àmọ́ èlò lówó yẹn tó tí zaka ó fi wọ́ ẹ̀ lè rí ẹ̀yà kankan tó sàlàyé ẹ̀ bákan náà èló lẹ́wàá nígbà tó yín bá ti jẹ́ owó tí zaka wọ̀ ẹ̀ lè rí nínú Al-Qur'an iye tẹ́ yọ nínú owó yín bákan náà kí ni gbèdéke àsìkò tí ó lè kọjá lórí owó tí zaka wọ̀ tó yóò fi yọ zaka ẹ̀ lè rí nínú Al-Qur'an kò yẹ bá mi sìn hadith anabi sallallahu alaihi wasallam ló jẹ́ kó yọ wípé iye owó téèyàn ó kójọ ni táàsọ̀ kó rẹ̀ níbẹ̀ ti lẹ́tọ̀ọ́ kọ́yọ̀ zaka tó bá ti wá níre iye owó yẹn ọdún kan gbọ́dọ̀ yé ọgbọ́dọ̀ rí ọgbọ́dọ̀ rẹ kọjá lórí owó yẹn tí ò dínkù sí iye tí yà zaka wọ̀ ìgbà yẹn ni ó tó lẹ́tọ̀ọ́ sí àṣìjọ zaka nítorí ẹ̀yẹn lè ní owó tó tó zaka yọ àmọ́ nígbà tí ọdún ọba fi parí kọjá ẹni tí ò lè yọ zaka mọ́ torí nígbà tí ọdún ọba fi parí owó yẹn lè ti dínkù sí owó tí zaka wọ̀ fún bí àpẹẹrẹ ká sọ pé lásìkò yìí zaka seven hundred thousand pé owó tí yóò ní lọ́wọ́ tí zaka wọ̀ nú ẹ̀ seven hundred thousand ni seven hundred thousand yìí tí ẹjọ́ tí bá ti ní lọ́wọ́ ká sọ pé mo ní seven hundred thousand lọ́wọ́ lónìí ọjọ́ òní náà ló pé sí mi lọ́wọ́ òní náà ni bàtí wàá tó bá fi di ọdún tó bá fi wá di ọdún kẹrin sẹ pé ó di ọdún tí ń bọ̀ dédé ìwòyí lọ́dún tí ń bọ̀ dédé ọdún kàbí ó dìgbà yẹn kí tówó yẹn bá wá dínkù sí iye tí zaka wọ̀ tí ò dínkù seven hundred thousand yẹn ìgbà yẹn ni zaka tó wọ̀ àmọ́ nígbà tọ́dún bá fi yípo bóyá ó di ní oṣù kọkànlá ẹwọ ọdún ti fẹ́ parí oṣù kọkànlá owó yìí wá dín sí five hundred thousand àbódí sí six hundred and fifty thousand àbódí sí six hundred and eighty thousand àbódí sí six hundred and ninety nine thousand six hundred and ninety nine thousand seven hundred thousand sí ni zaka wọ̀ zaka wọ̀ mọ́ súnnà inú àlàyé súnnà láti rí gbogbo eléyìí náà èló láwà tún yọ nínú owó yìí súnnà ló ṣàlàyé ẹ̀ fún wa pé iye báyìí lẹ́yọ gbogbo àwọn eléyìí sì ní téèyàn bá yọ yóò jíyà lọ́dọ̀ Ọlọ́run bá jàmáà súnnà wá sọ̀rọ̀ yàbí èso ọ̀ràn yà báyìí ọ̀ràn bá sì ṣe hajji tafasilu kí la ṣe ní hajji kí làwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe tó jẹ́ nǹkan èèwọ̀ kí làwọn nǹkan tí yóò ṣe tó bà hajji jẹ́ kí làwọn ṣe tí yóò ṣe tó tún hajji ṣe nínú súnà lẹ́tìrí ẹ ṣe tọ̀wáfù lẹ́ẹ̀méje ìbọ̀lọ́wà lọ́lù Qur'an ẹ ṣe sáyù láàrin Qur'an nítọ́lọ́wọ́n bá alékẹ́lá sọ ní pé inna safa wa min sha'airillah faman hajja albayta aw i'tamara fala junaha alayhi an yatawafa bihima abẹ́ẹ̀kọ́ ni ọlọ́wọ́n bó ni inna safa wal marwa ọlọ́wọ́n bá ní dájúdájú safa àti marwa òkè ní jẹ́ méje òkè ní jẹ́ báyìí ní maka ìbà tó ń tukútukú ó ó ní safa ó lálàájì kàmẹ́rì náà ó ní marwa wọ́n lálàájí adam a'udhu billah àwọn náà ń jẹ́ sọ̀fà àti marwa ẹ lọ bí àwọn tó bí wọn léèrè pé ṣé ńgbà tán bí wọn sọ wọn ní sọ̀fà àti marwa kẹwọ́n bí tí àwọn èèyàn bí tí wọ́n ya olódodo nípa ẹ̀sìn ọlọ́run bá òkè ní jẹ́ sọ̀fà marwa òkè ní jẹ́ bẹ́ẹ̀ mẹ́kà ló sì wà ọlọ́run bá ní méjèèjì min sha'a'irillah nínú àwọn àmì ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ faman hajjal bayta kẹ́lẹ̀ bá mọ̀ pé maka lọ́wà ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá ṣe hajji lọ sílé olúwa faman hajjal bayta so bá ní sí kẹ́lẹ̀ bá mẹ́kẹ́ sí bàbá kamẹ́lá àti bàbá dáàmù ní o ọlọ́ni faman hajjal bayta fala junaha alayhi ayya tawwafa bihima ọlọ́ọ̀bá ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe hajji ọlọ́ni kò sí ẹ̀ṣẹ̀ fúru ẹni bẹ́ẹ̀ kó ṣe tọ̀wáfù láàrin méjèèjì àmọ́ ẹ̀yí ẹ̀mẹ́ lò lè yóò ṣe tọ́fà wà ní márùwà lèyàn ṣe tọ̀wáàfù láàrin sọ̀fà àti márùwà súnà ló jẹ́ ká gbàgbọ́ yẹ òkúta lẹ̀ mọ́sẹ̀tání ọ̀ràn yẹn ni nínú ṣe hajj sọ ọba náà lùkùrán ìbí lọ́wọ́ bá lẹ́yà sọ náà lùkùrán pé tẹ́bá ti ṣe hajj ẹlẹ́kùn mọ́sẹ̀tání ìbí lọ́wọ́ náà lùkùrán ọ̀ràn yẹn sí ni kíyàn jùkù mọ́sẹ̀tání ọ̀ràn yẹn ni kéèyàn lọ sí àrọ̀fà kódà béèyàn bá lọ sí hajj tí ó bá sí àrọ̀fà tí ó bá lọ sí àrọ̀fà irú ẹni bẹ́ẹ̀ ò ní hajj níbo ló wà ní alukur'an hadith mi ní kó wíwáyé pé alhajju àrọ̀fà ìtàn pé ní sẹ́ hajj tó pàtàkì jù òun náà ní àrọ̀fà gbogbo ẹnikẹ́ni tó bá lọ sí hajj ó bá dijọ́ àrọ̀fà ó ní ẹ̀wò èmi wá sinmi ní hajj nípa èmi ọmọ ráàyè wàhálà kankan èmi wájì èmi wá sinmi ní òkè kásì parí wàláhì rẹ ẹni bẹ́ẹ̀ ó se mílíọ̀nù lófò kò lọ sí àrọ̀fà àìmẹ́yà àwọn alálàjì ni wọ́n lọ sájì wàláhì tí wọ́n lọ sí àrọ̀fà wọ́n jókòó sínú hòtẹ́ẹ̀lì níjọ àrọ̀fà ni wọ́n ní rọ́ <laughs> èmi wá sinmi ní ájì ni mo wá sinmi ni nígbà tí ọmọ lọ sí lọ́hùn ó sọ owó àwọn tí ó àwọn tí ó ó wúlò fún wọn kò kówó fún wọn ká lọ sí tiẹ̀ sókílá yẹ́ fàyọ́ bẹ̀ ni pé ìntàfẹ́jẹ́ kó yé wa ni pé ká máa pàtàkì súnà gbogbo àwọn nǹkan wọ̀nyí a lè mọ Ọlọ́run bá sìn a dẹ̀ lè rí Ọlọ́run bá sìn láì mọ pàtàkì súnà mo sọ pé Imamul Barbahari sọ pé ilam anna islam huwa súnà wa anna súnàtà hiya islam wa la yaqumu ahaduhuma illa bil-akhar pé ìkéníkejì wọn ò lè dúró láìsí súnà ló jẹ́ pé kẹ́lẹ̀ bá ń pé al ò lè dúró láìsí súnà o ò lè kírun láì fi súnà o ò lè gbàwẹ̀ láì fi súnà o ò lè lọ hajj láì fi súnà o ò lè yọ zaka láì fi súnà o ò lè gbọ́ tawhid yẹn láì fi súnà nítorí bí pé gbogbo ẹnikẹ́ni tó ní súnà tó yẹ gẹ̀rẹ́ ní súnà ó fẹ́ islam ara ìjẹ́ ni o ò rí islam ṣe láì súnà kò rọrùn bẹ́ẹ̀ kò rọrùn bẹ́ẹ̀ ẹ ọwọ́ táwọn yẹn fi mú súnà láwùjọ wa lónìí wọ́n ni súnnà òun náà ni pé yùthábù fa'iluha wà la yu'aqabu tarikuha ẹni tó bá ṣe yóò gbà ládá àmẹ́ni tí ó bá ṣe ò ní lẹ́sẹ̀ ẹni tó bá ṣe yóò gbà ládá àmẹ́ni tí ó bá ṣe ò lẹ́sẹ̀ àwọn kéwú kíkéwú táwọn èèyàn ń ké nìyẹn nítorí ẹlòmíjẹ́ sí tẹ́ bá ti ṣàlàyé súnnà fún wọn wọ́n bẹ́ẹ̀ tí ó pàtàkì ní ẹ̀dàkùn sí íńtẹ́ sọ ṣe súnà ni àbí kéèṣe súnà ẹbá ti ní súnà ní ọpẹni fọ́nà ọlọ́run sí wọ́n ní súnà ni <laughs> àyàmí kọ́kọ́ já náà mọ̀rọ̀bẹ́nu kùránì lẹ́sọpọ̀ wà ní mọ̀rọ̀pọ̀ ọ̀nà ẹ̀yẹ ni a'udhu billah definition súnà lọ́dọ̀ àwọn èèyàn wá ní pé in tí èso ọ̀nà yẹn in tá a bá ti hadithi ní èso ọ̀nà yẹn àmọ́ tá a bá ti bánu mo fi ọlọ́run bá búra wàlọ́hì kò sí àfa ẹ̀sẹ̀ kankan ní àfa àfa tó kéwú ẹ̀sìn yanjú tó wíru ẹ̀ kátàkátà lèyàn wí ẹ̀ tẹ́ ẹ bá ti lè rí ẹnìkan tó kọ́ sínú tíra rẹ̀ bẹ́ẹ̀ àbí ní kéwú kátà ti ń kọ ẹ mọ̀ pé wọn mọ kéwú òye wọn kéwú lọ́sọ́nà báyìí àwọn lọ́sọ́nà airport ni ẹ̀rọ àkọsẹ́ lè pàdé ara wọn bàtí kéwú lọ́sọ́nà bíi kéwú lọ́sọ́nà ọ̀yun táwọn lọ́sọ́nà airport sẹ́ pé wọ́n bá ṣe ń lọ wọ́n máa jìnà síra wọn sí bọ́n kálukú bá ṣe ń tẹ̀síwájú sí bẹ́ẹ̀ ni àwọn ń jìnà sí kéwú sí wọ́n ń jìnà sí kéwú sí rán pátápátá ni nínú al-Qur'an a lè rí tọ́jú ọ̀ràn èèyàn tí èso ọ̀ràn èèyàn nínú al-Qur'an nínú súnà a lè rí tọ́jú ọ̀ràn èèyàn a sì lè rí tí èso ọ̀ràn èèyàn nínú súnà hadithu nínú hadithu annabi ari nǹkan tó jọ ọ̀nà yẹn àti nǹkan tí èso ọ̀nà yẹn ẹgbẹ́ bẹ́ẹ̀ jẹ́ pé náà Qur'an ari nǹkan tó jọ ọ̀nà yẹn àti nǹkan tí èso ọ̀nà yẹn fún bí àpẹẹrẹ kéèyàn fún ọmọ lọ́yàn fún ọdún méjì sọ̀rọ̀ yẹn ni àbí èso ọ̀nà yẹn jàmáà kìí sọ̀rọ̀ yẹn ó sì wà nínú Qur'an ló sì wà ọlọ́run bá rí ká sọ pé walwalidat yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada liman arada an yutimma ar-rida'a ibi tẹ́rì wà gangan nígbà tí èfi sọ̀rọ̀ yẹn ọlọ́ni liman arada an yutimma ar-rida'a fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ fún ọmọ lọ́mú dákẹ́ so ntọ́lọ́wọ́n bá yẹkẹ́lá fi alákọ̀ rẹ̀ tọ́lọ́wọ́n bá yẹkẹ́lá fi sọ́mọ́ al-irada òní pé kìí sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ ọ̀rọ̀ yẹn ni ọlọ́run ní sọ pé liman arada ọ̀fẹ́ ọ̀fẹ́ ọgbọ̀dọ̀ sẹ́ni àmọ́ nígbà tó ti di pé liman àrọ́dà ó mìí békè sọ̀rọ̀ ẹni ẹni tí ó bá fẹ́ bẹ́ẹ̀ ńkọ́ ó lè fún lọ́yìn lọ́dún kan ó lè fún lọ́dún kan àbọ̀ àmọ́ fẹ́ni tó bá fẹ́ ṣe dáadáa liman àrọ́dà ayù tí mọ̀rọ̀ kí ni ó ṣe hàwùlẹ́yìn ní kàmìlẹ́yìn ọdún méjì ó pè pérépéré nínú alukuran lọ́wọ́ àkejì sọ̀rọ̀ ẹ̀ káyàrá ẹni lówó tàbá fẹ́ yára ẹni lówó ká wa ọ̀rọ̀ yẹn ní ká kọ́lẹ̀ àìmọye owó tàyẹ́ láàrin ara tá àbúrẹ́ ìrìwá tá àkọ́lẹ̀ ṣé báyìí nìsí ọlọ́run bá sì ní yá ayọ́ lẹ́bí na amam idha tadayantum bidaynin ila ajali musamma faktubu kéésọ̀s kéésọ̀s ọ̀rọ̀ yẹn ní ká kọ́lẹ̀ inú alukur'an ló ṣe wa àwọn mẹ́yàwó alámọ̀rí bẹ́ẹ̀ tó wà nínú alukur'anul karim tí ń sọ̀rọ̀ yẹn àìsìn mẹ́yà lámẹ̀rí tó ẹgbẹ́nu súnà lọ́wà ọ̀ràn àyàn sí ní kíyàn ṣe irú ẹ̀ láwọn ilé ìta ti kà síwájú síwájú yẹn so ní tábẹ́ fẹ́ lè pè wá sákìyèsí ni pé gbogbo ẹnikẹ́ni tẹ bá rí tí bá ti ń yẹ̀ gẹ̀rẹ́ ẹnu sí súnà ẹ mọ̀ pé ẹni bẹ́ẹ̀ aláìníkànṣe inú ẹ̀sìn ni ọfẹ́ máa ṣẹ̀sìn lórí ìfẹ́ inú ara ẹ̀ nìyẹn ìfẹ́ inú ẹ̀ lọ́fẹ́ máa ṣẹ̀sìn ìyí tí ìfẹ́ inú ẹ̀ bá ti gbà wọlé òun náà ni ọmọ ṣe kí ni o òun náà ni ọmọ fi sin lọ́wọ́ ba ìyí tí ò bá ti bá fẹ́ inú ẹ̀ mu yóò jùnú nítorí ẹ̀ ní òfin fẹ́ takọ́ yádà ní òfin fẹ́ gba dídè pẹ̀lú súnà kọ̀ọ̀fẹ́ kọ́ pé súnà ni ọmọ àdéhùn pé gbogbo táwọn bá fẹ́ ṣe nú ẹ̀sìn súnà láàmà fi dé so lánà báyìí eléyìí ti ká mọ pàtàkì ìgbàgbọ́ yẹ ẹ̀sìn ọlọ́run ba bí ìmọ̀ tẹ̀ ẹ̀sìn ọlọ́run ba lórí súnà nẹ́bí sallallahu alaihi wasallam eléyìí lọ́ba ló fi jẹ́ sí pé tálíbà àmọ́ alimamu Shafi'i nínú tíra wọn tán pè ní ar àrísàlà ni imam shafi pé tíra yìí tíra yìí wọ́n kọ́ nípa usulul fiqh wọ́n kọ́ nípa ìmọ̀ tí ń kọ́ ni báwo la ṣe mú ẹ̀rí àwọn ìpìlẹ̀ bí táà ti máa mú ẹ̀rí fíkíù àgbọ́yé ẹ̀sìn ẹ̀rí bá ti sin lọ́wọ́ ọba ibùdó àti máa mú síra yìí ní sàlàyé ẹ̀ fún wa alimami shafi wọ́n sọ pé wọ́n ní báàbù fardillahi ta'ata rasulillah wọ́n ní báàbù tí ń sọ fún wa nípa wípé ọlọ́run ọba àlékẹ́lá ṣe lọ́rùn ẹ̀rí wa lórí ká máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba ṣe kí ni o ó ṣe lọ́rùn ẹ̀rí wa lórí ká máa tẹ̀lé ọlọ́run ọba àlékẹ́lá jẹ́ ó dẹ̀ jẹ́ kó yọ pé ìtẹ̀lé ànábì sallallahu alaihi yìí ó wà maqrunatun bi ta'atillah ó ń kẹ́gbẹ́ ó jọ ń rìn pẹ̀lú ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá ní láwọn àyè kan ọlọ́wọ́n bá lè kẹ́lá to ìtẹ̀lé ànábì papọ̀ mọ́ ìtẹ̀lé ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá lè kẹ́lá bá ti ń dákọ̀ pé ẹ̀tẹ̀ lọ́lọ́wọ́n bá báyìí ọlọ́wọ́n bá lè kérésì mọ́ fi tànábì náà tẹ̀lé kálí bá mọ̀ pé tọ́hátù rasul sallallahu alaihi wasallam makrunatun bi ta'atillah ìtẹ̀lé ànábì sallallahu alaihi ọjọ́ ń rìn papọ̀ pẹ̀lú ìtẹ̀lé ọlọ́wọ́n bá ní tó dẹ̀ jẹ́ pé ẹnìkan ò ní lóun tẹ̀lé ọlọ́run ọba kọ́ wájú sí pé yapa nẹ́bí sallallahu alaihi wasallam kò tẹ̀lé ọlọ́run ọba nìyẹn téèyàn bá ti rí pé yẹn ń tẹ̀lé ọlọ́run ọba téèyàn bá ti lóun tẹ̀lé ọlọ́run ọba á sì rí pé ṣe ń tẹ̀lé nẹ́bí sallallahu náà torí pé méjì jọ ń rìn papọ̀ ni láwọn ààyè kẹsì ni mankuratun wahdaha ọlọ́run ọba nínú àwọn àyàtọ̀ jọ bẹ́ẹ̀ òun náà ni àyàtọ̀ lọ́wọ́ bá àdékẹ́lá sọ pé ọlọ́ni wa máa kana li mu'minin wala mu'minah ọlọ́wọ́ bá ní kò tọ́ fún múmi nìkan lọ́kùnrin ọlọ́ni wa máa kana li mu'min ọlọ́ni kò tọ́ fún múmi ní lọ́kùnrin kan wala mu'minatin bẹ́ẹ̀ ni ọ̀tọ́ fún múmi ní lóbìnrin idha qada Allahu an yakuna lahu al-khiyaratu min amrihim kí ló ẹni bẹ́ẹ̀ kọ́ wá máa ṣẹ̀ṣà pé tọ́lọ́wọ́n bá lòun wọ́n tẹ̀lé wọn ní tẹ̀lé tànábì àbílẹ̀ tọ́wọ́ bá fẹ́ nú òun lòun wọ́n tẹ̀lé wọn ní tẹ̀lé eléyìí tí ó bá fẹ́ nú òun mu ọlọ́wọ́n bá ní kí ẹnìkan tọ́ fún mùmí ní òdodo kan àbí mùmí náà kẹ́kọ́ máa ṣe bẹ́ẹ̀. wa ma kana li mu'minin wala mu'mina idha qada Allahu wa rasuluhu amra qada Allahu wa rasuluhu méjèèjì jọ ń rìn ní nígbà tí ọlọ́wọ́n bá tẹ́ bá ti ṣe kọ̀gọ́ tẹ́ bá ti dájọ́ lórí àlámẹ̀ríkà eléyìí báyìí lọ́fà ló fi jẹ́ sí pé kódà àwọn sọ̀hábà gbàgbọ́ yí ẹ̀dẹ́bi pé tí ànábì bá sọ fún kan nínú àwọn obìnrin pé fẹ́ lágbájá tó ẹ bá nẹ́bì ní paláṣẹ kódà kọ́ máa ń hùwà láì yóò sì fẹ́ because ó gbà pé ọlọ́run ọba àtànẹ́bì ti kọ̀tọ́ pé bí nǹkan yóò ṣe rí nìyẹn òun wá kọ̀rọ̀ sọ ọlọ́run ọba àtànẹ́bì lẹ́nu ọkùnrin kan bẹ ìkànnà àwọn sọ̀hábà wọn ń pè ní Julaybib ṣe Julaybi bàbí Julaydiya náà ọkùnrin yìí èyàn tí ò ní mọ̀lẹ́bí ni èyàn tó ẹ́ pé ó tún wá burẹ́wà ó burẹ́wà gan ó wá jẹ́ ara Madina èyàn tí ò ní lárí rárá tó jẹ́ sí pé ẹ máa ń tẹ̀lé àwọn ọkùnrin ni o bẹ̀tẹ̀ àwọn obìnrin ni máa ń tẹ̀lé káàkiri

ó wá lọ gba islam lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹni tó ẹ́ pé kéré yẹn kankan bá rìn báyìí òun nìkan ní ọmọ dárìn òun nìkan ní ọmọ dágbé sí ayé ṣe gbogbo èèyàn pátì nítorí bọ́lọ̀wọ̀n wà ní kílá ṣe dá àmọ́ ìgbà tó ولكن akthara الناس لا يعلمون ya'lamun nínú النساء. an-nisa ọlọ́run ọba ní al-izza ní tó ń pè ní agbára àti yìí ọlọ́run ọba lónìí bákan náà ní tó ń pè ní yìí àtagbára anabi sallallahu alaihi wasallam lórí àtàwọn mòmìnì gbogbo ẹnikẹ́ni tó bá ti gba islam izza ti ń bẹ fún nìyẹn yóò máa jẹ́ ẹni tí ó máa níyì lẹ́ni tí ó máa yẹpẹrẹ láwùjọ so ah, Julebiya yìí ìgbà tó ní kó Islam gbogbo ẹni tó yẹ páwọn èèyàn ti paṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ adé tó yẹ pé ọwọ́ ń rò papọ̀ mọ́ àwùjọ ànábì àtàwọn sọ̀hábà ẹni tó yẹ pé òun nìkan ní máa ń dájú kò ní máa ń dá rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ adé pé kí ni o ọwọ́ adé pé pẹ̀lú Islam tó gbà yìí sẹ́wọ́n pé Islam kọ́ wa pé ká máa ká nítorí ẹ̀ ó ń rò papọ̀ máa wọn sọ̀hábà ó di ẹ̀ntẹ́ pé ó papọ̀ máa nàbí sallallahu alaihi wasallam ọba àdìjọ́ kan anábì wá sọ pé jìlẹ̀bíyà tí ò ní fẹ́yàwó ni jìlẹ̀bíyà ni èmi náà ìyàwó ó wù mí fẹ́ àmẹ́pọ̀ sẹ́ni tí ó fẹ́ mi ni ẹ̀dàkùnta náà fẹ́ jìlẹ̀bíyà ń tòótọ́ jìlẹ̀bíyà ní kò sẹ́ni tí ó fẹ́ mi ah, subhanallah anábì wá lọ sí ilé ìkẹ́ ìkan náà ará Medina tó yẹ pé ó ní owó gidi gan wọ́n sì ní bíbí nínú ìlú ẹni tó yẹ pé wọ́n ní gidi ni wọ́n ó wà wọn àwọn ará Medina ń gbà yẹn sì ní tó bá ní rẹwà dáa gan wọ́n lọ́kọ nítorí pé wọ́n máa pé bóyá lè nífẹ̀ẹ́ anabi náà máa expect kó wá fẹ́rù ọmọ bẹ́ẹ̀ tí wọ́n bá ti wá rí pàdánù bí ọ̀wá nífẹ̀ẹ́ sí ìgbà yẹn ló tó fi lọ́kọ tí wọ́n máa ń sábà reserve àwọn ọmọbìnrin tó bá da kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ìgbà tí anabi wá wọnú lé àwọn àwọn ẹni táwọn wí anabi wá to òun fẹ́ ọmọ yín lòun fẹ́ wá fẹ́ inú wọn ti dùn pé ah ọlọ́run ṣeun ah, ọmọ tá a ti reserve ṣé àwọn ọmọbìnrin yìí ó lẹ́wà débi pé ẹ̀rù á máa bà wọn ọkùnrin láti dẹnu fẹ́ kọ́kọ́ afẹ́fẹ́ ọ ó lẹ́wà gan inú àwọn òbí rẹ̀ wá dùn pé alhamdulillah àwọn dúpẹ́ fọ́lọ́run bá ẹni tó lóore jù náà àwọn ẹ̀dá táwọn ń rìsáàbù obìnrin kalẹ̀ fún òun lọ́wọ́ tọrọ yìí inú wọn ti dùn pé ànábì ti wá tọrọ ọmọ ànábì wá nítò àmẹ́mi kí máa fẹ́ mọ́ wá tọrọ ẹ̀ fún jùlẹ̀bíyà ni ìyá ọmọ ìbá yarí ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ah, ànábì àlẹ́lẹ́ ah, jùlẹ̀bíyà bí kílẹ̀ sí pé ànábì ní jùlẹ̀bíyà ni ìyá yìí ní kò sí ń tọ́jọ́ ọmọ sì wà nínú ilé ní kídírù ẹ̀ nínú ilé níbi tó yẹ sí pé ẹnìkan tó yẹ pé àwọn obìnrin máa ń wà níbi tó máa ń fira wọn pamọ́ sí láwọn obìnrin tó bá jẹ́ ọlọ́mọge àwọn èyí jáde fòtìfòtì báwọn obìnrin tí wá ti máa ń jáde láwùjọ ti wáyé wọ́n níbi kọ̀rọ̀ tó yẹ pé wọ́n máa ń fira wọn sí kódà nínú ilé nínú kọ̀rọ̀ obìnrin yìí ń gbọ́ naam e, bàbá rẹ̀ ní ànábì lọ bá jàre bàbá rẹ̀ lànábì sallallahu alaihi wasallam lọ bá bàtà ànábì wá sọ fún pé jùlẹ̀bíyà lòun fẹ́ fi fún ló ń wá tọrọ ẹ̀ fún bàbá ìwá ní ànábì ọ̀dá ìmọ̀ pé jùlẹ̀ bí ẹ̀lẹ́wà sọ ìsọ fún ya rẹ̀ tọ́ bá dé ìsọ <laughs> fún ya ẹgbà tó tánẹ́bí tó tìrò pánẹ́bí fún ya rẹ̀ o nígbà tí ó gbọ́ pé jùlẹ̀ bí ẹ̀lẹ́bí sọ lọ́sàn wá lọ́wọ́ tọrọ ọmọ ìfún olówó wí fún ya rẹ̀ nígbà tí ya rẹ̀ ya sọ fún ó sì wá tọrọ wọn ìyá yìí fò sókè inú ẹ̀ dùn ó ní kìí sànẹ́bì lọ́wọ́ fẹ́ o jùlẹ̀bíyà ni ìyá yìí ti sọ sókè fojú kan kí ní jẹ́ bẹ́ẹ̀ jùlẹ̀bíyà tí ọ̀gá jugo lọ ọlọ́run mẹ́jẹ̀ jùlẹ̀bíyà tí ọ̀rẹ́ wà kankan sọmọ tí máa ń tẹ̀lá obìnrin káàkiri o tí ò ní lárí yẹn tí ò ní ran tí ò ní kan àlálá ọlọ́run mẹ́jẹ̀ ọmọ tèmi kọ́ ọmọ ìwà bọ́ta wá sọ fún ìyá rẹ̀ pé ìyá mi Ànábì sallallahu alaihi wasallam wá ó wá béèrè nǹkan lọ́wọ́ yín ẹ̀yin sì dá nẹ́bí ọlọ́run bá padà ẹlẹ́ẹ̀fà nẹ́bí ló ní nǹkan tó wá béèrè lọ́wọ́ yín ṣe ìyá ṣe sì bẹ̀rù ọlọ́run bàbá yìí ànẹ́bí wá sílé yín láti wá tọrọ nǹkan ẹ sì dá nẹ́bí ọlọ́run bá padà tó yìí jẹ́sí bọ́lọ́wọ́n bá lè kíláṣí jẹ́ kó yọ yí pé tọ́lọ́wọ́n bá àtànẹ́bí bá ti parí àlámọ̀rí ni ẹ gbọ́dọ̀ sá nǹkan míì lẹ́sà yàtọ̀ fún nǹkan tó bá ti pè wù pé bí nǹkan yóò ṣe rí nìyẹn ọba lọ sọ fún bàbá ọmọ pé à kí bàbá ọmọ yẹn kọ́ lọ bá nẹ́bí o sọ fún pé àwọn ti gbà láti ṣe bẹ́ẹ̀ o tọ́rọ mẹ́rin jẹ́ kó yé pé ẹni tó wọ́n fẹ́ náà ni torí pé tá nẹ́bí sallallahu alaihi wasallam ti ajẹ́ kó lóore fóun là nẹ́bí sọ bẹ́ẹ̀ ọmọ yìí mọ Julebiya o bí Julebiya ṣe burẹ́ wà tó wallahi ó sì gbà wípé intanẹ́bì sallallahu alaihi wasallam gbé wá fóun ló lóore ju fóun ju gbogbo àwọn ọkùnrin táwọn nígbà fún Ọlọ́run lára nẹ́bí sallallahu alaihi tánàbí bá ti parí àlámẹ̀rí ọ̀rọ̀ kan báyìí pé bí nǹkan ìbóhun ṣe fẹ́ kó rí ni bí ó ṣe rí náà nìyẹn àwọn jẹ́ tó ẹ́ pé wọ́n ju pájú sẹ́lẹ̀ fọ́lọ́wọ́n bá ta nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n wà lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n lọ sọ bá nẹ́bí pé ànẹ́bí àti gbà kí nǹkan yìí rí bẹ́ẹ̀ so ànẹ́bí sallallahu alaihi wasallam wá so igi bàbá yìí wá so igi ọmọ ìfójúlẹ̀ ìbíyà wọ́n wá fẹ́ jùlẹ̀ ìbíyà jùlẹ̀bí àtọ́ ẹ̀sẹ̀ fẹ́yàwó ọfẹ́yàwó tuntun tán báyìí kò pẹ́ báyìí ni wọ́n kéde jihad pé jihad ti ṣẹlẹ̀ jùlẹ̀bí àbá gbédà yóò lọ sójú ogun gbà tó gbédà kalẹ̀ àti ìdà àti jùlẹ̀bí àkọsẹ̀ wọn fẹ́ ga jura wọn lọ bàbá ìyàwó rẹ̀ wọ́n sọ pé jùlẹ̀bí àmọ́ lọ sójú ogun yìí torí ọlọ́run ibò ẹ̀sẹ̀ fẹ́yàwó tán ni máa gbádùn ìyàwó rẹ̀ ogun yìí èso ogun tí gbogbo ayẹkọ lọ ẹ̀ẹ́ jùlẹ̀bí àní ànẹ́bì olólùfẹ́ tèmi ọmọ lọ sójú ogun ọlọ́run pàdé ọ̀tá èmi ọmọ gbádùn ìyàwó lé ọlọ́mọ jèrè láyé mi ìyàn tó ẹsẹ̀ fẹ́yàwó táwọn náà mọ̀ pé pé anẹ́bìnrin ẹsẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó ní mú láwà náà kí ẹ àti kógun yìí gan wọ́n ní kì í ṣe fádùtò àyìn ṣe fádùtò sì fáyà ni so dòrúrọ̀ ló sì dé yìí ṣe mọ̀ oríṣi àwọn excuse táwọn máa wá tá a bá ti fẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́n bá ti tà nẹ́bì yẹn àwọn fúnra wa láàmà gbé nǹkan sí dòrúrọ̀ àmọ́ pé kátó lè sọ pé nǹkan dòrúrọ̀ ni ó gbọ́dọ̀ ní ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ pé nǹkan yẹn ti bọ́ sí dòrúrọ̀ tẹ́lẹ̀ pé ọlọ́kan máa wò pé nítorí kọ́ bá fẹ́nu rẹ mu àbí nítorí kọ́ àfẹ́ tiẹ̀ wá ní eléyìí ti bọ́ sí dòrúrọ̀ náà so dọ̀rúrọ̀ ni ṣùgbọ́n ọba kúrò kó sànú wa oríṣiríṣi àwọn ìlànà kan bẹ̀rẹ̀ pé àwọn èèyàn ti là kalẹ̀ fáwọn èèyàn sì tọ́ pé ìlànà fẹ́nu ni tó fi máa mórí bọ́ tó fi máa yọra wọn kúrò níbi wọ́n fi máa yọra wọn kúrò níbi tẹ̀lé Ọlọ́run bá ti tànẹ́bì wọ́n sì mọ fúnra wọn lẹ́ skips tó yẹ pé téèyàn bá déwájú Ọlọ́run bá lọ́jọ́ gbé dàkíyàmà àwọn excuse yìí ò ní wọlé lọ́dọ̀ Ọlọ́run bá náà jùlẹ̀ bí a bá lọ sójú ogun ìgbà tí wọ́n darí ogun ìdé Ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn léèrè pé hal tafquduna min ahad ǹjẹ́ ẹ ṣàfẹ́kù ẹnì kankan tí ẹ̀rí kọ́ bá lọ sójú ogun tí ò padà gbogbo àwọn sọ̀rọ̀ bá wọ́n wòye títí títí ó ń kálukú sọ èèyàn tó ṣàfẹ́kù àrílágbájámọ́ àrílágbájámọ́ lágbájá ti gbógun lọ tàbí kọ̀sẹ́nì kankan tó rántí jùlẹ̀bíyà pé àwọn orí jùlẹ̀bíyà mọ́ arábì tó bèèrè lẹ́ẹ̀kejì ẹ̀rí mọ́ tí ajọ lọ sójú ogun wọ́n tó kà wọ́n tó kà nígbà tó wọ́n ká jùlẹ̀bíyà sí kankan wọ́n tó kà lẹ́lẹ̀kejì anábì tó bẹ̀rẹ̀ lẹ́lẹ̀kẹta wọ́n tó dákọ̀ jùlẹ̀bíyà anábì ní àmì mi ń tèmi o èmi sàfẹ́kù ẹnìkan òun náà ni jùlẹ̀bíyà anábì ní ẹ bá ń wá lọ gbà tó wọ́n jùlẹ̀bíyà lọ wọ́n bá láàrin àwọn èèyàn méje òun pa èèyàn méje wọ́n padà pa òun náà anábì sallallahu alaihi wasallam wá gbé òkú jùlẹ̀bíyà tẹ́jẹ́tẹ́jẹ́ anábì wá gbé mára báyìí anábì ní allahumma hadha minni wa ana minhu arabi arabi ni Ọlọ́run bá o julebiya yìí minni ọ̀dà ẹ̀gẹ́ bí ẹyin ojú mi bẹ́ẹ̀ ojú mi ṣe wà nínú ara mi bẹ́ẹ̀ ni julebiya ṣe wà nínú mi páàtì kan nínú mi ni wa ana minhu èmi náà sì ti wà nínú ara rẹ̀ báyìí ẹ wù adúrò láì anabi sallallahu alaihi wasallam anabi jẹ́ kó yẹ wa wípé àwọn màláìka tó tó seventy thousand ni wọ́n sọ̀kalẹ̀ láti wá kírun sí julebiya lára nítorí pé kíni nítorí pé ó fi ara rẹ̀ kalẹ̀ fún ọlọ́run bá tànàbí sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà ní níjọ́ yẹn àwọn wá ń tàn mọ́ bíi pé kọjá sí pé irú ipò tí Julebi àti irú ọlá tó ní lọ́jọ́ yẹn kọ́yẹ́ pàwọn làwọn ò ní kọ́yẹ́ pé irú nǹkan tó ṣẹlẹ̀ sí minni wa ana minhu hadithi wa nu sahih Bukhari Muslim nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa manakibu sọ̀hábà tó ń sọ ipò àwọn sọ̀hábà nínú ẹ̀sìn tó wá débi ti jùlẹ̀bíyà sókílá ẹ̀fà yọ́n bẹ̀ ni pé àwọn sọ̀hábà wọ́n gbàgbọ́ yé débi pé kódà tó bá jẹ́ lórí àlámọ̀rí ayé tánàbí sallallahu alaihi wasallam bá ti dìsáìdì fún ọ pé báyìí ni nǹkan gbọ́dọ̀ rí bó ṣe kọ̀tọ́ fún mùmìnì kan lọ́kùnrin àti mùmìnì kan lóbìnrin nítorí ló fi jẹ́ sí pé ìgbà tí bàrírọ̀ tó lóun ọ̀fẹ́ mùgíìfì mọ́ ní Madina ń yẹn bàrírọ̀ àti mùgíìfì ọkọ àtìyàwó ni wọ́n àmì èjì jẹ́rú ìgbà tó yá ọlọ́run bá ní kí wọ́n tó ku ẹrú lọ́rùn bàrírọ̀ ìyàwó ra bàrírọ̀ ló bọ́kùnrin lọ́rùn ẹ̀ bàrírọ̀ bá ní wọn ọ̀fẹ́ mùgíìfì mọ́ mùgíìfì jẹni tó nífẹ̀ẹ́ bàrírọ̀ gan àwọn ni wọ́n Mugisi bá ń sunkún káàkiri pé ẹ̀dá kẹba ń bẹ̀rẹ̀ àwọn òmìnkọ́ fẹ́ mi ẹ̀dá kẹba ń fẹ́ débi pé gbogbo èèyàn ní Madina lọ́mọ pé ah ìfẹ́ Mugisi yìí ìfẹ́ bàrírọ̀ yìí lágbára lórí ẹ̀mí Mugisi yẹn ọ̀rọ̀ ìwà dọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ibi tá a fẹ́ lórí o anábì wá pé bàrírọ̀ pé bàrírọ̀ jọ́ nítorí ọlọ́run wo Mugisi ṣe fẹ́ padà bàrírọ̀ wọn bí anábì lè pé anábì ṣé ọ̀ ń gbà mí nímọ̀ràn ni àbọ̀ ń pa mí láṣẹ because tó bá jẹ́ pé àṣẹ pé ọba pa mí láṣẹ kí n lọ fẹ́ mú gíìfì yìí mo gbọ́dọ̀ lẹ́fẹ́ padà àmọ́ tó bá jẹ́ pé márùn ni kò wù mí. ẹ jẹ́ ọ̀nà sáyẹn ó túmọ̀ sí pé àwọn sọ̀hábà máa ń ṣe ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ ànábì eré tó bá jẹ́ ìmọ̀ràn àti eré tó bá jẹ́ kíni o tó bá jẹ́ àṣẹ wọ́n ti mọ̀ pé tó bá ti lè jẹ́ àṣẹ ọ̀ràn yẹn ní káwọn tẹ̀ láṣẹ ànábì sallallahu alaihi wasallam kódà kọ́ bá àmọ́ wù àwọn àmọ́ tó bá jẹ́ márùn sẹ́gbẹ́yẹn lè fún mi márùn kí n níkọ̀ ìmọ̀ràn yọ̀ tẹ́mi lọ́rùn ló fi jẹ́ tí n tánàbì sallallahu sọ̀rọ̀ kan àwọn sọ́bọ̀ wa bèèrè pé ànábì ṣé àṣẹ ni tọ́lọ́wọ́n bá fi rán ni àbí màrán nípa ogun tó bá yẹ pàṣẹ ni bá ṣe ṣe nìyẹn bàbá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run àárín náà ti jà tó bọ́lọ́wọ́n bá fi ká ṣe nìyẹn àmọ́ tó bá yẹ pé màrán ni à àwa náà máa ń po ogun a ní màrán míì ta lè ta lè mú wá nípa bá ṣe lè jẹ́gun yìí tí ó sì lọ́nà àbárọ̀ ojú ọ̀nà tí ìlànà ibi sọ yẹn lọ tánà ìbá sọ mọ́ pàṣẹ ọlọ́run bá ní mú ṣe tẹ̀lé nìyẹn yóò sì ní nàtíjà tó bá ti jẹ́ màrán ni ẹlòmíín náà náà àwọn tó mọ̀ nípa ogun torí àwọn tó mọ̀ nípa ogun dáadáa ọ̀pọ̀ náà àwọn sọ̀hábà wọ́n ní ànábì ẹ má jà rìn báyìí ẹ má jà dúró síbi tẹ́ wí ànábì ẹ jà lọ dúró síbi báyìí ni torí tá a bá dúró síbi àwọn tí ń bọ̀ látọ̀kan àwọn ti rí wa ò ní ti rí wọn so táwọn bá ti rí wa táwọn ò ti rí wọn so látọ̀kan yẹn wọ́n ti máa ṣe wá sùtà owó ti máa dùn wá síwájú káwọn tó rí wọn àmọ́ tá a bá dúró síbi àwọn aláàmẹ́rí wọn gbogbo kí wọ́n bá ti yọjú tí wọ́n bá ti yọ àwọn mẹ́rí wọn bẹ̀tà wọn ò ní rí wa sọ pé lára strategy ogun sì lọ́wà ẹni tó bá kọ́ rí yàn òun ní ẹ̀mẹ́ bí ó ṣe àtàkì ẹ̀ ẹni tó wọ́n bá ti rí òun ní mẹ́bí tọ́wà ṣókílá ẹ̀fà yọ́n bẹ̀ ni pé ọlọ́run bá àríkẹ́ sọ pé kò tọ́ fún ẹnìkan tó jẹ́ múmìnì lọ́kùnrin àbí tó jẹ́ múmìnì lóbìnrin tọ́lọ́run bá àtànẹ́bí sallallahu alaihi wasallam tó bá ti parí àlámọ̀rí kan kọ́ wá máa ṣẹ̀ṣà kọ́ mọ́ wá wò pé ẹ dákun èwo ló wà nínú alukurani bẹ́ẹ̀ èwo ló wà nínú hadithu torí kele ma mélòó ti ń ni ànígbà irú ẹni bẹ́ẹ̀ ọ̀fẹ́ ọfẹ́ ọfẹ́ yọ okùn islam kú lọ́rùn ẹniyẹn tẹpá àwọn àlàyé yìí sáájú lórí yẹn pé èyàn gbọ́dọ̀ máa ń sí yàtọ̀ láàrin méjèèjì toríké méjèèjì náà ni wáhíù látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba àlékeládẹ̀ ń pawá láṣẹ àti máa tẹ̀lá wa tó o bá takò ọlọ́run ọba wà á rọ̀súùlà tó bá jẹ́ pé ìtakò ànábì ọba mí ní kankan ni tó bá jẹ́ pé ìtẹ̀lé ànábì ọba pàtàkì ni ọlọ́run ọba àlekele ọba sọ pé wà á rọ̀súùlà wà máa yá ẹ̀sìn láhà wà á rọ̀súùlà ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá yapa ọlọ́run ọba tànábì faqad dalla dalalan mubina ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ti sọnù ní sọnù tó clear nìyẹn ẹni pé báyìí ògbà tí bàtọ́ lọ́wọ́ bá nìkílá bá ń dákọ̀ ara ẹ̀ ń fi tànábì tẹ̀lé nẹ́bi sọ pé ta'atu makurunatun bi ta'atillah ìtẹ̀lé ànábì ó ń kẹ́gbẹ́ pẹ̀lú tẹ̀lé ọlọ́run ni èèyàn ní máa jẹ́ ni tí ń tẹ̀lé ọlọ́run ọba láyé àbẹ́ni tí ń tẹ̀lé súnà ẹ ọlọ́fẹ́sì islam ọlọ́fẹ́ ọwá lọ́nà súnà báwo ta ló gbé ẹ̀sìn yìí wá ta ló bá ṣàlàyé ẹ̀sìn fún wa tí ì bá sọ̀nà súnà tí ì bá ṣe pé súnà náà fi ṣàlàyé islam ibo ló ti rí súnà ibo ló ti rí islam tí ì bá ṣe látọ̀dà nábì sallallahu alaihi wasallam so torí ẹ lónìí lẹ́ẹ̀ma gbọ́ táwọn kí a sọ pé ẹ so àwọn onísúnnà ní máa ń dárùn bẹ̀ sí àwọn onísúnnà ní ṣòkòtò tí wọ́n máa ń fò àwọn onísúnnà ní máa ń ẹ̀hà ẹ wá yọ gbogbo ẹ̀sìn tán gbogbo ẹ̀sìn tánàbí gbé wá ẹyọ ẹ̀há ẹlẹ́yìn ṣe torí àwọn onísúnnà ní máa ń ṣe yíò ẹyọ ọrùn gbẹ kí wá ló kù lára yín lẹ́sìn nígbà tí yẹn bá ọlọ́run bá dá sí ànẹ́bí ọmọ sí ránù ànẹ́bí ọmọ sí ránù àbí tọ́lá nìkan ní ó ní ẹnugbà sẹ́nugbà ń bẹnu takuwa kìí sẹ́nu takuwa là nẹ́bi dá sí ànẹ́bi ráyè régbè kò ní sí nǹkan nù takuwa ànẹ́bi ọmọ á dá sí ẹ gbọ́rọ̀ tí ń rùn ó nínú gbòsí nù takuwa inú kí wá lọ́wà kò yẹ báyìí nísìn sókílá ẹ̀fọ́ yọ́ bẹ̀ ni pé gbogbo àwọn nǹkan báyìí ìlànà ṣètọ́ọ̀nì ni kí èèyàn má fẹ́ ju ànẹ́bi sallallahu alaihi wasallam kí èèyàn má fẹ́ gbé ìgbésí kíyàn má fẹ́ mọ ìgbésí ayé èèyàn lórí bánàbí ṣe gbégbèsí ayé ìgbésí ayé ànábì òwú ẹlòmí pé bánàbí ṣe gbégbèsí ayé rẹ̀ ní kò wú ẹ̀mọ̀ gbésí ayé tí ń wú ni àwọn àwọn àwọn ẹni èṣù àwọn tí ń tẹ̀lé lànà ṣètọ́n làwọn ló pé gbèsè ayé wọn dà àwọn tó rò pé òun lè máa tẹ̀lé tọ́lọ́wọ́n bá ní torí pé láàmù tó wà ń bẹ yẹn mu wà tọ́ àtúnlẹ̀ kọ́sàm láàmù yẹn ń jẹ́ kó yẹ pé ìbúra kan ń bẹ nínú ọ̀rọ̀ yẹn ọlọ́ni èmi ọlọ́run bá búra pàápàá ọlọ́run bá ní ní pàápàá ọlọ́ni ńlá kọ́dí nǹkan méjèèjì yẹn tàkìdù ni wọ́n fi ń kẹpa mọ́rọ̀ ni ẹ̀dá fún bọ́lọ́run bá lè kẹ́lá bá sọ̀rọ̀ tí ọba kẹpa mọ́ sọ́lọ́run ó kúrọ́ kámẹ́sọ̀ bọ́lọ́run bá lè kẹ́lá tó wá kẹpa mọ́rọ̀ ọlọ́ni ńlá kọ́dé ọlọ́ni èmi ọlọ́run bá búra pé ní pàápàá káànà lakum fi rasulillah ó ń bẹ fún yín lára nabi sallallahu alaihi hasana àwòkọ́ṣe dáadáa ó túnmọ̀ sí pé náà àwòkọ́ṣe dáadáa ni kíyàn dánú mọ̀ sí àbẹ́ẹ̀kọ́ ni torí lára nẹ́bì lọ́wà àbí kèsà lára nẹ́bì ni àwòkọ́ṣe dáadáa ni kíyàn gé sókòtò àìmọ́ gé sókòtò yàn àwòkọ́ṣe bú ni torí ara nẹ́bì ọlọ́run ló ti rí yun sánẹ́bì ọlọ́run ní wọ́n sókòtò lẹ̀ sánẹ́bì ọlọ́run ní rọgbọ́n rẹ̀ ní dẹ́lẹ̀kẹ́ bí obìnrin àǹtà fi mọkùnrin sóbìnrin nìyẹn sánẹ́bì ọlọ́run bá làwọn ìyàwó rẹ̀ ń jáde jáde òṣìkà kiri báyìí àbánàbí ọlọ́wọ́n bá ní ń kúnlẹ̀ káàkiri ní ń kúnlẹ̀ báwọn èèyàn káàkiri àbánàbí ọlọ́wọ́n bó ní respect làwọn sábà fẹ́ kúnlẹ̀ fún tó níwọ̀n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kò ní respect àbí anábì ń kọ́ àwọn èèyàn láì lójútì àbí kò sọ bẹ́ẹ̀ kó di kèfèrí sọ bẹ́ẹ̀ kó dáràn pánẹ́bí sọ́lọ́sà ń kọ́ àwọn èèyàn láì lójútì torí ní ìsinmi àwọn ọmọ kan bẹ wọn lójútì owó ìkúnlẹ̀ fáwọn òbí wọn aláàmú nǹkan látọ̀dọ̀ ànábì wọ́n láì lójútì ni tí ìwọ́wọ́ fa ahsana ta'dibi ọlọ́wọ́ bá kọ́ mi lẹ́kọ̀ọ́ ọlọ́run sì rí mi kọ́ ajẹ́pọ́lọ́ ntọ́n ní pọ́lọ́ ọba ọ̀kọ́ ànábì dáadáa ọlọ́wọ́ tó mi ò mẹ́ sọ̀rọ̀ kò ní implication tó ń sọ aláwọn èèyàn ẹnìkan sọ ọjọ́ kan ní àwọn alùsùn náà sọ̀rọ̀ bá o torí wọ́n ni bá ń pè yín lọ sọ́dọ̀ ọlọ́wọ́ wípé àwọn sọ̀hábà fẹ́ nígbà tán rí ràkúnmí tó tẹ̀ kẹ́lẹ̀ bá wọn pé àtẹ́ni tí bá ń tẹ̀ àṣeṣe fi ẹranko ní ṣe wàlọ́ọ̀ì àwọn ràkúnmí méjì ni wọ́n tẹ̀ wọ́n ṣe sùjúrù fanabi sallallahu alaihi wasallam wọ́n tẹ̀ fanabi àwọn sọ́ba wọn ní fahlani láyà kìláni sajadalak àwọn ràkúnmí méjì tí ò ní làákàyè ṣé báwọn lẹ́gbàá pé kò ní làákàyè wọ́n ṣe sùjúrù fún yà nẹ́bí wọ́n tẹ̀ fún afárá anẹ́sùrù lák anẹ́bí sáà ní máa tẹ̀ fún anẹ́bí amẹ́rẹ́kọ̀ yìí àwọn ọ̀lẹ́sẹ̀ wọn nílàkàyè ọlọ́run bọ̀ lẹ́sìn bọ̀ ọlọ́run ọlọ́run lẹ́sìn bọ̀ ọlọ́run tó nílàkàyè ẹ má ju ẹranko gbàdá rẹ̀ bí ní kéèyàn má jẹ ẹranko tí wọ́n láfi kọ́ jẹ ẹranko dẹ́nà òtún wá láfi káwa náà máa ṣe bí ẹranko fún ọ. arábìnrin torí pé law kuntu amiran ahadan an yasjuda li ahad arábìnrin tó bá yẹ kó bá tọ́ fún mi kí n pa ẹnìkan láṣẹ kọ́ máa tẹ̀fẹ́ nìkejì ni la amartu al-mar'ata an tasjuda li zawjiha ìyàwó lòun ọ̀bá ni kọ́ máa ṣe tó bá yẹ kó bá tọ́ fún mi ni ó ti máa dúpọ̀ tọ́ fún ànábì kọ́ síbẹ̀ lànàbí ní tó bá yẹ pọ́ bá tọ́ bẹ́ẹ̀ ni omi bẹ́ẹ̀ kọ̀ tọ́ etí ò tọ́ lẹ́yìn ń pe àwọn tí wọ́n tàwọn tí wọ́n dúró dédé lórí ẹ̀sìn wọn pé a ti gbàgbọ́ yẹ kínní pé àṣà tí ọ̀dá ni ẹ̀rìnkẹ́ ni ìbáṣà wa ni àṣọpàṣà wa kọ́sẹ̀ àmọ́ àṣà tí sẹ̀rí àbá ti takò ò ní tẹ̀lé mọ́ àṣà àwọn lárúbá nìkan máa rí ọmọbìnrin mọ́lẹ̀ tán bá bí ìgbà tí ṣẹ̀rí àdé lọ́jọ́ pé wọ́n pàṣà tí ọ̀dá ni àbí kí wọ́n ní ẹ̀yẹ bá sà wa nìkan àtakú lórí àṣà ìyẹn tiẹ̀ sí máa ń gbọ́lá fún àṣà lórí ẹ̀sìn náà àníwọ́n lẹ́sìn ní nǹkan ìwọ́ lásà òun wá takú lórí àṣà dákun sẹ́yìn náà dùn gbọ́ tó bá jẹ́ bẹ̀rẹ̀ kí á ọmọ sọ fọ́nà pé àṣà tí ní àbí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run àṣà ni wọ́n pàtàkì kó wà pẹ̀lú wa ni pé gbogbo téèyàn bá ti rí èyàn gbọ́dọ̀ máa gbégbé sí ayé rẹ̀ ìlànà rẹ̀ èyàn gbọ́dọ̀ máa gbé kalẹ̀ lórí súnà nẹ́bì ni pé báwo la nẹ́bì sallallahu alaihi wasallam ṣe báwo la nẹ́bì sallallahu alaihi ṣe ṣe nǹkan yìí báwo la nẹ́bì sallallahu alaihi ṣe wọ aṣọ báwo la nẹ́bì sallallahu alaihi báwo ló ṣe báwo ló ṣe gbọ̀nsẹ̀ báwo la nẹ́bì sallallahu alaihi ṣe máa ń jẹun báwo la nẹ́bì sallallahu alaihi gbogbo nǹkan ìgbà yẹn látò máa jẹ́ ẹni tí ń tẹ̀lé súnà nẹ́bí lótòótọ́ gbogbo ìlànà pé kí lànà bí ṣe nípa nǹkan báyìí bóòlù ànẹ́bí sọlọ́ gbogbo ń tapọ́fẹ́ dáwọ́ lé afẹ́ sòwò bóòlù ànẹ́bí ṣe máa ń sòwò kí làwọn ẹ̀kọ́ tánàbí kọ́ wa nípa òwò ṣíṣe afẹ́ súnmọ́yàwó wa á tún máa bèrè ké bóòlù ànẹ́bí kílẹ̀ ẹ̀kọ́ tánàbí kọ́ wa pé báyìí afẹ́ súnmọ́yàwó ni tó ránẹ́bí tó kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo yẹn náà nítorí ẹ̀rọ yóò máa bá gbogbo bá nàbí ṣe gbégbé sí ayé rẹ̀ mu torí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir ọlọ́ni kìí ṣe gbogbo èèyàn ní orí bẹ́ẹ̀ o ní ọmọ àwòrán kan ṣe dára lọ́dọ̀ ànábì o ọlọ́ni ta lẹ́jọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ liman kana yarju allaha fún gbogbo ẹnikẹ́ni tí bá ń rankan kó wọn pàdé ọlọ́run ba wal yawmal akhir tí sì rankan pé òun ó sì sí ìrọsẹ́ ọjọ́ gbéra kìyàmọ̀ ọlọ́ni gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ tí bá ń rankan bẹ́ẹ̀ kan máa mú àwòrán wọn lára ànábì gbogbo nǹkan wọn pátá kan máa wọ pé bò lànábì ṣe ni

kí ló fà tó fi jẹ́ pé àwọn pèpè yìí máa ń yàtọ̀ ọ̀tọ̀ síra wọn nítorí wípé ọ̀rọ̀ tọ́lọ̀wọ̀n bá àdékẹ́lá fẹ́ sọ lẹ́yìn pèpè yẹn àwọn tí wọ́n ní kápá àti ṣe ìtọ́lọ̀wọ̀n bá àdékẹ́lá fẹ́ sọ lẹ́yìn ẹ̀ àbáwọn tọ́rọ̀ yẹn fẹ́ bá wí tí ọ̀rọ̀ tí ọlọ́wọ̀n bá àdékẹ́lá fẹ́ sọ lẹ́yìn pèpè yẹn ọ̀rọ̀ tó fẹ́ bá wí àwọn yẹn lọ́wọ́n bá àdékẹ́lá ń pè lákọ̀ọ́kọ́ yẹn so gbogbo bí tẹ́ bá ti rí tọ́lọ̀wọ̀n bá àdékẹ́lá bá ní yá ayọ́ lẹ́bí na ámànú a jẹ́ pé iṣẹ́ ímánì lọ́wọ́n bá àdékẹ́lá fẹ́ pè wọ́n sí nìyẹn lọ́nà ọba gẹ́gẹ́ bí pé wọ́n pẹ̀lú nìdáwò ìmáàni tí ń bẹ lára wọn pé iṣẹ́ ìgbàgbọ́ mọ́ pẹ̀lú yìí sí kọ̀ wá sẹ́ni tí ó lè ṣe tí ẹ bá ṣe alladhina amanu tẹ́ bá ti rí tọ́lọ́ ọba nílẹ̀ sí yá yóò nas ni mo pe àwọn èèyàn nítorí sí pé béèyàn ọba nítorí pé gbogbo apátápátá lágbọ́dọ̀ sí kíni lágbọ́dọ̀ nígbàgbọ́ sí ni kódà kéèyàn má jẹ́ olùgbàgbọ́ ọlọ́run ọba gẹ́gẹ́ fẹ́ sọ̀rọ̀ rùbùbíyà nìyẹn ọ̀rọ̀ ìjẹ́rọ̀bù ọlọ́run ọba tọ́yẹ́pẹ́ nìkan kan ò lè tako kódà kéèyàn má gbà fọ́lọ́run ìwọ gánmà pé kọ̀sẹ́nì kẹ́kẹ́ tó lè ṣe nǹkan yà fọ́lọ́n ọlọ́run bá lékelé wà ní yá ayọ́ àdínàs torí pé nǹkan yẹn nǹkan tó yẹ pé kò bùkátà yí máa nì kíyàn tó gbàgbọ́ ni tó yẹ pé òkè ní ìsìta lọ́dá sánmà kò nídìí kíyàn wulẹ̀ jiyàn rẹ̀ torí pé kìí bàbá yín lọ́dá kìí bàbá léyìn ẹ̀hẹ́n so ta wá lọ́sọ̀ fún akọ́dá ó wá láti gbà pé sánmà gbọ́dọ̀ rí báyìí kọ́ wá jẹ́ sí gbogbo sánmà bó ṣe rí tóòrùn yọ nígbà tí ń yọ tí ń wọ̀ nígbà tí ń wọ̀ yìí tó sì pa ń yọ tíra wọn yọ yìí tó jòun rọ̀ bẹ́ẹ̀ tí wọn kàn ń ṣe yìí kẹ́ wá ọkàn ṣẹlẹ̀ ọkàn ṣẹlẹ̀ accidentally pé ọkàn ṣẹlẹ̀ lójijì ni ẹ dákun sí nǹkan tó bá happen by accident sí nǹkan tó bá ṣẹlẹ̀ lójijì ṣé ọmọ ní nìdọ́m sọmọ sọmọ wà well arranged gẹ́gẹ́ bí o ṣe ní wọlé akáyẹ nìkan kan pé ká sọ pé microphone yìí o mú mú dání o kọ̀sẹ́ni tó ṣe ọkàn déédéé máa bẹ̀ náà ni kọ̀sẹ́ni tó ṣe kí ni ọ̀rọ̀ wo lẹ́ ń sọ yìí ọ̀rọ̀ yóò bá làákàyè mu na kò sẹ́ni tó ṣe pé à kò sẹ́ni tó ṣe nà wọ́n kàn déédéé máa bẹ̀ náà ni kò ní wọnú làákàyè yìí bẹ́ẹ̀ àmọ́ wọnú làákàyè rẹ pé kò tó dá sánmà. eléyìí báyìí lọ́fà ló jẹ́ sí ńjọ́ kan tí Imam Abu Hanifa wọ́n fẹ́ bá wọn kan ṣe ní kọ́ọ̀ṣ àwọn tí wọ́n gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ àwọn alfalasifa wọ́n ní kò Imam Imam Imam Imam Abu Hanifa ọlọ́hun bẹ́ẹ̀ wọ́n ní kò sọ́lọ́hun ẹjá ṣe debate ṣe àpá àwọn náà sì nímọ̀ àwọn falasifa àwọn náà nímọ̀ àwọn ìmọ̀ wọn dá wọn lójú wọn láwọn ṣe debate pẹ̀lú ìmáàmù alimam Abu Hanifa ọ̀dà kò burú ọba dájọ́ bàtán dájọ́ ọjọ́ bá pé àtàsìkò àsìkò pé àwọn professor àwọn àwọn falasifa àwọn ti wà níjòkó wọ́n retí ìmáàmù Abu Hanifa ìmáàmù Abu Hanifa wọ́n mọ̀ mọ̀ pẹ́ torí sẹ́rẹ́ lómi tẹ́bá fẹ́ bẹ́ lómi tẹ́bá fẹ́ bẹ́ lómi ẹbá fẹ́ sọ̀rọ̀ àlàyé ẹ̀sìn fẹ́ lómi kò ní ìdíkẹ́ máa lo kìtàbà ti súnà torí kọ̀ gbàgbọ́ èèyàn tí ọgbà alukùránì gbọ́ àti hadith ọwá ń kí alukùránì fún bígbà tó ń jẹnu ayẹyẹ fún àní ò bìlífù ẹ̀ nǹkan tó bìlífù yẹ wá fi pè sínú gbàgbọ́ kìtàbà ti súnà fi pè padà sínú kìtàbà ti súnà eléyìí sì ń bẹ nínú súnà ẹ wo kẹtọrí káwọn kẹ ah, àwọn tó ní ká irọ́ gẹ́gẹ́ tá máa lo kìtàbà ti súnà kọ́ là ń sọ o ní tá ń sọ ni pé ẹni tí ọgbà kìtàbà kọ gbà alukùránì gbọ́ kọ gbà lọ́rọ̀ ọlọ́run tọgbà àdísì ànẹ́bì gbọ́ ọwá ń kánú kùránì ẹ̀dàkùn gbígbà pé yẹn ń bẹ́ẹ̀bù fún mi nísìn ẹ̀dàkùn ṣé yóò tọ́ọ̀chì mi eh, because èmi ọ̀gbà gbogbo ọ̀rọ̀ ọlọ́ọ̀ ní báíbù <laughs> ọ̀rẹ́ òun lẹ́ ń ké ní mú àbí yẹn ń ké ni wọ́n á inú ẹsẹ̀ fa ẹsẹ̀ fa orí kéní ẹsẹ̀ kíní kan à ṣe wọ́n pé orí ori máa fọ́ mi ní pé ẹsẹ̀ fa nínú táwọn wí kí lè na náà ọ̀nà ilé máa bẹ́ẹ̀ náà lẹ́ni tí ó gba alukọ́ránì gbọ́ ẹ̀ ń kí alukọ́ránì fún nígbà tí ẹnìkan ṣe zìnà lásìkò anábì sallallahu alaihi wasallam nínú àwọn yahudi nǹkan tó fà tí ayé àwọn ọlọ́mìyá kún bí wọn anzala Allah fa ulaika humul kafirun tó fi sọ̀kalẹ̀ nìyẹn o sábàbù nùzúlù ayé yẹn nìyẹn àwọn yahudi wá ní ẹmú obìnrin lọ sọ́dọ̀ anábì sallallahu ẹni kọ́ lọ dájọ́ zìnà lé lórí àmọ́ in aftaku bir tọ́ba yẹ bánàbí sallallahu alaihi wasallam bá fún yín ní fatuwa pé ẹ̀lẹ́ ló kò pa ni torobìnrin ẹ ti lọ́kọ́ ńlé tó fi ṣe zina fala taqbalu ẹ má gbà o wa in aftakum bit tahmimi wal jald àrẹ́bí àmọ́tánà ìbá fún wa ní fatuwa pé ẹja fi nǹkan dúdú kù lójú ká máa wá lù káàkiri ẹgẹ́ bá a ṣe fẹnu kò lé lórí yẹn ànábì wọn ni ẹgbà lọ́wọ́ ànábì bàtọ́ wa rọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ni màá dájọ́ fún yín pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́n bá àlékẹ́lá sí lọ́rùn yẹn nídàjọ́ ànábì wa dájọ́ fún wọn pé obìnrin yìí wàá tábàláwọn onígbà ẹ nígbà kíni anábì náà dá ẹni tó nímọ̀ jù láàrin yín ẹ lọ pè wá ẹni tó ṣe kíni o inú mílà yahudiya inú ọ̀nà yahudi ẹni tó nímọ̀ jù láàrin ẹ lọ pè wá lọ́jọ́ náà lọ́hùn abdullahi ibn salam kò tí ì islam òun ló ni mo bẹ̀ ọ́ pẹ̀lú ọlọ́run ọba tó sọ tàwọ́rọ́ọ̀tì kalẹ̀ fún anábì musa kayfa tajiduna hadda zani fi kitabikum báwo lẹ ṣe rí nínú tíra yín ẹgbẹ́ nẹ́bí sallallahu alaihi wasallam kò lo Kùránì láti dájọ́ fún wáyé sí kíra nẹ́bí sallallahu alaihi wasallam fi kílò fi kílò fi fún lẹ́rì tíra wọn tán gbàgbọ́ gangan torí kò tí gba Kùránì gbọ́ngbà yẹn arẹ́bi ni kayfa tajiduna hadda zani fi kitabikum nínú tíra yín àtàwọ̀rọ̀ tọ́lọ́mọ bá lè gẹ́lásọ̀ kalẹ̀ fún nẹ́bí Musa báwo lẹ rí dájọ́ ẹni tó bá ṣe zìnà tó ti lọ́kọ sí ha Abdullahi bin Salam ni Allah ya nabi tí e bá sí pọ̀ bẹ̀mí pẹ̀lú orúkọ Ọlọ́run

aláṣáka pé mo lè fi eléyìn náà pè ọ sí ṣe ń pé súnà nẹ́bì nìyẹn alimam alimam abu hanifa wá débi tó ṣe ní kọ́ṣ àwọn apẹ́dé ìgbà tí ó dé báyìí ah kí ló dé ẹ̀yàn lájẹ́ òun kankan ẹ̀ ti pẹ́ra yín láfà ẹ́ kí ni ẹ̀kẹ́rẹ́ gbogbo tí wọ́n bí àwọn retí ṣẹ̀rù pé àwa professor ṣẹ̀rù pé ẹ̀rù pa ní time táwọn fi sọ fóní imam abu hanifa ni ẹ torí ọlọ́run kò wé mi náà kí èmi náà pẹ́ dé àmọ́ tí a pé kí n tó dé bí sẹ̀gbẹ́ láti Iraq mo ti ń bọ̀ máa kọjá odò kan tó ń pè ní odò tó sì tóbi ni orí odò yìí máa gbà kọjá wa àmọ́ nígbà tí mo dé etí odò yìí ibẹ̀ ni mo pẹ́ sí torí mo rí nǹkan ìmọ̀ wọ́n ní tó bá rí káyé ti tí odò igi bá sì lára rẹ̀ igi bá lára rẹ̀ ọ lára rẹ̀ ọfà ọfà tó tó dán dáadáa ọba bẹ̀rẹ̀ sí kanra rẹ̀ ọ kanra rẹ̀ láì lọ́ba dòkò ojú omi bàtà ọkọ̀ dòkò ojú omi ní bá ń bọ̀ ní bá ń wara rẹ̀ bọ̀ igi ń wara rẹ̀ bọ̀ ọkọ̀ ojú omi fúnra ń wara rẹ̀ bọ̀ ó dé ti bèbè báyìí ọba lòdù ẹrù fúnra rẹ̀ ìgbà tó lòdù ẹrù nígbà tó lọ èyí ni mo wá ń wò pé à igi ti wọ́n ní àfà ẹ̀ bẹ̀rù ọlọ́run lẹ́fi pẹ́ dé à èyí bó ibò wò lẹ́sẹ̀ ẹ̀rù pẹ́ lè fi làkà ìrù wa ìṣeré ni pé igi igi wá dédé lára rẹ̀ wa fa ara rẹ̀ ọwá kan rẹ̀ lọ́kọ̀ọ́jú omi ó tún wá lòdì ẹrù fún ẹ̀kọ́ rọrùn Imam Abu Hanifa ní ẹ̀ẹ́ sókò rọrùn àbí ha ó ti wá yé mi pẹ́ nílà káyé tó tọ́ ẹgbà mẹ́kọ̀ rọrùn fún ọkọ̀ ojú omi láti dédé kanra rẹ̀ bó ṣe kéré tó yẹn àmẹ́gbà pé sánmà ó lè dédé dára láì kóòrùn ó sì máa yọ kó sì máa wọ̀ lásìkò tí ń wọ̀ kí òṣùpá máa wọ̀ wàláhì lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo gba islam pé ha oríwo pé ń tòótọ́ tí ọba file bá làkàyè mú kíyàn gbà yí pé ọkọ̀ ojú omi dára rẹ̀ kàn ó sì dára ẹ̀ pádù détídétí omi ó sì dára ẹ̀ lóòd tí ó táwa náà mọ̀ pé kọ̀ rọrùn bẹ́ẹ̀ kí nǹkan rẹ̀ dá máa ṣẹlẹ̀ láìsí pẹ́ nìkan ni ó sì sẹ́yìn báwo wá láti wá sọ pé ọ̀sẹ̀ ń yọ òru ń yọ òòrùn ń yọ òṣùpá ń yọ kọ̀ wá kankan tí ń ṣe ń ṣe ra rẹ̀ fúnra rẹ̀ ni kọ̀ rọrùn bẹ́ẹ̀ ìwẹ̀ yìí wà létòlétò kò sì tako kò sì takora wọn rí lájọ sí ń ṣẹlẹ̀ ẹ̀ tí ọ̀nà sáà so káwá ní gbogbo nǹkan yìí káwá ní kọ̀sẹ́rì kankan tí ń ṣe káwá ní ẹ nítorí ẹ̀ tábá rí nǹkan kan nísìn ẹ máa wọ́n sì tábá rí òkùnkan nísìn òkùnkan tó dájú ó ti wá ń mì ní wá ń mì làákàyè gbogbo wọ́n sọ fún wa yìí pé ẹjẹ́ àtòkùn yìí débi tó ti parí ó sì ti kọ́jẹ́ pé nìkan wà níbi tí òkùn yẹn ti parí tí ń mi òkùn yẹn à ní dédé gbà pé òkùn yẹn ń dá mì àmọ́ wá tírèsì àmọ́ wá fojú tírèsì òkùn yẹn lọ títà bí pé àbájọ àṣẹ èkúté ní mi okùn yẹn bẹ̀yẹn because àwọn nǹkan yẹn gbọ́dọ̀ máa dáṣe láìsí pé nǹkan ní ṣe ẹ̀ tí ọ̀nà sáà làákàyè wá gbà bẹ́ẹ̀ so bóyá ó ṣe gbà pé sẹ́mà àti ilẹ̀ yìí ká gbà pé gbogbo ilẹ̀ bó ṣe rí àti gbogbo nǹkan bá gbà pé nǹkan dáṣẹlẹ̀ fún rẹ̀ bẹ́ẹ̀ láìsẹ́ nìkankan tí mú ṣe tí mú ṣe bẹ́ẹ̀ àwa rí ọlọ́run àrí ọlọ́run bá gbogbo àwọn àmì ọlọ́run jẹ́ kó yọ pé kíni ọlọ́run bá ń bẹ so ń ta afá bá dé bẹ́ẹ̀ òun náà ní wípé àwọn nǹkan wọ̀nyí kò rọrùn kó jẹ́ sí pé a yóò máa dáṣẹlẹ̀ láìsí pé olọba ti ń ṣe náà a ibi tá wà tá ń bá lọ òun náà ni pé ọlọ́wọ́n bá àdíkà sọ wípé lẹ́bí na ámànù ọlọ́ni mo pẹ̀yìn tẹ́ gbàgbọ́ lódodo ọlọ́wọ́n ní ọlọ́wọ́n lẹ́bí na ámànù ọlọ́ni mo pẹ̀yìn gbàgbọ́ sọ̀rọ̀ nípa iṣẹ́ ìgbàgbọ́ pé kí làwọn kí ni nǹkan tó wá fẹ́ lọ́wọ́ bàdékílá fẹ́ ti torí ẹ̀ pè wá tó fi pè wá pẹ̀lú nìdáhù iman tó fi pè wá pẹ̀lú ìpèpè àwọn tó gbàgbọ́ tó pé iṣẹ́ tó wà lẹ́yìn rẹ̀ iṣẹ́ àwọn olùgbàgbọ́ ni kí iṣẹ́ tó wà lẹ́yìn àti Allaha wa àti rasula ọlọ́run ní ẹ tẹ̀lé ọlọ́run ọba ẹ sì tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run méjèèjì ṣe kíni ó lọ papọ̀ ni ẹ tẹ̀lé ọlọ́run ẹ sì tẹ̀lé ta ni o òjíṣẹ́ ọlọ́run ọba ta ni ọmọ wa tẹ̀lé ọlọ́run tí ọmọ tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba alladhina amanu àwọn tó jẹ́ múmẹ́ni ni ẹ ti understand ló fi jẹ́ pé tá a bá rẹ́ nìkan lónìí tó bá lọ́nà ọba nìkan lòun wọ́n máa tẹ̀lé àmọ́ wò ní tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam olóhùn nígbà wọ́n sá ànábì ajẹ́ sí pé kò sínú àwọn mùmí nìyẹn àbárẹ́ nìkan lónìí tó ní ànábì nìkan lòun wọ́n máa tẹ̀lé òun ò ní tẹ̀lé Ọlọ́run ọba àwọn ọ̀gbọ́ lọ́ọ̀bá gbọ́ àmọ́ òun gba ànábì gbọ́ toróhùn gbọ́ pa ànábì wáyé sẹ́ni bẹ́ẹ̀ ṣe múmi nìyí so ẹni bẹ́ẹ̀ láìláì kò lè jẹ́ múmi ni àfi ta ni ọmọ jẹ́ múmi ni ẹni tó gba Ọlọ́run bá gbọ́ tí ń tẹ̀lé Ọlọ́run bá tí sì ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ya ayyuhallazina amanu ati'u Allaha wà á ti rọ̀súlà ẹ tẹ̀lé ọlọ́run ọba ẹ sì tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ṣé báyìí nísìn àyà kan tó nìyẹn nínú àwọn nínú àwọn ẹ̀rí tọ́lọ́run ọba àlékálá tó wá ń jẹ́ kó yé wa ọlọ́run ọba àlékálá ń sàlàyé náà Al-Qur'an ọlọ́run ọba àlékálá pé man atọ́ àrọ̀súlà faqad atọ́ Allah ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó ti lè tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ti tẹ̀lé Ọlọ́run ọba nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ti lè tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ti tẹ̀lé Ọlọ́run ọba nìyẹn níbo mi Ọlọ́run ọba lè ká sọ pé qul in kuntum tuhibbuna Allaha Ọlọ́run ní ìrànlọ́bì máa sọ fún ẹ pé tó bá jẹ́ sí pé ẹ bá nífẹ̀ẹ́ Ọlọ́run ọba fattabi'un èmi ànábì ní ẹ máa tẹ̀lé a jẹ́ sí pé alamatu mahabbatillah àpẹẹrẹ pé yẹn nífẹ̀ẹ́ Ọlọ́run ọba ni pé ààrẹ ni ẹ ti fẹ́ ń ṣe súnà nábì ẹni tí bá ń ṣe súnà nábì ní nífẹ̀ẹ́ Ọlọ́run tó gbá lọ́wọ́ bá lè ká sọ pé in kuntum tuhibbuna Allaha fattabi'un ọlọ́wọ́ bá ní tọ́bá yẹ pé nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá ìdánẹ́bì ma sọ fún ọbẹ̀ pé kúl ma sọ fún pé tọ́bá yẹ pé nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá èmi ànẹ́bì dẹ̀ máa tẹ̀lé yuhbibkumullah ọlọ́wọ́ bá náà mọ̀ wá nífẹ̀ẹ́ yín nítorí bẹ́ẹ̀ ṣe kí ni torí pé ń tẹ̀lé ànábì sallallahu ọlọ́run bá nígbẹ́lá sọ nínú àyè mínú al-Qur'an ọlọ́run bá ní ọlọ́run bá nígbẹ́lá sàlàyé fún wa wípé ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim mo ti fẹ́ gbàgbé àyà yẹn ọlọ́run bá nígbẹ́lá nǹkan tọ́lọ́run bá nígbẹ́lá ń jẹ́ kó yé wa nínú àyà yẹn òun náà ní wípé gbogbo ẹnikẹ́ni tó bá pe rẹ̀ ní múmìnì tó sọ wípé olùgbà ọlọ́run bá gbọ́ olùgbà nẹ́bí sallallahu alaihi wasallam gbọ́ lòun irú ẹni bẹ́ẹ̀ a gbọ́dọ̀ rí lẹ́ni tí ó máa tẹ̀lé ọlọ́run bá tí ó máa tẹ̀lé ànẹ́bí sallallahu alaihi wasallam ni torí pé ìmáàmà tẹ̀lé ànẹ́bí sallallahu alaihi wasallam oúnjẹ kó yẹ wá wípé irú ẹni báyìí kò jẹ́ ẹni tí ń tẹ̀lé ọlọ́run bá nìyẹn ìmáà tẹ̀lé ànẹ́bí sallallahu alaihi iná àpẹẹrẹ táàfì mọ̀ pé ẹni báyìí ẹni yìí ọjẹ́ ẹni tí ń tẹ̀lé ọlọ́run ọba torí pé kí ni torí pé anábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba àlékẹ́lá ló rán so ọlọ́run ọba àlékẹ́lá sì rán láti wá pè wá sí orí ìlànà tí ọlọ́run ọba àlékẹ́lá yọ́nú sí ni so eléyìí báyìí lọ́fà ló fi jẹ́ sí pé àáyà pọ̀ nínú alukur'ani gan fún bí àpẹẹrẹ nínú àwọn àyà tí ó tún ṣàlàyé bẹ́ẹ̀ nínú alukur'ani so ńláyà tọ́lọ́run ọlọ́run bá ní fálà wa rabbik ọlọ́run bá ní mo búra pẹ̀lú ọba tó dáre ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ní fálà yu'minun fálà wa rabbika la yu'minun ọlọ́run bá ní mo búra pẹ̀lú ọba tó dáre ànábì sallallahu alaihi wasallam la yu'minun ọlọ́run ní wọn kì í ṣe mùmíní o àwọn àwọn tá a fẹ́ sọ lẹ́yìn wọn kì í ṣe mùmíní fálà wa hatta yuhakkimuka fima shajara bainahum ó dìgbà tí ṣẹ́rùtù nìyẹn májẹ̀mú tí ó máa mú yẹn jẹ́ múmìnì ni pé hatta yuhakkimuka fima shajara bainahum ó dìgbà tọ́ba tó ń fira nẹ́bì sí hakim tọ́ba fira nẹ́bì sí adájọ́ lórí tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn ìtumọ̀ ni pé gbogbo nǹkan tọ́ba ti ń sọ nípa àlámọ̀rí ẹ̀sìn àbí nípa àlámọ̀rí ayé wọn ọ̀dọ̀ anẹ́bì sallallahu alaihi ni wọ́n máa darí ìdájọ́ rẹ̀ padà sí pé kí kí lẹ́ni tá a fẹ́ sọ yìí kí lẹ́ni Ànábì sallallahu alaihi wasallam sọ ọlọ́ ní ìgbà yẹn ni wọ́n tó máa jẹ́ mùmí ni ìgbà tó bá ń darí àlámọ̀rí wọn tó bá ń darí ẹ̀ padà sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam la yu'minuna hatta yuhakkimuka fima shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wọ́n ní tó fi wá jẹ́ sí pé wọn à ní rí fún pẹpẹ nínú gbáyà wọn lórí tánà ìbádálẹ́jọ́ tó bá sọ fún wa pé ìdájọ́ Ànábì lórí nǹkan yìí ni kò ní fún ìgbáyà wọn ò ní fún pẹ láti tẹ̀lé wọn ni wò pé à ẹ̀ẹ́bẹ̀tì ilé ìbáyọ̀ wà bá wùjọ tiwa mú náà ẹ̀ràn eh, bàbá wo ṣe náà àwọn bàbá yìí ò ṣe alánẹ́bí ṣe nǹkan wọ́n láwọn bàbá yìí ò ṣe eh, eh, àwọn àgbàlagbò ṣe alẹ́bí náà wà ń bẹ́nu ọmọ eke sálẹ́bí náà ń sọ ọmọ eke ṣẹ́ nígbà tó sọ fún àwọn bàbá àwọn ṣe àwọn ṣe wọn à ní rí fún pínpín lórí ẹjọ́ tánà yìí bá ti dá nítànà bí sallallahu alaihi wasallam bá sọ fún wọn pé báyìí ni wọn kò ní fún pínpín wọn wọn máa tẹ̀lé ni wa yusallimu taslima ọlọ́ni wọ́n ti jupa ju sẹ́lẹ̀ fún àṣì ànábì sallallahu alaihi wasallam àtijọ́ àtẹ̀dẹ́jọ́ ànábì taslima ní ìjupa ju sẹ́lẹ̀ pátápátá pé gbogbo kíbi tí súnà bá darí wa lọ gbogbo kíbi tí ẹ̀rí bá darí gbogbo bí tí bá ti ń darí wa lọ báyìí ibẹ̀ láàmà lọ so ní lọ́pàá ló jẹ́ sí pé ìdájọ́ ànábì sallallahu alaihi wasallam lórí gbogbo nǹkan lágbọ́dọ̀ máa wá kí ni kí lànábì sallallahu alaihi wasallam sọ nípa àlámọ̀rí kí lànábì sallallahu alaihi wasallam dálẹ́jọ́ lórí nǹkan báyìí so ibà ní sìn àwọn àjẹjọ́ ẹ sí pé yóò wá tẹ ìfẹ́ nú wa lórí ba fún àṣẹ ànábì sallallahu alaihi wasallam à ní jẹ́ni tí yóò máa tẹ̀lé fẹ́ nú wa káfíwá gbé ìfẹ́nu wa lékè òfin ọlọ́wọ́ bá òfin ànábì sallallahu alaihi wasallam so thumma la yajidu harajan mimma qadayt wa yusallimu taslima so wọ́n jẹ́ ni tí ó jupa wọn ju sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́wọ́ bá ní jupa ju sẹ́ẹ̀lẹ̀ pátápátá naam bákan náà nínú àwọn ẹ̀rí tó yẹ sí pé ó wá tí ọlọ́wọ́ bá lékẹ́lá tó ti ń pa wá láṣẹ nípa wípé ọ̀ràn èèyàn òun náà ni kí a tẹ̀lé anabi sallallahu alaihi wasallam òun náà ni gbé lọ́wọ́ ọba tó lọ́wọ́ ọba àdúgbò sọ wípé innama qawlul mu'minina idha du'u ila Allahi wa rasulihi an yaqulu sami'na wa ata'na ọlọ́wọ́ bá ní innama qawlul mu'minin ọlọ́wọ́ bá ní gbólóhùn àwọn mu'minin gbólóhùn ẹyọ kan yìí náà ni o torí pé innama lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n gbà pé adatu hasrin wa qasr irinṣẹ́ ni tó yẹ pé tó bá ti lò nínú ọ̀rọ̀ ó túmọ̀ sí pé n tábà lò fún yẹn nǹkan yẹn nìkan náà ni ó nǹkan yẹn nìkan náà gbà lérò nǹkan mi ò lè wọlé ẹ̀ mọ́ kò lè wọlé sínú ẹ̀ mọ́ ìnáma kọ́ọ̀lù mùmínín ọlọ́ni gbólóhùn àwọn mùmíní ọ̀kọ́ jẹ́ yọkan yìí tẹ́ ẹ bá ti rẹ́ lómi tó sọ gbólóhùn yìí tó bá ti lè yàtọ̀ sí gbólóhùn ẹ̀yọkan yìí kì gbólóhùn mùmíní ló ọlọ́ni gbólóhùn kan péré náà ni wọ́n máa sọ bó bá kíbà tó bá ti pè yàn sí bá ti pé mùmìnì síbi pé ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ ọlọ́run ọba àti súnà nẹ́bì dájọ́ lórí àlámẹ̀rí tí a ń tàn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọlọ́ni gbólóhùn a ti gbọ́ àrẹ̀ ti gbà láti máa tẹ̀lé a ti gbọ́ ipe ọ̀rọ̀ ọlọ́run ọba láàmà fi dájọ́ àtọ̀rà nẹ́bì wa ata'na àìsí gbà láti máa tẹ̀lé bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti pè sọ̀rọ̀ ọlọ́run ọba àtọ̀rà nẹ́bì pé ká fi dájọ́ lórí àlámẹ̀rí tí ń ṣẹlẹ̀ ní ẹ àìrọ́ o ààlè lo ọ̀rọ̀ ọlọ́wà tọ̀rọ̀ àmẹ́bí o ààlè <coughs> lo torí pé kọ̀bá àwùjọ ti wà yí mu àbí nǹkan kan bẹ́ẹ̀ àbí ń sọ àwọn ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ láti gbá ọ̀rọ̀ ọlọ́wà tọ̀rọ̀ àmẹ́bí dànù kì í sọ̀rọ̀ múmi lọ́sọ tó lọ́n ti yíkọ́ pé ọ̀rọ̀ wa ata'na ọlọ́ni tí wọ́n máa sọ ni pé àti bákan náà nínú àwọn àyà tó tún pa wá láṣẹ pé ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba àdékẹ́lá ń sọ náà Qur'an ọlọ́run ọba ní falyahdhari sọ orí ara wọn dáadáa àwọn olóòlọ́wọ́ bá ń kìlọ̀ fún jàmáà àwọn tí ń yapa sí ànábì àǹtùsí ìbàhùn fitna ọ̀rọ̀ ní kí kágbàkò mẹ́dìí kọ́mọ̀ jẹ́ àgbàkò ọba wọn níbi ìmọ̀ ya pọ̀rọ̀ nẹ́bì kọ́mọ̀ jẹ́ pé kí ni o àgbàkò ó ṣe wọn àwòyùsí ìbàhùn bàdábùn alim àbíkọ́ wọ́n jẹ́ sí pé ìyá ẹlẹ́ta ilé ìrò ìyá náà jẹ wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ tìyàmà àṣẹ́bìyàn bá ń yapa nẹ́bì àṣẹ́yà alẹ́lẹ́ jẹ yàn sọ́lọ́ ní ká sọ́ra ètò wọ́n sọ́ra fún ni pé ká sọ́ra fún ìyá ẹlẹ́ta nítorí ẹ̀ ní imam ahmed náà fi ní kí atadruna mal fitna sẹ́ẹ̀mọ́ nǹkan tọ́lọ́mọ bá lè kẹ́lá gbà lérò pẹ̀lú fitna tọ́lọ́mọ bá lè kẹ́ yọ sẹ̀rẹ̀ nínú àyà yìí imam ahmed ní alfitna níbẹ̀ yẹ ashirk òun náà ni pé èyẹ lè bọ́ sínú ẹbọ torí pé imam ahmed ní la'allahu idha radda ba'da qawlihi sallallahu alaihi imam ahmed ní torí pé téèyàn bá lọ dá apá kan nínú àwọn ọ̀rọ̀ ànábì padà tó lọ́wọ́ bá wọlé imam ahmed ní zeiru ìgúnríkù omi òdodo lè bọ́ sínú ẹ̀mí èèyàn tí ó sì torí ẹ̀ tí wọ́n parun tí ó dé lẹ́bọ̀ ibẹ̀ lónìí láti wá rí àwọn kan tó ẹ́ pé ìtàwọn yọ pọ́npọ́ ti táwọn fẹ́ bàjẹ́ òun náà ni ọ̀rọ̀ ànábì àwọn kan ti wà lónìí tó yẹ sí pé ìtàwọn fẹ́ bàjẹ́ sẹ́ òun náà ni pé àgbọ̀rọ̀ nígbàgbọ́ sọ̀rọ̀ ànábì kankan ká má gbọ́rọ̀ ànábì kankan gbọ́ ẹ̀ wá wọn bí tẹ́sí ibi tán ti bẹ̀rẹ̀ níbi tó ga jù nítorí pé téèyàn bá fẹ́ tẹ́ ẹ bá fẹ́ sìn ẹ bá fẹ́ ẹ bá fẹ́ bà nǹkan jẹ́ ẹ lọ gbé nǹkan yẹn láti ibi tó ga fún bí àpẹẹrẹ sìn téèyàn bá fẹ́ èyàn bá fẹ́ èyàn bá fẹ́ da ìlú kan rú ó fẹ́ ìlú kan jẹ́ nígbà tó wá bẹ̀rẹ̀ ọkọ̀ wá gbé láti ilé ọba kò yẹ bá nísìn ọkọ lọ sílé ọba náà ọkọ́ lọ sí ọba bọ́sẹ̀ tí sojú ó sí ọba yẹ́kẹ̀yẹ̀kan ọlálàsẹ̀ rẹ̀ ọba kí ni kán tètè kán mú eré ni táwọn kan fẹ́ wọ́n nígbà tó wà lọ sínú ìlú yẹn olórí ìlú yẹn gẹ́gẹ́ kọ́ lọ bá kọ́ fa etí ẹ̀ ọba àbí kí rẹ̀ ọ̀fẹ́ burú ti fẹ́ wọn sí fún wọ́n ni ẹ̀dẹ́kùn àwọn ìjòyè àtàwọn tí èsè ìjòyè kí ni ọmọ ṣẹlẹ̀ ṣẹ̀pá wọn ti wọ́n mọ̀ tọ́ ara náà pé à ẹ̀dẹ́kùn kí ni ṣẹlẹ̀ ọba gan-an ẹni tó wà ń pè lórí gan-an tí gbàgbára kọ́ parí sọ́dọ̀ rẹ̀ ibẹ̀ làwọn ilé ti kọ́kọ́ gbé so that àwọn kéékèèké ó ṣe kí ni àwọn kéékèèké ó mèrè e, ibi agbára nǹkan ìjú tiwa lọ nìyẹn ibi tó ga jù lẹ́ni ti bẹ̀rẹ̀ kí mẹ́fà mẹ́bẹ̀ ni pé wọ́n bẹ̀rẹ̀ látọ̀rọ̀ alimamul bukhari imamul bukhari ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí wọ́n bẹ́ wó imamul bukhari torí pé tẹ́ ẹ bá sì lè wó bukhari ah muslim tó bukhari muslim kéré lẹ́gbẹ̀ẹ́ bukhari wallahi kódà ọmọ kéwù bukhari ni muslim ọmọ kéwù alimamu muslim kéwù lọ́dọ̀ bukhari lẹ́yìn tíra ọlọ́run ọba nínú gbogbo tíra tẹ́kọ̀ọ́ nínú islam ẹ wo bí tíra tẹ́kọ̀ọ́ nípa islam nínú islam bó ṣe pọ̀ tó kódà kó ń kálukú náà wo ń tó ń kálukú nílé ẹ wá dá gbogbo tíra yẹn jọ ẹ dá gbogbo ẹjọ gbogbo tíra tó kọ nípa islam lẹ́yìn quran tíra tó lálàáfíà jù lẹ́yìn quran sahihul bukhari ni asuhul kutubi bada kitabillah àwọn tíra tó lágbára jù tó ní àlàáfíà jù lẹ́yìn tíra ọlọ́run ọba òun náà ni sahihul bukhari àti sahihul muslim sahihul bukhari láwọ̀kọ́ sahihul muslim tẹ̀lé àwọn yìí wá bẹ̀rẹ̀ láti bí sahihul bukhari gẹ́gẹ́ imamul bukhari náà kọ́ fẹ́ wo àti sahihu rẹ̀ so that nígbà tó bá ti bá sọ̀yìn Bukhari jẹ́ bẹ́ẹ̀ sì wá sọ pé sọ̀yìn Muslim wà lálàáfíà nígbà tí Bukhari gangan tó yẹ gbogbo àlùmọ̀ yìí lọ́panu pọ̀ náà sì gbà yí pé sọ̀yìn Bukhari lọ́ lálàáfíà jù ẹwà mẹ́kan tó ṣe gbogbo tí èyí tí ò sínú sọ̀yìn Bukhari pátápátá ẹni tó kọ́ fi bẹ̀rẹ̀ ni pé Imam Bukhari èsè lárúbáwá ẹ pàtàkì Imam Bukhari Imam Bukhari tó ẹ pá ni kọ̀ dáǹkankan mọ̀ kankan kò yé a'udhu billah kí ẹ máa sọ pé Imam Bukhari ọmọ nkankan àwọn òfìmìlà ní gbogbo ní gbogbo ayé pátápátá àgbàfà alákọ̀ọ́kọ́ nípa ìmọ̀ hadith yányán Imam Bukhari ni Imam Bukhari tó yẹ sí pé ìgbà tí ó lọ sí ìgbà tí ó lọ sí Iraq àwọn olùmọ̀ nípa hadith ní Iraq tí wọ́n jẹ́ àgbàfà nípa hadith wọ́n láwọn fẹ́ àwọn fẹ́ dẹ́yìn Imamul Bukhari wò kí làwọn ṣe nǹkan táwọn ṣe ni pé ẹ jẹ́ káwọn mú àdísì ọgọ́rùn-ún àdísì 100 ẹ mọ̀ wọ Imamul Bukhari o wọ́n ní tó àdísì 100 yìí àwọn apin fún èèyàn kọ̀ọ̀kan èèyàn 100 lápin fún ṣẹ́wárí àdísì alákọ̀ọ́kọ́ tí ẹ̀yin bá mú ẹ wá mú ìsinádù hadith yẹn ìsinádù ni àwọn tágbà hadith wájú tó fi dọ́dọ̀ ànábì lágbájá gbà látọ̀dọ̀ lágbájá ìgbà míì ìsinádù lásán téèyàn ká iman times three matinu iman times three ọ̀rọ̀ ànábì gangan ìtumọ̀ ni pé a lágbájá gbà látọ̀dọ̀ lágbájá tàmẹ̀dún gbà látọ̀dọ̀ làmẹ̀dún ẹjọ́ tẹ́rù ń bẹ̀ àtọ̀rọ̀ tí ó tẹ́ hà ń bẹ̀ síwájú kẹ tó hadith ànábì gan ó lè times three ọ̀rọ̀ ànábì tó bá ọ̀rọ̀ ànábì lè mẹ́jù láì méjì lọ kí matinu sì jẹ́ láì mẹ́wàá ẹ̀ tí ọ̀dẹ̀ sàn tó bá ní òkè ìwọ̀n tó bá ti má dìtà lákọ̀ọ́kọ́ àdìsá alákọ̀ọ́kọ́ ni wọ́n mú àbí wọ́n wá mú ẹni ẹni tó wá jẹ́ nọ́mbà hundred ìsinádù títí àdísì 100 yẹn àwọn agbéwá síbi mẹ́tínú alákọ̀ọ́kọ́ wọ́n wá fẹ́ dàrú ìsinádù àdísì 100 wọ́n gbé wá síbi mẹ́tínú alákọ̀ọ́kọ́ mẹ́tínú ìsinádù títí alákọ̀ọ́kọ́ yẹn wọ́n gbé lọ sí mẹ́tínú títí 100 wọ́n wá dàrú láti 1 títí 300 báyẹn wọ́n da ọ̀tọ̀lẹ́ tí ó mú ìsinádù kan ọ̀tọ̀lẹ́ tí ó mú mẹ́tínú kan wọ́n wá dàrú bẹ́ẹ̀ wọ́n wá ní nǹkan tá a ṣe ni pé ìjòkó tá a fẹ́ pè mọ́ ìdòkọ́ rí sí ìjòkó àwọn àgbàfà ni ẹ̀yàn ọmọ wá wá ìmọ̀ wa ka hadith ilé ọkọ̀ kan afẹ́mọ̀ kẹ́ni kí ni Bukhari ọ̀sọ̀ àwọn ti wà ń jòkó Imam Bukhari ti wà ń jòkó ẹ̀yà láwọn kọ́ dé ọba ka hadith yẹn akhbarana kadha haddathana kadha an kadha an kadha qala sami'tu kadha ọba ka ti títí tó fi kadith anabi ó fi kadith yẹn gangan ìgbà tí wọ́n bi Imam Bukhari lè rí pé hadith ń kọ́ Imam Bukhari ló òun ọgbọ́rí ó ní hadith yìí ń gbọ́rí àwọn èrò èyí tí ó rẹ́rìn pé ah, ọlọ́run sí àtíkọ̀ àtíkọ̀ mọ̀ nǹkan kan báyìí olóhùn ọ̀gbá àdìsà nẹ́bì rí sẹ́bọ́nsì ní gbogbo àdìsà nẹ́bì lọ́ha ni olóhùn ọ̀gbọ́ rí àwọn tó jẹ́ olùmọ̀ wọ́n ti wò pé get one bill because wọ́n ti mọ̀ pé àìgbọ́ rí yẹn ó ti ó yàtọ̀ fún kátà olùmọ́mọ̀ gbọ́ yíngbà mi so in tí ma ń Bukhari sọ yẹn àwọn olùmọ́ ti mọ̀ pé ọ̀rọ̀ mà lọ́sọ àwọn aláìmọ̀ kan rẹ́ ni pé <laughs> ọlọ́run àti ọ̀gbọ́rí àti ọ̀màdìsì kẹ́kẹ́ ẹnì kejì náà tó ka tiẹ̀ Imam Bukhari ní ngbọ́rí ẹnì kẹta náà ka tiẹ̀ Imam Bukhari ní ngbọ́rí tí táwọn hundred fi kàtán nígbà tí gbogbo wọn ka hundred tán Imam Bukhari gbogbo wọn ní kò lékún kankan ju pé mi ngbọ́rí mi ngbọ́rí lọ nígbà tí wọ́n wá kà tán Imam Bukhari wá ní ṣé ìwà alákọ̀ọ́kọ́ tó kà díẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn máa bọ̀ sórí hadith tó kà yẹn ìsinádìí ẹ̀ ní Imam Bukhari wá bẹ̀rẹ̀ rẹ̀ wá ní ànkádà akhbarana kádà ànkádà ànkádà títí títí Imam Bukhari wá kagbo ìsinádìí yẹn lórí àti mẹ́tínú ó ní sọ hadith ti alákọ̀ọ́kọ́ yẹn ó ti dàrú ó ti gbé ìsinádìí orí ìsinádìí títí tiẹ̀ hadith ọ̀yẹ́jọ́ alákọ̀ọ́kọ́ Imam Bukhari tún ní ìwọlé kejì náà bọ́ wá síbí ìpè wọ́n ti kagbo hadith 100 tán o Imam Bukhari ti to gbogbo hadith yẹn láti 1 títí dé 100 padà tí n bá sọ ọ̀rọ̀ mẹ́wàá fún yínísìn tí n bá ní kẹ́ rìpítì ọ̀sùn mẹ́kẹ́ mẹ́rin mẹ́wàá tó padà kájọ́ máa sọ hadith anábì tó yẹ pé mọ́tínú àti isnet hundred ìwọ́n kò kọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ ìwọ ẹlẹ́ẹ̀kejì náà wá sórí hadith ti ẹyẹn isnet tó gbé sí yẹn tí mo fi ní ìgbọ́ rí ni pé kìí isnet ju ẹniyẹn so mọ́tínú ẹ̀ lélẹ́yìn isnet lélẹ́yìn ìwọ́n kò kọ́ rí tó tó ó tó ẹlẹ́ẹ̀kejì ó wá tó bẹ́ẹ̀ láti one hundred gbogbo àwọn tó wà ń jòkó ń jọ yẹn nágbà yìí pé ah e-, èèmọ̀ ni wọ́n yìí <laughs> ni ọ́ irú mọ́mù sọ pé kódà kankan mà imam bukhari tó jẹ́ sí pé imam bukhari ò ní mú wọn ní mú tíra kan ní ayé báyìí wọn ní mú tíra kan àbí kó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú péréte wọ́n ti há gbogbo ẹ̀ wallahi lanzim imam bukhari bí ṣe máa ń há tíra ni pé ọlọ́run ọba àlékè lásòrò fún wọn ní zaka brain débi pé imam bukhari tó bá ti sí péjì kan báyìí tó bá kà látòkèdélẹ̀ báyìí kò ní rìpítì ẹlẹ́ẹ̀mejì ó ti há nìyẹn wallahi tó bá ti kà báyìí téèyàn bá ka bí gbà téèyàn bá ka newspaper ó ti há nìyẹn tó bá tó ní the next page tó bá ka lọ́tò kéde ó ti há nìyẹn ó tún ti há nìyẹn bí mọ̀ Bukhari bá ṣe há wọ́n gbé kéde kan ní at-tarikhul kabir Imam Bukhari náà ṣe wọ́n tún gbé kéde kan ní at-tarikhus saghir Imam Bukhari àsìkò tán fi ṣe kò pé six hours tíra tí mò ń wí tíra tí mò ń wí at-tarikhul kabir yóò tó fifteen volumes kọ̀ wá sí ẹnìkan tó ní ìtàn nínú Islam tó ní ìtàn láti ayé láti ayé ànábì Adam títí tó fi di àsìkò Imam Bukhari tí Imam Bukhari ọkọ̀ tàríkù rẹ̀ síbẹ̀ kò tí yé bẹ́ẹ̀ ni àtàríkù sọ̀fíì bẹ́ẹ̀ làwọn tíra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ sí pé gbó a imam imam ahmed rahimahullahu ta'ala wọ́n jẹ́ kó yé pé gbogbo hadith tí Imam Bukhari ó bá ti rí kìí sàdís ànábì pé ẹ wá rí àdìsí ànábì kan Bukhari ọ̀wá rí rí láyé ẹ mọ̀ pé kìí sí àdìsí ànábì nu Imam Ahmad má ní agbára tó nínú hadith Imam Ahmad gba Imam Bukhari lọ́gàá ẹ ti understand Imam Ahmad wọ́n gba Imam Bukhari ní ọ̀gá tó irú èèyàn báyìí tó jẹ́ sí pé wọ́n bí ọmọ kan nínú Islam látijọ́ tí Imam Bukhari ti kú wọn wallahi mo fi ọlọ́wà bóra ìyá kan ò lóyún kó bírú ẹ̀rí láyé ẹni kò sí ní bírú ẹ̀tọ́jọ́ gbéra kí á mọ̀ fi tó ní Imam Bukhari lẹ́nìkan yẹ gẹ̀rẹ̀ tẹ̀ sí ó láfọ́jú ní Imam Bukhari nígbà tí ọ̀dá kankan mà Imam Bukhari nígbà tí wọ́n bí wọn tòótọ́ Imam Bukhari fọ́ lójú àmẹ́ ìyá wọn padà bẹ Ọlọ́run ọba wallahi Imam Bukhari ò tí pọmọdún méje tójú fi kọ̀dá kankan mọ̀ ní jẹ́bẹ̀ the next thing tí ó ṣe nígbà tó tọ́kọ́ bẹ́ẹ̀ tó kọ́kọ́ àbùkù báyìí mọ́mú Bukhari tán in tó túnkù ní pé Sahih Bukhari ó tún bẹ̀rẹ̀ sí máa lálàsí báyìí ó ní ó lọ́gbà hadithu ọ̀tọ̀ ní tádìtì ń sọ ọ̀tọ̀ ní nǹkan ah, billah ó ní ọlọ́mù kọ́ nílọ́gba hadithu kan wáyé pé anabi sọ́lọ́sàn bá ń ṣàsùn nígbà tí ń ṣe haidọ̀ lọ́wọ́ tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́lá ìsọpá àgbọ̀dọ̀ bá obìnrin sùn nígbà tó bá ń ṣe haidọ̀ lọ́wọ́ a'udhu billah wallahi lanzim nígbà tí ó ka hadithu yẹn ọ̀tọ̀ ní tádì ti ń sọ ọ̀tọ̀ ní ti ń sọ mùdírù lè kéwù kàsí nífa mùdírù lè kéwù nífa anabi sọ́lọ́sàn nínú hadith tọ́ka aisha ní anabi sọ́lọ́sàn pamílásẹ̀ fa àtẹ́zìrù pé kí n lọ ṣe ìtìzáù kí n lọ ló kí n lọ ró ìzáù kí n lọ ró ìrún mọ́ ara mi anabi sallallahu alaihi wasallam ń bá mi ṣeré nítorí kí anabi sallallahu alaihi wasallam kọ́ mọ́ bá ṣe jìmá ẹ̀ tí wọ́n sá anabi wá ní kí aisha kọ́ lọ ró ìzáù ìtìzáù tó wà ń bẹ̀ yẹ pé anabi ni kí aisha ló ìzáù yẹ ó dẹ̀ tú sí anabi ní kí aisha anabi ní kí aisha fojú ara rẹ̀ anabi wá bá sùn ìtazarọ̀ ìtazarọ̀ pé kéèyàn sọ pé èèyàn ró ìzáù ẹ̀ tí wọ́n sá pé ní ìzáù náà ní ìró tó bá sọ tó bá sọ pé inú lárúbá tó bá ní ìtazàrọ̀ ìtumọ̀ ní pé èèyàn ró ìró anábì wa pa Aisha láti pé Aisha ń ṣe haibọ̀ lọ́wọ́ nínú ẹ̀kọ́ tí Islam sì kọ́ wa òun ni pé béèyàn bá gbóbìnrin bá ń ṣe haibọ̀ lọ́wọ́ isna'u kulla shay illa an-nikah ẹ bá obìnrin ṣe gbogbo ntọ́jẹ́tọ̀ àti bá ṣe àyàfi ìṣèjìmá ìsúnmọ́ wọn nìkan lẹ̀ gbọ́dọ̀ ṣe nísúnmọ́ wọn pé láàyè ibi tí ẹ̀ ti súnmọ́ obìnrin nìkan lẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ kí ló fà á torí pé ìsìláàmù jẹ́ ẹ̀sìn tí ó dá púpọ̀ jù àwọn yahudi tí obìnrin wọn bá ń ṣe haidọ̀ lọ́wọ́ wọn kì í sin kan pẹ̀lú ẹ̀ kódà wọn ní jósúnlé pẹ̀lú àwọn olè jáde ni kò gbọ́dọ̀ fọ́ọ̀kàn kankan nínú ilé wọ́n sì yahudi nìyẹn but anabi sallallahu alaihi wasallam wájú kó yíwa wípé ah, àwọn obìnrin ò rí bẹ́ẹ̀ so yíba ní sìn yìí so tóbìnrin bá ń ṣe haidọ̀ lọ́wọ́ ó lè bá yín dáná ẹlẹ́jọ́jọ́ ṣeré pẹ̀lú obìnrin ìyàwó yín àmọ́ tí ò gbọ́dọ̀ sí láàrin yín ni kí ni o ànìká ìpè ẹ̀fẹ́ sí kí ni ìpè ẹ̀fẹ́ súnmọ́ ní tọkọ-tìyàwó ní ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lànàbí sọ́lọ́sàn fi pa àyíṣà láṣẹ ìfẹ́ gbọ́dọ̀ ṣe ìtìzáà káyíṣà lọ́rọ́ ìzáà kóró ìró mọ́ ara dáadáa so that gbogbo ìbáṣeré táwọn bájọ́ ń bára wọn ṣe kò ní dépò wípé kí ni wípé bóyá àbóyá èèyàn wà dé ibi tí ó yẹ kéèyàn dé àrẹ́bí wa pa láti kó ṣe ìtìzáà nígbà nígbàtí mùdírù yóò tú ó lánàbí ní káyíṣà lọ fọ ojú ara rẹ̀ anábí wá bá sùn ó ní ṣe Imam Bukhari yìí tẹ̀sán náà nùfà Bukhari tó lánàbí bá ìyàwó àyíṣà sùn nígbàtí ń ṣe haibọ̀ lọ́wọ́ subhanallah ẹwùdó ọfẹ́ kábùkù bá sọ ibùkọ́ dínà fẹ́ kábùkù àtọ́ fi débẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní Imam Bukhari sọ wípé anẹ́bí sallallahu alaihi wasallam rẹ̀ ó nínú hadith tó gbà wá wípé anẹ́bí sallallahu alaihi wasallam ó ń lọ níjọ́ kan ìgbàtí anábì sọlọ́sàn wá débi háyìtù kan nígbàtí ó tu háyìtù lọ́dọ̀ tiẹ̀ ó ní háyìtù ó ní ìgànná gbàtí ó dá kankan mà sólódòkú ni kò wọn ọmọ túmọ̀ kankan mí lárúbáwá nípa gànná ju nípa háyìtù ju gànná lọ kò mọ̀ pé háyìtù tó wà ń bi hadith yẹn tó túmọ̀ sí ni bustan ọgbà oko dàbí dùn ni kì í sí gànná ó yà anábì wá dé ẹgbẹ́ gànná ẹ̀rọ anábì wá dé ẹgbẹ́ yẹn nígbà ọwá súnmọ́ ọwá dé ẹ̀gbẹ́ gànà méjì anábì wá mú obìnrin ẹwọ bíi gànà anábì mú obìnrin wọnú gànà kí èèyàn mú obìnrin wọnú fẹ́ǹsì kí èèyàn lè mú obìnrin wọnú ògiri nígbà tí wọ́n sáàlì jẹ̀nu kò yé ń bẹ̀yẹ pé bùstánù náà ń pè ní kíní náà ń pè ní háìtù ń bẹ̀yẹ bùstánù ni ọgbọ́ oko ni de ẹ̀dẹ̀ wà ní sọ́yìn Bukhari tòótọ́ anábì sallallahu alaihi wasallam ìkan náà àwọn ìyàwó anabi sini ni lóbìnrin àmọ́ nígbà tí anábì sallallahu alaihi wasallam tí anábì sallallahu alaihi wasallam fẹ́ súnmọ́ ní àyè yìí ṣé báyìí nìsín obìnrin yìí wá wá ìsọlọ́dọ̀ ọlọ́run bá kú lára anábì sallallahu alaihi wasallam lànàbì sallallahu alaihi wasallam lànàbì fi tọ̀lá kọ ẹ̀jọ́ yẹn anábì sallallahu alaihi wasallam níjọ́ yẹn anábì wá sí tọ̀lá ẹ̀ ìgbà tí anábì sallallahu alaihi gbọ́wọ́lé ó ní obìnrin wá sọ yí pé mink mo wá ìsọlọ́dọ̀ ọlọ́run bá kú lọ́dọ̀ rẹ̀ anábì sallallahu alaihi wá anẹ́bí wá fẹ́ fún ní sùúrù pé a ah, kí ló dé tí ò sí nǹkan tó ṣẹlẹ̀ ọba ni a ṣé èmi ọmọ ọba èmi ọba ṣé wàá fira mi kalẹ̀ fún súkọ̀ fún fún fún èèyàn yẹpẹrẹ bíi tiẹ̀ a'udhu billah anẹ́bí sallallahu alaihi wasallam wá anẹ́bí sallallahu alaihi wasallam wá pàṣẹ pé obìnrin yìí ẹ mú jáde ẹ mọ́ lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ó ti di ẹni tí òun ò lè fẹ́ mọ́ láéláé nìyẹn tọ́lá kò ló ṣẹlẹ̀ kódà ní Imam Bukhari nígbà tí wọ́n mú wá nínú sahih bukhari wọn wọ́n mú wá nígbà tán sọ̀rọ̀ tọ́láàkù ni pé ara àwọn tí tọ́láàkù lè gbà wáyé nínú islam so ìyàwó ànábì sallallahu alaihi wasallam lóbìnrin yìí so lára àwọn obìnrin tánàbì sallallahu alaihi wasallam kọ́ ọlẹ́ ni ànábì sallallahu alaihi wasallam ìtọ́sẹ̀lẹ̀ ní o mùdírù sí ìlànàbì sallallahu alaihi wasallam ó ní onímọ̀ bukhari sọpá ànábì rẹ́pù obìnrin ànábì rẹ́pù yàn ìmọ̀ bukhari ní ọmọ wa sọpá ànábì rẹ́pù yàn subhanallah kò sí nǹkan tó fẹ́ ṣe ju pé ó fẹ́ kọ̀ndẹ́mù sọ ìbùkọ́rí sọ̀híwùl bukhari gangan náà lọ́fẹ́ condemn tẹwárí kẹsẹ̀ pé sọ́híwùl bukhari lọ́fẹ́ condemn gbogbo hadith lọ́fẹ́ condemn àmọ́fẹ́ bẹ̀rẹ̀ níbi tó ti ga bẹ́ẹ̀ bá ti lè condemn sọ́híwùl bukhari kí àwọn sọ́híwùl muslim gbogbo yòókù ká má láfẹ́ra igbó so yíba ní sí náà mẹ́lẹ̀kún ní hàn so lára báyìí oúnjẹ kó yá pé àwọn kẹ́ ti wà lónìí tó yẹ sí pé táwọn fẹ́ máa kó tán fẹ́ máa condemn ó ní hadith anabi sallallahu alaihi wasallam torí pé la yuqimuna li sunnati wazna wọn ní òṣùwọ̀n kankan fún súnnà rárá wọn ka súnnà kún kankan wọn ka súnnà kún kankan tánàbí sallallahu alaihi wasallam sí sọ nínú hadithu al-Miqdam bun Mahdi Karb anábi sallallahu alaihi wasallam sọ pé anábi ni yushiku àbí nínú riwaya kan anábi sallallahu alaihi wasallam sọ pé anábi ni Ànábì ní yushiku an yakuna an yakuna rajulun muttaki'an ala arikatihi Ànábì ní láìpẹ́ láì jìnnà ẹ padà rí ọkùnrin kan tó yẹ pé yóò jókòó ní jókòó gbéraga lórí àga ọlá rẹ̀ yóò rọ̀gbọ̀kún yóò fẹ̀yìntì lẹ́ni tí ń ṣe gbéraga yatihi al-khabaru mimma amartu bihi aw nahaytu anhu ìrọ́mù wa bá látọ̀dẹ̀ mi ànẹ́bí pé ànẹ́bí sallallahu alaihi wasallam ń pàwọ́lá ṣe kásì nǹkan báyìí ànẹ́bí kọ̀ọ̀kan fún wa kásì nǹkan báyìí wọ́n mọ̀ wá fún lẹ́ nínú hadith kan nabi yuhaddathu bi hadithi wọ́n máa fún ní hadithi mi annabi sallallahu alaihi wasallam fayaqul yóò máa sọ pé bainana wa bainakum kitabullah gbogbo ń tẹ́lẹ̀ mú fún wa fún wa tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ alukurani nìkan ni o kurani sangiliti iná làwọn bukata o ẹ má kí hadithi fún wa o bainana wa bainakum kitabullah fama wajadna fihi min haramin haramna ìta abádẹ̀ ti rí nínú hadith anábì tó jẹ́ haram ní kala àgbà ní haram anábì ní àlà ẹ̀tẹ́ ti yẹn gbọ́ dáadáa anábì ní innama harrama Allah dájúdájú ń tọ́lọ̀ ọba àlékẹ́lẹ́ bá ṣe léèwọ̀ fún yín innama harrama rasulullah anábì ní tẹ́mi anábì sallallahu alaihi wasallam bá ṣe léèwọ̀ fún yín mithla ma harrama Allah irú bákan náà ẹgbẹ́ kan náà ni pẹ̀lú tọ́lọ̀ bá rí kí lọ́bá ṣe léwọ̀ fún yín so ibà ní sí so anábì sallallahu alaihi wasallam gbogbo tí bá ṣe léwọ̀ fún yín dèdè kan náà ni ẹgbẹ́ kan náà lọ́jẹ́ ìbẹ̀rẹ̀ àdíìtù yẹn tí mo ní ọwá nù rí wáyà kan tí mo gbàgbé mo padà rántí pé anábì ní lá alfayanna lá alfayanna ahadakum anábì ní ẹ má jẹ́ kí n rí ẹnì kankan nù yín rí wáyà kan nìyẹn pé muttakihan ala arikatihi tí ó wà jòkó ní jòkó ọlá lórí àga rẹ̀ nínú gbogbo ànábì ní yúùṣìkù ó ń pẹ́ láìpẹ́ ẹ padà rí pé yóò ṣẹlẹ̀ àwọn kan padà dé ṣé bá nísì àsìkò yẹn ló ti dé yìí o àsìkò táwọn èèyàn kọ́ sọ fún yín pé àwọn onídà àwọn òbùkátà rí sànẹ́bì àwọn òbùkátà rẹ̀ pé kùránì kan tó mo ti wá sàlàyé pé gbogbo ẹnikẹ́ni tí bá ń wí báyìí ẹni bí ni irú ẹni bẹ́ẹ̀ ẹni kó fi kùránì kírun fún wa kárí pé fi kùránì kírun fún wa ibo ni kùránì ti kọ́ wa bá ti kírun ibo ni kùránì ti kọ́ wa bá sì yọ zaka iye tí zaka wọ̀ iye tá a yọ nínú zaka iye ọdún tí ó lè kọjá lórí owó tí a fi yọ zaka ṣàlàyé ẹ̀ fún wa asunáàfù kí ni zaka wọ̀ fi kùránì ṣàlàyé ẹ̀ fún wa hajj fi ṣe fi kùránì ṣàlàyé ẹ̀ fún wa so yíba nísìnyí ààwẹ̀ gbígbà fi kùránì ṣàlàyé ẹ̀ fún wa ẹ lè rí tí ọlọ́wọ́n ba lè ṣàlàyé àwọn tàfàsílù kìíní tí ì bá ṣe bí so ló jẹ́ sí pé ní ọwọ́ parí ló fi jẹ́ sí pé èèyàn lè rí islam ṣe láì ṣe pẹ̀lú sunna islam rọrùn láti ṣe àyàfi kẹ́kẹ́ pé kíni o kí ẹ̀jẹ̀ sọ pé yóò máa tẹ̀lé sunna nabi sallallahu alaihi wasallam so gbogbo àwọn eléyìí tí wọ́n ń tako sunna nabi tán gbéra wọn káàkiri ayé yìí kò sí nǹkan kan ju wípé wọ́n fẹ́ wú ẹ̀sìn lọ ẹ̀sìn náà fẹ́ bàjẹ́ wallahi alazim so àmọ́ wọn mọ̀ pé táwọn bá bẹ̀rẹ̀ láti bí alukur'an ẹ̀ tètè gẹ́ta wọn so ibà ní sinwọ́n lè rí pàwùjọ yìí àwùjọ tó yẹ pé àyìmọ̀ kan ó fún ká dáadáa ni so ẹ já bẹ̀rẹ̀ láti di hadith anabi sallallahu alayhi wa sallam so àwọn yìí náà ń pè ní almustashirikun àwọn orientalist iṣẹ́ tí wọ́n nìyẹn pé báwọn náà ti fẹ́ tashkik báwọn náà ti fẹ́ dá iye méjì sílẹ̀ nínú ìgbàgbọ́ àwọn èèyàn sí hadith anabi sallallahu alayhi wa sallam báwọn náà ti fẹ́ dá iye méjì lẹ̀ nínú ìgbàgbọ́ àwọn èèyàn sí alukur'anul karim so báyìí máa ń so eba ni sisu kọlọ́wọ́ àlékẹ́lá kó dáhùn kó sànú wa kọlọ́wọ́ àlékẹ́lá kó sọ wa láwùjọ tí a wà yìí so eba ni sisu wa nẹ́bí sallallahu alaihi wasallam ó jẹ́ kó yọ ayé pé in tóun bá nẹ́bí sallallahu alaihi wasallam bá ṣe léèwọ̀ fún wa dèdè ẹgbẹ́ kan náà ni pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ àlékẹ́lá bá ṣe léèwọ̀ fún wa bákan náà níta nẹ́bí sallallahu alaihi bá tó bá pa lé lórí ọlọ́wọ́ àlékẹ́lá ọlọ́ba ní gbogbo tánàbí sallallahu alaihi wasallam bá mú wá fún yín fakhudhu ọlọ́ni ẹgbà mú amúrù nìyẹn fakhudhu wal amúrù lil wujub al amúrù yaqtadi al wujub tọ́lọ́wọ́n bá nìkẹ́lẹ́ bá pa wá láṣẹ ọ̀ràn èèyàn ní kátẹ̀ láṣẹ ọlọ́wọ́n bá so àṣẹ ọlọ́wọ́n bá ní pé gbogbo tánàbí sallallahu alaihi wasallam bá mú wá fún yín òkè ni o fakhudhu wa ma nahakum anhu fantahu ní tánàbí sallallahu alaihi wasallam bá kọ̀ fún yín pé ẹ má dé bẹ́ẹ̀ fantahu ọlọ́ba nìkẹ́lẹ́ ọlọ́run ní ẹ jìnà sí wáátá lànàbí sọlọ́sọ́lá mi sọ nínú hadith mi ma amartukum bihi anábì ni ma nahaytukum anhu fajtanibu gbogbo tí n bá kọ̀ fún pé ẹ má ṣe anábì ni ẹ jìnà sí wáátá wà má nahaytukum anhu wà má amartukum bihi gbogbo tí bá pa yín láti ẹgbẹ́ kẹsẹ̀ fatu minhu mastata'tu ẹ mú wá nínú ẹ ẹ ṣe gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe fún yín tó bẹ́ẹ̀ ni ẹ ṣe máa ṣe ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo tó bá jẹ́ pé ó nídìí ìsìtọ́ à ó nídìí kí ẹ̀ ní agbára lé lórí kí ẹ̀ tó rí ṣe òun ni ànábì sallallahu alaihi wasallam sọ gbogbo tọ́lọ̀ ọba àlekẹ́lá bá ti fún lágbára kò nídìí kó ṣe nìyẹn àmọ́ tọ́lọ̀ ọba àlekẹ́lá bá fún lágbára dandan ni kí o ṣe àwọn nǹkan tí ẹ̀ máa ń fa agbára ṣe nìyẹn fún bí àpẹẹrẹ ní tí ẹ̀ máa ń fi àlàáfíà ṣe bí àwẹ̀ gbígbà ń sìn sẹ̀ǹpẹ́ tí ọba tí ọba lálàáfíà àwẹ̀ ọjọ́ rẹ̀ yẹn lé lórí yóò kàn máa ṣe kíni yóò máa ṣe fídíà ni àbẹ́ẹ̀kọ́ ni tó pé àìsàn tó yẹ pé láyùrìjà burúkú àsàtà àràn kan pé o lè san láíláí nírú àwọn àsàn bẹ́ẹ̀ tó bá yẹ pàṣẹ tó yẹ pé orí ń fọ́ọ̀mù ẹ̀dọ́ ń ni tó yẹ pé táwọn ẹ̀ bá padà lọ tán ara ló ti padà yá o ní ṣe fídíà ọ̀sán lẹ́yàwó ẹ̀ ní o àwọn nǹkan tá ń fa àlàáfíà ara ṣe àwọn nǹkan tá ń fowó ṣe ṣé bá ní sìyí ànábi minhu mastata'tum àmọ́ àwọn nǹkan tó jẹ́ sí pé ìwọ̀n fi agbára ṣe ní wá ní tò ànábi ní tò bá agbára wá ṣe agbára mi ọ̀karùn-ún ọwọ́ àrọ máa gbé wéètì kó tó dàrùn bà ni agbára wo lèyàn fi ń dàrùn bà sí agbára wo lèyàn fi gé sókòtò wọ́n yẹ fagbára ṣe yún so yẹ bá ní sí àwọn tán máa fagbára ṣe bí agbára owó bí agbára àláfíà àti àwọn agbára tó bẹ́ẹ̀ so béèyàn bá lágbára àti ṣe kó ṣe béèyàn bá lágbára bẹ́ẹ̀ tọ́lọ́mọba àríkẹ́lọ̀ bá fún yàn lágbára bẹ́ẹ̀ fúnbẹ́ àpẹẹrẹ sí inú téèyàn fagbára ṣe oní nìkáhùwà téèyàn bá lágbára àti súnmọ́bìnrin àbí kò tó lè fi bọ́ obìnrin ṣé bá ní sìyí tí èsì ṣe yí pé ṣáháwà rẹ̀ lágbára débi pé tí ò bá níyàwó tọ́lá wọn kan bẹ́tẹ́ sí wọn lówó lọ́wọ́ tó tọ́ bẹ̀tì tó ń ti bẹ́ẹ̀ ó ti dọ̀rọ̀ yẹn kan fẹ́yàwó làwọn tọ́lá sí pé wọn ní kápá lórí ṣáháwà wọn ṣáháwà wọn lágbára jù wọn lọ tí ò bá ti ṣèyàwó yọmọ ṣe zìnà kódà kan má lówó lọ́wọ́ ẹ fẹ́yàwó fún ni gbogbo

àwọn àbá mi ní kíyàn ní agbára àti súnmọ́bìnrin ìtànpè ní bá àlẹ́ gbogbo ilé báyìí kò sí ìrẹ́tí òtúmọ̀ bá wà mẹ́ fẹ́lẹ̀ tazawwaj anábì ní kó fẹ́yàwó ó túnmọ̀ sí pé ìsìtọ́ àlẹ́ rí so ní táwọn fẹ́ ní tí a fẹ́ so ọlọ́run ọba àlekà ń jẹ́ kó yá pé intanẹ́ẹ̀tì bá mú wá fún wa ọ̀ràn yẹn ní ká so abẹ́ ọlọ́run ọba àlekẹ́ọ́lá kọ́lọ́run ọba abẹ́lọ́wọ́n bá lẹ́gẹ́lá kọ́lọ́wọ́n bá kó mú wa dúró lórí súnà ọlọ́lá ilaha illallah so eléèkejì nínú àwọn masadiru talaqi nínú àwọn masadiru tashri'i inda ahli sunnati wal jama'a òun la ṣàlàyé yìí pé nínú àwọn ọ̀nà kejì tá a ti mú àlámọ̀rí ẹ̀sìn wa tọ́kàn yóò fi balẹ̀ pé ìbáàdà tó ń fi ń fọ́lọ́wọ́n báyìí ìbáàdà tọ́lọ́wọ́n bá àlékẹ́lá yọ́nú sí ni ìjọsìn tọ́lọ́wọ́n bá àlékẹ́lá yọ́nú sí ni òun náà ní ká mú nínú súnà nabi sallallahu alayhi wa sallam ní sèso abẹ́lọ́wọ́n bá àlékẹ́lá kọ́lọ́n kó jẹ́ kí agbágbóyẹ̀sìn gbogbo àwọn tí ọlọ́wọ́n bá ò tí ìkádà kí súnà yé wọn abẹ́lọ́wọ́n bá lékẹ́lá kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí súnà yé wọn tó pé jọ́ tí ọlọ́wọ́n bá ní bá ní kí súnà yé àwọn náà tán ojú wọn ó là gan pé àṣẹ oríṣìí náà pátápátá gbà òun làwọn wà so àṣẹ ìlànà táwọn rìn yìí àṣẹ ìlànà tó lè mú àwọn wọnú náà jahannam ni so abẹ́lọ́wọ́n bá lékẹ́lá kọ́lọ́wọ́n kó jẹ́ kí ojú wọn là sí súnà la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Wàlíkì sàlám tìlà wàkàtù. Náà? Na ma fa béèrè pé Afá béèrè pé sáà lè kírun jùmá ní àárọ̀. Náà, ìrun jùmá à lè kí láàárọ̀. Kò sí ẹ̀rí kẹkẹ tó ní ká kírun jùmá ní àárọ̀ ẹ̀rí tó wà pé ká kírun juma òun náà ni ká kí ní qabla zawal kí náà ń pè ní qabla zawal ilé ìbá yìí tí problem ti ṣẹlẹ̀ ní ẹ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbangba mi nínú àwọn problem ta ní láwùjọ yìí ni pé àwọn èèyàn máa dá àgbọ́yé Qur'an gbọ́yé sórí ìfẹ́nu tiwọn wọn a dẹ̀ máa dá hadith anabi sallallahu alaihi wasallam gbọ́yé sórí ìfẹ́nu wọn kí náà pè ní qabla zawal àsìkò méjì ni ìrun ìrun juma ni lọ́dọ̀ imamu ahmed rahimahullahu ta'ala wa huwa sahih olóṣìlá láfíàjù àmọ́dọ̀ àwọn àyíma mẹ́tẹ̀ta yòókù ọ̀dọ̀ imamu abu hanifa ọ̀dọ̀ imamu malik àtọ̀dọ̀ imamu shafi'i wọ́n gbà wípé àsìkò kan náà ni juma ní onílẹ̀ àsìkò tá so gbogbo àdìs tó wá fún kọ́bílà zawal yẹn àwọn gbà wípé èèyàn bẹ̀rẹ̀ kútúbà nígbà yẹn ni yóò wá lọ so wọ́n ní nǹkan tá àdìs yẹn sọ nìyẹn bẹ̀tù bó ṣe jẹ́ sí amadhab mama ahmad rahimahullahu ta'ala ni pé a lè kírun juma ní qabla zawal tí wọ́n rí qabla zawal yìí làwọn kan wá sí ìgbọ́yé tó fi ń pè ní tó fi ní àwọn ọmọ kírun juma ní àárọ̀ kìí sàárọ̀ náà ń pè ní qabla zawal kí ni àsìkò náà ń pè ní qabla zawal òun minutes lọ or an hour before duri time tanki tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ń pè ní qabla zawal torí kí náà pè ní zawal òun náà ni a nítorí pè ní zawal òun náà ni zawal shamsi and kabidi saman kí oòrùn kó yẹ kúrò ní àárín gbọ̀ngbọ̀n sánmà wọ́n sọ pé zala ti shamsu òun ti yẹ nìyẹn òun ti yẹ kúrò láàárín gbọ̀ngbọ̀n sánmà àsìkò wa, lòun wà àsìkò tó ń bá wà lásìkò tó bá láàrin sánmà yẹn gẹ́gẹ́ náà ń pè ní kọ́bílà zawal nítorí pè ní kọ́bílà ní before before zawal tán bá sọ pé before zawal before kóòrùn tó yẹ látàrí ẹ dákun sí àárọ̀ ni wọ́n túmọ̀ sí torí pé àti mọ̀ pé àsìkò zawal gẹ́gẹ́ lásìkò zuhur tán bá sọ pé síwájú àsìkò zawal ó túmọ̀ sí pé àsìkò tó súnmọ́ ìgbà tí àsìkò tó súnmọ́ ìgbà tí zawal fẹsẹ̀lẹ̀ ìgbà yẹn òun ti wà ní kábìlì sàmà ní pè ní kọ́bílẹ̀ zawal kọ́bílà before zawal tó yẹ náà fi tó papọ̀ mọ́ zawal tó bá yẹ pé ìrún àárọ̀ ni kódà kò tiẹ̀ nídìí ọ̀rọ̀ zawal rárá torí pé ń gbà yẹn oòrùn tí ẹ̀ tí ẹ̀ ní ti kò tí ẹ̀ ní ti dáàrin sánmà bèèlé pàmà rẹ̀ ti zawal kí ẹ̀ lọ kírun júmà nísìn kí ẹ̀ lọ kí lágo mẹ́jọ àbí kí ẹ̀ lọ kírun júmà lágo mẹ́sàn sàǹkẹ́ ńgbà yẹn kò tí ẹ̀ sí gàtà kan zawal nígbà yẹn tí wọ́n ń pè yẹn ní kọ́bílà zawal yẹn tá ni pé ó subhi ó subhi láàárọ̀ àbí lásìkò duha kò yé báyìí nísìn so nǹkan tá ń pè ní azawal òun náà ni kóòrùn yẹ látàrí sánmà tábà ní before zawal ìtumọ̀ ní pé before kóòrùn tó yẹ síwájú kóòrùn tó yẹ látàrí so ó túmọ̀ sí pé láwọn àbáàbí jẹ́ kó yọ wípé àsìkò tó ń pè ní kọ́bílẹ̀ zawali kò ju thirty minutes lọ síwájú àsìkò tá à ń kí zuri tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí an hour àsìkò yẹn lànàbì sallallahu alaihi lọ́mọ juma so ló fi jẹ́ ni ọ̀run juma ni àsìkò yẹn ò zuri ńgbà yẹn ò bẹ́yẹn bá kírun zuri ńgbà yẹn kò ní juma nìkan ní bẹ so idan sẹ́ni gbogbo ahadith tó wá pátápátá tó fi ń ṣàlàyé nípa wípé àwọn òní tí àwọn òní tí àwọn òní tí jẹun gọ̀dá so ibà ní sí yìí àwọn òní tí àwọn òní tí ti ṣe ìrọ́ha jìmálù àwọn ràkúnmí àwọn títí táwọn tó fi jẹ́ pé àwọn kírun dùn gbogbo àsìkò yẹn sọ̀rọ̀ nípa kí ni o ó sọ̀rọ̀ nípa kọ́bílà zawali ni so ibà ní sí yìí so ala kulli hal nítorí pé ìbéèrè ni so tó yẹ sí pé kéde pé òun la gbà lérò láti treat so ká má fi gbàgbọ́ àsìkò tán so kò sí dẹ̀lílù kankan nínú kìtàbà àti súnnà tó ní ká máa kírun jùmọ̀ ní àárọ̀ ẹ̀ sì lè rí ibi kankan ní àwọn ìlú tí wọ́n ti ń tẹ̀lé súnnà ká máa kírun jùmọ̀ láàárọ̀ láíláí ẹ̀ sì lè rí kankan náà àfáà súnnà tó kírun jùmọ̀ láàárọ̀ rí so ibà ní ìsìn so àwọn tí wọ́n kí láàárọ̀ yẹn àsìgbọ́ súnnà ni wọ́n ń si àsìgbọ́ súnnà ni so ibà ní ìsìn so ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń sàlàyé so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àwọn ní ṣe a lè kírun ní ẹ̀yìn náà pèsè àlèkírun lẹ́yìn ẹni tó jẹ́ súfí eléba yóò nídìí pé ìdájọ́ gangan pé ìdájọ́ ẹni tí bá ń ṣe súfí tó bá jẹ́ sí pé a bá rí sí pé káfíìrì ni a jẹ́ sí pé látẹ̀júsù sọ́látù khalfahu kò tọ́ káfíìrùn lẹ́yìn ẹniyẹn tí ó bá ní sí àmá tí a bá rí sí pé mùsùlùmí ni a jẹ́ sí pé tẹ̀júsù sọ́látù khalfahu ìrántọ́ lẹ́yìn ẹ̀ nìyẹn àmọ́ ìwo lọ jẹ́nu méjèèjì a pín àwọn súfí sọ́nà méjì tó lóbẹ́ yìí tá a fi ń pín èèyàn nínú Islam òun náà ní iṣẹ́ tí èèyàn bá ń ṣe ṣe é báyìí nísìn àwọn àfáà sọ wípé al-ibratu bilhaqaiki walmaani labil asmai labil alfazi walmusammayat al-ibratu labil alfazi wal musammayat in tí a fẹ́ lò nínú ìdájọ́ sharia gangan in tá a fẹ́ lò òun náà ni alhaqaiq kí ni pàápàá nǹkan tí ń ṣẹlẹ̀ gangan lọ́dún yẹn lábìl alfaz wal musammayat kéèsì yóò kọ téèyàn bá ń jẹ́ tí ó bá ní sí òun ni ó wà ńláyìn fún kò tọ́ ká kírun lẹ́yìn ẹni ẹ̀ torí pé ń ṣe kúfúrú àmẹ́ni tá a bá rí pé iṣẹ́ kúfúrú ó jáde lọ́dọ̀ rẹ̀ so ẹ báyìí ní sìnkàn bá jẹ́ súfí àmọ́ kò ṣe kúfúrú nínú tasọ́wùfù tí ń ṣe irú ẹni bẹ́ẹ̀ á kírun lẹ́yìn rẹ̀ nígbà tí a bá rí ẹlòmíì mọ́ tí ò tóun lálàáfíà jù lọ kò yé báyìí nísìnyí báyìí ni sheikh bombaz rahimahullahu ta'ala bá ṣe dáhùn béèrè nìyẹn nínú fatawa kan tó gbé ní fatawa nur aladar fatawa nur aladar wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ sí pé tasọ́wùfù ti ń ṣe kò kọjá wípé ó ń ṣe díkìrù jẹ̀máì ó ń ṣe àwọn àwòrọ́ọ̀dù kan ní àwọn ọ̀nà tí ò bá ṣẹ̀rí àmú wọ́n ní ìrọ̀ ní báyìí fawọ́ rẹ̀ yìsọ́lá khalfa á kírun lẹ́yìn rẹ̀ tí a bá rí ẹlòmíì tó ń là kó gbogbo àwọn jágbàjàgbà wọ̀nyí kò tí ì di káfíìn àmì tí tasọ́wùfù ẹ̀ bá débi wípé ó ti ní àwọn ẹ̀tìkọ̀dá àtùkan tó jẹ́ titi kùfùríyà àwọn àdìsọ́ kankan tó jẹ́ tẹbọn àbí àwọn iṣẹ́ kúfùrù kan iṣẹ́ ṣírkù kan jáde lọ́dọ̀ rẹ̀ tó yẹ báyìí nísìnyí tó bóyá ń pe ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba bóyá bóyá ó gbà yí pé ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba ní má kọ̀kọ̀ tó yẹ báyìí nísìnyí àbí ó ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ìkan nínú àwọn ẹ̀dá nínú àwọn àwòlíyá wọn tó yẹ báyìí nísìnyí àbó nígbàgbọ́ wípé ọlọ́run ọba wà lára gbogbo nǹkan táǹpẹ̀ ní ṣùlù àbó nígbàgbọ́ pé àwọn pẹ̀kínìkan ní al so ebe ní sí gbogbo nǹkan tí ń bẹ ọlọ́run ni ìyàtọ̀ ń bẹ láàrin hulul pọ́lọ́run bá wọnú gbogbo nǹkan ọlọ́run bá hálà sára gbogbo nǹkan ìyàtọ̀ sì ń bẹ láàrin ìtìhàd ìtìhàd ni pé wọ́n pe kékan gbogbo nǹkan bá bá tá ẹyọ kan oṣù náà ni gbogbo ibo tí ń bẹ láyé húwà ni gbogbo kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ gbogbo so ebe ní bákan náà tí ò nígbàgbọ́ sí

but ibnu al-arabi tóun ní alif àti lam so inú àwọn àgbákò sufi nìyẹn inú àwọn ashabu wahdatil wujudi nìyẹn so ẹnìkan kan yẹkunlé abu yazid al-bastami jọ kan wá sálámà ah, abu yazid wọn sọ fún pé kó wọlé pé ma fil bayti illa Allah kò sẹ́ni kankan nulẹ̀ àfọlọ́hún èmi tó wà nulẹ̀ tó ń ọlọ́run ni mí ṣé wà ní sí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó ti jẹ́ kó rí bẹ́ẹ̀ àbí wahdatul adiyan wọ́n pe kíníkà ní wáhídátù ìyàdíyàn kí ẹgbà fi gbogbo ẹ̀sìn tí ń bẹ pátápátá gbogbo ẹ̀ náà bákan náà ni àtẹ̀sìn christianity àti mùsùlùmí àtẹ̀sìn fa gbogbo ẹ̀ bákan náà ni gbogbo ẹ̀ pé ẹ̀yin lẹ́kàn ṣe yàtọ̀ kí ni wa anniya tawron taroni fil kanisati rotikun wa anniya tawron taroni fil masajidi rokin wa in kunta fi ilmi shari'ati asiyan fa inni fi ilmi haqiqati ta'iun ó nígbà mi ò lè rí mi ní church tó bá sì wù mí ò rí mi kí n máa rùkú wa in kuntu fi ilmi fi ilmi shari'ati asiyan tó bá gbé nu ibu shari'ati tó bá gbé lẹ́sẹ̀ ni mi ah wa anniya fi ilmi fi ilmi alhaqiqati ta'ihun ina ilmu haqiqo olùtẹ̀lé Ọlọ́run tó ké gbogbo ẹ̀ so àwọn ke kin kan ní ilmu alhaqiqo ona nan ke ní ilmu albatini o ba ni si so gbogbo àwọn tó bá ṣe kó bá ṣe jẹ́ pé wọ́n nílò àwọn ìtìkọ̀dá tó báyìí àbí ìyàbá gbà pé sọ̀látùl fatih olóore ju alkùránù kẹrìm lọ so yíba nísìn gbogbo àwọn kaba báyìí ó sọ̀rọ̀ ìdí káfíìrì so yíba nísìn so ìtawẹ́ fàyọ́ bẹ̀ ni pé iṣẹ́ tí èèyàn bá ń ṣe irú irú fífúnbí àpẹ́sìn aláwọn ẹ̀yà kan àwọn bàbá kan tó yẹ sí pé kódà wọn gbọ́ gbogbo àwọn nǹkan táwọn wí àwọn kòfúríyà yìí wọn gbọ́ rí àwọn náà sì ń ṣe tàṣọ́wò wàlọ́ì so yíba nísìn bẹ́ẹ̀ tí wọ́n gbogbo àwọn ẹ̀tìkọ̀dátù yìí wọn gbọ́ rí láyé so yíba nísìn irú àwọn bẹ́ẹ̀ àní fún wọn nídàjọ́ káfíìrì so yíba nísìn nǹkan tó ń kálukú bá ṣe nínú ẹ̀sìn kò náà nídàjọ́ tí ọmọ ní so yíba nísìn so wàlọ́ọ̀lá number two ok ẹ dọ́rọ̀ mi. naam àwọn ah, pé ìrun kan ní tahiyatul masjid òun náà ni náfílà tá a máa láti kí mọ́sálásí so àwọn wá béèrè pé àwọn ti kírun dùhá nígbà táwọn wà nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàtìgbà táwọn wọ mọ́sálásí àwọn tó wá gbọ́ pé súnà náà ni pé tí ìbá wọnú mọ́sálásí sórí ẹni bẹ́ẹ̀ fala yaq'ud kò gbọ́dọ̀ jókòó hatta yusalliya rak'atayn tí òun fi kí rọ́kà méjì tí wọ́n láwọn àwọn arántí kí àwọn fi wá jókòó wọ́n padà wá tún lọ kí wọ́n padà wá lọ sàrẹ́ wá tún kí àlè ìbátẹ́ ti jókòó yẹn kò nídìí mọ́ torí ni súnà tá a kápá mọ́ ni tí ẹ bá ti lè jókòó láì tí kì kò nídìí kẹsẹ̀ tó dìde jáde lọ kírun mọ́ jáde lọ sàrọ̀ láti tún kí mọ́ tó yíba nísìn ìgbà tí èsè wájib tó bá gbé wájib ní láti san àmọ́ kì í ṣe wájib ó yíba nísìn so kò nídìí kẹsàn mọ́ so àmọ́ téèyàn bá jáde nu mọ́sálásí tó bá wọ mọ́sálásí padà ó ní láti yan náfìlà àmì téèyàn bá wọnú mọ́sálásí yẹn bá ṣe wọnú mọ́sálásí ó ní láti yan tahiyatul masjid bẹ́ẹ̀ tí mo ti wọnú mọ́sálásí nísìn mo ti yan tahiyatul masjid bùkátà kan wá gbé mi jáde mo wá jáde padà mo tún wá wọnú lé sí màá tuntun yàn nínú èyí nítún yàn má ṣe báyìí ní ṣiṣẹ́ wallahu a'lam Thank you. náà sọ aláwọ̀ kan bèèrè nípa iṣẹ́ force bẹ́ẹ̀ yẹn fẹ́ iṣẹ́ sójà ni àbúfẹ́ iṣẹ́ ọlọ́pàá ni àbúfẹ́ sí àwọn iṣẹ́ mìíràn tó jẹ́ iṣẹ́ àwọn agbébọn àbáwọn iṣẹ́ security yàtọ̀ sólè so ìyẹn ṣe mọ́ gbé mọ́mbà mi náà tó yẹ sí pé bá bí civil defense lè yẹn fẹ́ àbọ́yá bí road safety lè yẹn fẹ́ ṣe àbẹ́yẹn fẹ́ ṣe VIO àwọn yẹn náà wọ́n ka àwọn kan paramilitary sòrò àwọn ẹ̀yẹn náà ṣàgbọ́n wọn ní gbé bàbẹ̀tì wọ́n nìkan fárun gbọ̀n náà ni so àwọn ní tàdẹ̀ ti gbàgbọ́ yẹ pé irùngbọ̀n lára súnà lọ́wà tàṣìmọ̀ pé súnà ọ̀nà ẹ̀yẹn ní irùngbọ̀n náà wọ́n ní so kí ni irú àti ṣẹ̀rí àkọsírú so alákọ̀ọ́kọ́ ni pé kí à ń gbà yí pé ìfárùngbọ̀n iṣẹ́ lọ́wọ́n bá ní torí pé anabi sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ ká fi irùngbọ̀n ẹlẹ̀ ni so yíba ní sìn anabi sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ ni anabi ni wà fírù líhà wà arkhu ash-shawarib wà khalifu al-majus anabi ni ẹ fi yín lẹ̀ púpọ̀ wà fírù anabi ni ẹ lẹ̀ wà arkhu ash-shawarib anabi ni ẹ sì nínú irun túbọ̀ mú yín èyàn kí ń fárun túbọ̀ mú ìyàtà ìyàn ń dínkù ni so ibà ní ẹ máa dínkù anábì ni wà khaliful majus anábì ni ẹ̀yà pa àwọn majusi àwọn tí ń bọ̀ náà so a ti mọ̀ pé wá fìrú amúrú nìyẹn tánàbì sallallahu alaihi wasallam bá sì pàṣẹ abọ́lọ́wọ́n bá lékelá pàṣẹ wájìbù ní máa ń jẹ́ ni àyàfi tá a bá rí tẹ̀lé ìlú kan tó ń padà wá sọ nǹkan yà kalẹ̀ kú ń bí ọ̀ràn lọ síbi bi ìgbà yẹn ní tó máa di mustahabu so amúrù ní fi so ìwà takò amúrù ànábì ìyá ànábì ẹ̀ṣẹ̀ ni kò sọ̀rọ̀ di káfíìr kì í ṣe kóòtù sọ̀rọ̀ torí mọ́rántí pẹ̀ fi sínú bẹ́ẹ̀ kó tó ti wá di káfíìr nìyẹn no ẹni tó bá fáwọn so ibà nísìnyí so innama huwa aas ẹlẹ́ṣẹ̀ ni so ibà nísìnyí so ẹni tó ń ṣe ọlọ́run ọba ni so nítorí ẹ̀ irú àwọn iṣẹ́ yìí àfatuwa tí màá fi dá wa lóhùn òun náà ni fatuwa sheikh al-albani rahimahullahu ta'ala sheikh al-albani bàtàn bí wọ́n léèrè pé irú àwọn iṣẹ́ fọ́ọ̀sì yìí tí ó mú àwọn fáwọn mẹ́sà lè ṣe sheikh al ní advice wa àti fatuwa táwọn fáwọn sàbáàbù ni pé ẹ mẹ́ṣẹ̀rù ṣẹ́bẹ̀ ẹ wá jíjẹ mú sọ́nà ẹbọ míì tí wọ́n ní ti pa yín láṣẹ ibi tí wọ́n máa takẹ̀ sí yín so yẹ́ bá ní sí yìí iṣẹ́ pọ̀ tí yẹn lè ṣe so yẹ́ bá ní sí so èèyàn kàwé kò túmọ̀ sí pé dandan ni kó fi ìwé yẹn wáṣẹ́ tí ò bá ti rí ibi tó lálàáfíà tó ti lè lo sàtífíkèétì ẹ̀ tó wá rí pé bí tó mọ̀ so àwọn

ọ̀pọ̀lọpọ̀ àwọn títí ẹ̀mọ́ ń lówó lọ́wọ́ jù gan àwọn tán jẹ́ olùṣòwò náà ni so ẹ bá ní sin Dangote ọ̀gbà sálárì ń fún yàn sálárì ni so ẹ bá ní sin àtàwọn tó tún dàbí tiẹ̀ náà tó tún dàbí tiẹ̀ náà tó lówó lọ́wọ́ so ẹ bá ní sin ẹni tó jẹ́ olówó jù lágbàáyé kèése kèése sálárì àná kèése òṣìṣẹ́ ìjọba bísínẹ́sì ní ṣe so ẹ bá ní sin so so kí láyé fàwọn bẹ̀ ni pé tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá pè gbogbo rísíkù máyà tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá kọ́dà ara rísíkù máyà kò sí nǹkan téèyàn ṣe tọ́lọ́wọ́n bá àlékẹ́lá ò ní kádà rísíkù láti bẹ̀ so nǹkan tá a fẹ́ ń tẹ́mi wá advice náà ni kérú àwọn iṣẹ́ báyẹn kí èèyàn má ṣe ṣé báyìí sì kó wá iṣẹ́ mi tí ẹ wo Sheikh Salih Al-Uthaymeen rahimahullahu ta'ala ìgbà tí sheikh tí wọ́n sick àárẹ̀ tí wọ́n ṣe tí tọ́lọ̀wọ́n bá ní kí láti wọ́n sọ́dọ̀ náà nìyẹn so wọ́n wá fẹ́ lọ tọ́jú wọn ní àwọn ìlú kan ní ìlú Europe nínú ìkan ní àwọn ìlú Europe náà ti fẹ́ tọ́jú wọn wọ́n persuade sheikh wọ́n gba sheikh ní márùn-ún gbà wọ́n níyànjú fún wọn ní kíní kó wọ́n gbà kan gbà wọn lọ ni sheikh gbà wọn tètè gbà bẹ́ẹ̀ kán gbà wọn jáde kúrò ní Saudi láti lọ tọ́jú àwọn ta because wọ́n kọ́fà lórí ẹ̀sìn wọn pé àwọn tó wà níta yìí pàápàá jùlọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú àwọn Europe yìí àwọn tí ò dúró déédéé lórí ẹ̀sìn so at last wọ́n padà wá gbà ìgbà tó wá dé Europe wọ́n sọ fún wọn pé iṣẹ́ tá a fẹ́ ṣe ìtọ́jú tá a ṣe fún yín o tá a ṣe fún yín yìí o yóò fa bẹ́ kí irun gbẹ̀yìn lọ o á fa irun gbẹ̀yìn sí o àárẹ̀ tí ẹ máa rẹ̀ tí tọ́mọ́ láàárín ọlọ́jọ́ ẹ̀wọ̀n ṣéèkì ní wàláhì ṣéèkì ní àwọn ògbà kan fa àwọn fẹ́ kú lẹ́ni tí ó lọ bá ọlọ́run bá pẹ̀lú orúngbà nígbà tẹ́ bá fáwọn gbà wọ́n ní sìntàn bá wá kú káwọn alọ́ bọ́ọ̀lọ́ bá lẹ́ni tínú gbà rẹ̀ ń dán ọlọ́run mẹ́jọ àwọn ọ̀rí láíláí ṣéèkì ní ẹ fílẹ̀ bẹ́ẹ̀ ẹ má fàá báyìí pé táwọn gbà lọ náà ní ẹjẹ́ ń gbàbẹ̀ lọ́wọ́ láì bẹ̀ ní ṣéèkì kú sí orí àìsàn náà kú sí wọ́n sì lọ bá ọlọ́run bá lẹ́ni tó ní orúngbà ṣé bá ní sí àwọn ọ̀fẹ́ lọ bá ọlọ́run bá lẹ́ni tọ́jọ́ obìnrin so kọ́lọ̀ wa kó sànù wa so ẹlẹ́ẹ̀kejì béèrè yín ẹni kí lẹ bèèrè lẹ́ẹ̀kejì náà ẹni tí ń ṣe súnnà gẹ́gẹ́ bí a ṣe mọ àwùjọ wa yìí pé Ọlọ́run bá àlékọ́lá ìṣẹ́ ní kí súnnà máa dìde ni àwùjọ wa yìí nítọ́fà tí súnnà fi lágbára òun náà ni wípé tá bá wo àwọn nǹkan tí àwọn tó gbé dáhàwà wa àwọn tó gbé ìpèpè sójú ọ̀nà ẹ̀sìn wá sí àwùjọ tiwa yìí àwọn tí ò ń so ní súnnà yìí wọn àgbé súnnà dání rárá ló fi jẹ́ sí pé ìlànà tí wọ́n gbé wá òun náà lọ́fọ́n ká pẹ̀lú dáwà àwọn òun náà ìlànà tasawuf ìlànà sufi náà gbé wá kò yé báyìí nìsín so òun náà fi tẹ̀sìn ká so nígbà tí súnà wá bẹ̀rẹ̀ sí máa dìde ó bá wọn lójijì ó bá wọn lájòjì eléyìí báyìí sì ní àdéhùn anábì sallallahu alaihi ni anábì ní bada al-islam ghariba anábì ní islam bẹ̀rẹ̀ ní àjòjì wasayaudu ghariban kama bada anábì ní islam yóò padà wá di àjòjì gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ fàtúbà lílgúrọ̀bà anábì ní túbà oríire anú ọlọ́run ọba kọ́ wọn bá gbogbo àwọn tó bá jẹ́ ní àjòjì nígbà yẹn àwọn sọ̀rọ̀bà wá bèèrè pé kọ́ọ̀lù wa mẹ́ni lílgúrọ̀bà àwọn oní ọmọ jẹ́ ní àjòjì anábì ní alladhina yuslihuna idha fasada an-nasu òun náà làwọn tí ó máa ṣàtúnṣe ẹ̀sìn ara wọn wọ́n sì máa ṣàtúnṣe àwùjọ nígbà táwọn ẹ̀ bá ti bàjẹ́ so ẹ bá ní so n tán pè ní gúrúbà nìyẹn kéèyàn dúró lórí ẹ̀sìn ọlọ́run bá kán wá rò pẹ́sìn kẹ́sìn wọlé gbé wáyìí kò yé wọn ni wọn àmà pé kìí sẹ̀sìn kẹ́sìn ni ẹ̀sìn tó lẹ́rìí nínú tínú tírà ọlọ́run bá tínú tírà nẹ́bí sallallahu alaihi wasallam kí ẹ máa ni sórí nǹkan báyìí èèyàn lèèyàn wá dúró déédé lórí ẹ̀sìn yẹn torí pé sẹ́rí gbogbo ẹ̀sìn téèyàn bá ń ṣe níta bùkátà ta pàtàkì jù náà ni al-istiqama ni wastaqim kama umirt ìrànlẹ́bì dúró déédé ẹgẹ́ bọ́lọ́wọ́n bá àlékẹ́ sí pàwọ́ lásẹ̀ so yíba ní sí bákanáà ẹnìkan lọ bá nabi sallallahu alaihi wasallam ó ní kulli fil islam qawla la as'alu anhu ahadan ahadan ba'dak nínú anábì sọ fún mi nínú ẹ̀sìn gbólóhùn kan tó ẹ́ pé yìí ní bí ẹlòmí ilé lẹ́yìn ẹ̀mọ́ anábì sallallahu alaihi wasallam wá sọ gbólóhùn ẹyọ kan gbólóhùn yìí sì kó gbogbo ẹ̀sìn pátápátá sínú anábì ní kúl tí ẹni tíyẹn bá sọ pé amantu billah tíyẹn bá ti nígbàgbọ́ sí ọlọ́run ọba yóò nígbàgbọ́ sí òjíṣẹ́ ọlọ́run ọba yóò nígbàgbọ́ sí àwọn màláíkà ọlọ́run ọba yóò nígbàgbọ́ sí tírà ọlọ́run ọba yóò nígbàgbọ́ sọ́jọ́ gbéra kìyàmà àti kádàrà yóò sì gba ìrún gbọ́kànràn yẹn ni torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí jaa min Allahi subhanahu wa ta'ala ó wá látọ̀dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba alẹ́kẹ́lá dẹ̀ fún wa ní òpó òrùn ráwọn òjíṣẹ́ ọlọ́run ọba téèyàn bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ṣé kò ní gba àwọn òjíṣẹ́ gbọ́ torí pé téèyàn bá ti gba àwọn òjíṣẹ́ gbọ́ ìyẹn pọ̀ ọlọ́run ọba ló kù rọ́ nìyẹn ìyẹn pọ̀ ọlọ́run ọba ní rọ́ nìyẹn ẹ̀ tí you understand so téèyàn bá ti wá lè gba ọlọ́run bá gbọ́ gbogbo tọ́lọ́run bá lè kẹ́lá bá ti wí fún wa ní ọmọ ìgbàgbọ́ súnmọ́ skẹ́ṣìn wá dúó déédé lórí ìgbàgbọ́ rẹ̀ yẹn so ìsìkọ́ mẹ̀mẹ́ lọ pàtàkì jù so ibà ní sìn so irú ẹ̀yin tẹ́ ti wá gbọ́ súnmọ́ yẹn ń ṣe tẹ́ ti ń dárùn gbọ́ sí so gbogbo ìnira tó bá wù kéèyàn máa rí ń bẹ̀ èèyàn mọ̀ wá farada ló fi jẹ́ sí pé nínú àwọn nǹkan táwọn afá máa ń kọ́ wa àwọn lílo rẹ̀ àsìkò lílo rẹ̀ láwàá wọ́n sọ yí pé wọ́n ní iye ilẹ̀ rahmakallah أنه يجب علي يجب علي أنه يجب عليك تعلم أربع أربع مسائل wọ́n ní lọ mà pé تعلم أربع مسائل pé ọjọ́ ràn yàn lé ọ lórí kọ́kọ́ àwọn nǹkan mẹ́rin kan ṣé báyìí nìsín alákọ̀ọ́kọ́ ma'rifatullah kí a mọ Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì ma'rifatu nabiyyihi sallallahu alaihi wasallam kí a mọ ànábì ma'rifatu dinil islam bil adilla ṣé báyìí nìsín so alákọ̀ọ́kọ́ nìyẹn bẹ̀t inú àwọn nǹkan mẹ́rin tán kà yẹn so wọ́n ní òun náà ní kíni o òun náà ní al-ilmu kíyàn lọ wá kíyàn lọ wá mọ̀ nípa Ọlọ́run Ọba àti mọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba ẹlẹ́ẹ̀kejì al-amalu bihi kíyàn iṣẹ́ tó nǹkan tíyàn bá mọ̀ yẹn ní tíyàn bá ti kọ́ tó bá mọ̀ kíyàn náà máa lò kíkéwú hàn lára yẹn ìyẹn máa ń lo kéwú ni ẹlẹ́ẹ̀kẹta ad-da'watu ilayhi kíyàn yẹn máa pè sí kéèyàn ṣe sùúrù lórí ìnira tí bá ń kànyàn lórí pé yẹn lo ìmọ̀ ọlọ́run bá yẹn ṣẹ̀sìn ọlọ́run bá ìnirọ́ kànyàn àwọn yóò fara nìyàn gidi gan torí pé súnà ọlọ́run bá ní wípé àwọn tí wọ́n sí lórí ìlànà ọlọ́run wọ́n máa ń fara ní àwọn tí wọ́n bá tí wọ́n bá wà lórí ìlànà náà gbogbo àwọn ànábì ọlọ́run pátá àtàwọn ẹni rere àtàwọn sàhábà gbogbo wọn yẹn yẹn máa ń fara ní so asọ́búrú alẹ́ adàfi èyàn wá ṣe sùúrù lórí gbogbo ìnira tí bá ń kànyàn yìí oníjùlẹ̀ so yóò bá ní sí so àtẹ̀yàn bá ti ṣe sùúrù lé lórí so èyàn padà ọlọ́wọ́n bá lékọ́lọ́ padà wá sí násùrù fún yàn torí pé násùrù máa ń wá pẹ̀lú sọ́bùrù ni so yíba ní so wallahu a'lam so èyàn ní gbọ́n nǹkan tí wọ́n ń sọ yẹn torí pé kò tí yé àwọn ni so èyàn wà dúró dédé lórí ẹ̀ títí tọ́lọ́wọ́n bá lékọ́lọ́ fi ní kó yé wọn náà ní máa ń rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ẹ lọ bèèrè lọ́dọ̀ wọn nígbà táwọn náà bẹ̀rẹ̀ súnà lé wọn oríṣiríṣi àwọn nǹkan làwọn yẹn fojú winá àwọn ìgbà tó yá ń sìn kọ́ sẹ̀ǹkún náà wọ́n ti padà wá fún kálukú lẹ̀ débi pé kódà gan wọ́n ti ń pè wá dáṣọ́ ọ̀pọ̀lọpọ̀lọ fámìlì ń sègbè ẹ̀yìn àfóòrùn gbẹ̀rẹ̀ ẹ̀yìn náà lẹ́ta ẹ̀yìn náà ọ̀dọ̀ ẹ̀yìn náà làmánà kú sí ẹ̀ sì gbà bẹ́ẹ̀ gbàtà bẹ́ẹ̀ kò ní àwọn wá léyàn kò ní àbí èèyàn ní ẹni sá ìgbé àdúgbò lẹ́gbẹ́ yẹn ti pọ̀ situation yìí tí ìnira fún wa kò ní kí ọ̀pọ̀ ní fún un ṣé ó tọ́ kí yẹn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè yìí sí i bóyá èèyàn ò ṣe àìdá afẹ́fẹ́ ah, fún wọn ṣàbọ̀ ló dé súnmọ́ yìí rẹ̀ wọn gbà ní ìní sanwó sùkúrú èyàn tí ń ṣe súnà tó ń dààmú ẹ̀ lé wọ́n ní ṣe rẹ̀ níbẹ̀ sí lè jáde ńlé fún wọn a kì í advice èyàn kó jáde ńlé pé wọ́n ń dà láàmú torí súnà nǹkan tí a máa advice èyàn ni pé kó dúró ńlé yẹn kó wá mọ́ sí faradà rí gbogbo ònira tó bá fi ń kàn kí ló fà ó ní pé ìjáde ńlé fún wọn ìfún wọn láàyè láti máa ṣe tí ò dánú lé ni so ibà nísìnyí àmọ́ yìí máa wà nú lé pẹ̀lú wọn yóò máa ní àwọn àǹfààní kan tí ó máa ṣe tán bá fẹ́ ṣe nǹkan gbà mìíràn pé kàtà rẹ̀ ọmọ tí jáde ẹ̀jọ́ jáde náà ká tó ṣe alátúngbé <laughs> síbẹ̀ ní alátúngbé kìíní síbẹ̀ ní sinú ó tún lè lọ́wọ́ lójú tí ọlọ́gbé kú mẹ́wàá kọ̀mọ̀ tí sun kọ̀mọ̀ tí ṣe kíní kan àmọ́ yẹn bá ti kú òun lé tán àyẹ̀wò àgbà wọn pé ọlọ́run ṣe òkú sí ńlé mọ́ so kíyàn rí sí jihad kó sí kóhun ṣe jihad ni àrọ́ ọmọ nìyàn tó tọ́ nítorí nǹkan tó fa ni pé àwọn àbúrò yẹn àtàwọn ẹ̀gbọ́n yẹn náà ìyẹn nídà ti là àwọn àwọn aráalé yẹn náà fúnra wọn náà ìyẹn nídà ti là àwọn bàbá wọn ìyá náà qu anfusakum wa ahlikum wa ahlikum naro so ibà ní sí kálá àwọn aráalé wa kálá ẹ̀mí ara wa àtẹ̀mí àwọn aráalé wa tí Madina àfìgbà tán lè kò tí yẹ báyìí ní sí ìgbà tí anábì sallallahu alaihi wasallam tó fẹ́ jáde kó Madina gan anábì tó wá wọ̀nyí anábi ní innaki ahabbu biladin ilayya walaula annahum akhraju akhrajuni mink ma kharajtu anábi ní ìrẹ maka yìí ìwọ ni ìlú tí mo fi nífẹ̀ẹ́ sí jùlọ tí è bá ṣe ikú wọ́n mi jáde kó inú rẹ ni ìbá ti jáde ó túnmọ̀ sí pé wọ́n lé ànábì jáde ló fi jáde tí wọ́n bá lé kò ní ṣe kíni kò ní jáde yóò mọ farada gbogbo nira yẹn náà nira yẹn sì pọ́n tó tọ́ ìnira yẹn pọ̀ gidi gan so káwa náà káwa náà gbà bẹ́ẹ̀ pé à ní jáde ńlé o gbogbo nira tá a bá ń rí àmọ́ sí súnà náà ni àyàfi tó bá yẹ kó bá wá lé wa nìkan lọ́yàkù tó bá ti lé wa ẹ̀hẹ́ àwa lè jáde ń gbà so ibà nísìn so ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀yàn wa ń lọ mọ́dúrọ́sà kan ilé ẹ̀kọ́ kan tó jẹ́ ilé ẹ̀kọ́ súnà àwọn òbí yẹn wá ní kéèyàn má lọ mọ́ wọ́n wá ní kéèyàn má lọ bí tí ó jẹ́ eré tí èso ní tí èso tó ní súnà tí ò ráǹfààní kankan bẹ́ẹ̀ èyí ò kí ń gbọ́rọ̀ sóbi lẹ́nu nínú àwọn nǹkan bẹ́ẹ̀ tó gbé la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq la ta'ata li makhluqin nakratun fi siyakin nafyi nìyẹn yufidul umum tí nakiro bá wá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa nafiu bí tá ti ń kọ̀ fún abékèyàn má ṣe nǹkan ṣé báyìí nìsín ìntọ́ máa ń túmọ̀ sí ni pé gbogbo nǹkan ní túmọ̀ sí fún bí ìntà ń sọ ní sí ni pé limakhluqin gbogbo ẹ̀dá yányán ó bàbá rẹ ni ó jẹ́ ìyá rẹ ni ó jẹ́ ga iléeṣẹ́ rẹ ni ó jẹ́ president orílẹ̀-èdè ìlú ni ó jẹ́ ni ó jẹ́ ọba ni limakhluqin gbogbo ẹ̀dá yẹn gbọ́dọ̀ tẹ̀lé wọn fi ma'siyatil khaliq láti fi ṣe ọba tó dáyàn innama ta'atu fil ma'ruf anábi ní tàbá ní ẹmà tẹ̀lá àwọn aláṣẹ yín tàbá ní ẹmà gbọ́rọ̀ sáwọn òbí yín lẹ́nu fil ma'ruf nígbà tó bá ń pa yín láṣẹ dáadáa so yẹ́ bá ní sí ìgbà tó bá ń pa yín láṣẹ dáadáa ni so àwọn sọ̀hábà náà lásìkò tiwọn náà wọn gbọ́rọ̀ sí yapa nabi so yẹ́ bá ní sí yìí so so eléyìí báyìí ọlọ́nà ọba àdídá sọ pé wà in jahadaka fa in jahadaka ala an tushrika bi ma laysa laka bi ilm fala tuti'huma wa sahibuhuma fi dunya ma'rufa ọlọ́ni táwọn òbí méjèèjì rẹ bàbá rẹ àti ìyá rẹ tẹ́ bá ń sojú kòkòrò lọ́dọ̀ rẹ ayé harry sọ wọ́n ń sojú kòkòrò lọ́dọ̀ rẹ pé ala an tushrika bi pé kó o ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run ọba kì í ṣẹbọ nìkan alimami kẹfìrì ní lórí ẹ̀ náà tẹ́ bá ń gbà ọ àbá ń sojú kòkòrò lọ́dọ̀ rẹ̀ àbá ń jẹun pápẹ́ kó o ṣe èmi ọlọ́run ọba fala tuti'huma ó gbọ́dọ̀ tẹ̀lé wọn wa sahibuhuma fi dunya ma'rufa àmọ́ bá wọn lò ní dáadáa fi dáadáa bá wọn lò má jagbe mọ́ wọn má bú wọn sì má tọ́jú wọn àmọ́ ó gbọ́dọ̀ tẹ̀lé wọn lórí aburú tán pa ọ́ so ibà ní sè so irú nǹkan bẹ́ẹ̀ yẹn onígbọ́ tí wọn o èèyàn máa lọ lé kéwu súnà because ilé kéwu àwọn oníbídà tó fẹ́ kí èèyàn máa lọ yẹn nítorí pé wọ́n mọ̀ yí pé ibi tó bá ti wọn mú nìyẹn èyàn mọ́ alọ́lé kí yọ máa ṣe yọ máa ṣe àsìkò lófò kò ní sáǹfààní kankan so yẹ́ bá ní sìn yìí èyàn kéwú àwọn tẹ́nà kò tó ní rìlò because èyàn bá lọ kéwú lọ́dọ̀ àwọn oníbídà yóò affect yẹn wallahi yóò affect yẹn níbi ìlò kéwú so yẹ́ bá ní sìn so yóò affect so ní ó jẹ́ kí yẹn gbàgbọ́ yẹ kí Ọlọ́run bá wí so yẹ́ bá ní sìn so wàbí táálí o ní pé èyàn ní tẹ̀lé àwọn òbí ní gbogbo àwọn kan kó sì máa ṣe faradà lórí gbogbo aburú tẹ́ bá fi ń kàn lórí ìnira tẹ́ bá fi ń kàn ó ìnira ọ̀rọ̀ ni àbó ìnira sẹ́ so wallahu alam. lórí ti ilé ẹ̀ mọ́sàn àwọn ilé súnà ìyẹn máa ń sanwó tó jẹ́ kó gbogbo tó bá ti da tẹ́lẹ̀ yọ̀ náwó náà ni ní tí ọba yìí ti da náà ni máa ń jẹ́ gbàrọ̀ se àwọn mídíà gbà táwọn òní tó kọ́ yàn àwọn náà sì máa ń gbowó ẹ̀ màá ní ìjọ wà límà ní ó gbowó wàhálà ìwọ́n gba kísà sẹ́rí gbogbo táwọn ilé tó ń gba lékè oṣù náà àwọn gba times ten yẹn níjọ wà límà yẹn so ibà ní sèyí so nǹkan táwọn because àwọn ń wérò oníbídíà ń wérò onísúnà òun tiẹ̀ òun ò fi bẹ́ẹ̀ wérò ẹ̀sìn wa àwọn èèyàn tí ó rè ní wá àwọn èèyàn tó bá rẹ́dì tó bá serious ní wá bẹ̀tẹ́lẹ̀ yóò nílẹ̀ tó serious gangan bẹ́ẹ̀ ló bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ lówó ṣe pọ̀ sí lọ́dọ̀ tiẹ̀ so ibà ní sèyí so wọ́n yìí tún láwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kàtà bá fi ń gbowó lọ́wọ́ àwọn ẹwà tí a wà ní ilé kéwù ti dáyé àbá wa ṣe jàmbá fún wa wọ́n ní ká máa dáwó lù ìgbà yẹn náírà kọ̀ọ̀kan là máa ń dá náírà kọ̀ọ̀kan wó inú bá ti ń dùn pé sí ilé <laughs> gbogbo ọmọ ilé kéwù máa ń da a <laughs> àwọn náà bá fi dùtù wá lójú a ní ma gbóhùn wá ní tí ó láti lọ́dọ̀ àwọn ọmọ because a ti mọ pàtàkì lù kí lọmọ kékeré so wọ́n fi yẹn wọ́n fi yẹn tù wá lójú káàlì máa fi owó káàlì so àwọn náà láwọn ọ̀nà so tẹ́ bá wá rí bẹ́ẹ̀ èèyàn lè lọ bárò àwọn ilé so nǹkan báyìí nǹkan báyìí ni so àwọn òbí mi ní àmọ́ ilé kéwò ní bídà náà fẹ́ kí n máa lọ so mo wá ní mi lágbára wọ́n sì láwọn onísanwó ilé kéwò mímọ́ ẹjọ́ tó yọ lọ́wọ́ bá ẹjẹ́ mọ́ wá lọ́fẹ̀ẹ́ àwọn náà ní nífẹ̀ẹ́ tó báyìí wọ́n ó fìyàn lẹ̀ à gbàdú tó sọ ìta sí kéwò ni owó tiẹ̀ tí wọ́n nìkan bá mú wáyìí kò lè kó kò lè kó bà fà so ibà nísì àti pé ilé kéwò súnà pọ̀ rẹpẹtẹ tó ń gbowó náà so ibà sẹ́pẹ́ àsìkò tí ó fi wáyé jẹ́ múmu lọ́nà ní fi ń kọ yín kéwú yẹn so ṣe kẹ́yìn wọn wá dán kó kébi máa pa wọn nígbà tẹ́ bá fẹ́ kéwú jọ kan tí àfa bá dákú so ẹ̀gbẹ́ wàhálà ṣe rẹ̀ nù fi kọ́ kó sànù àtúnṣìnà. ẹ ẹ dákun

olùwà bẹ bèrè pé àtiwá ní kọ́dìríyà ní ìlú yìí ibo ni wọ́n ti wá rí ìlú tí wọ́n lù tó wọ́n sọ pé gbogbo àwọn àpáta wí wọ́n ní gbogbo wọn sì wọ́n rò ìkùnrin láti wọ́n máa ń gbọ́ wọ́n máa ń gbọ́ kò tí mo fẹ́ bèrè ní ẹ̀ ẹlẹ́gẹ̀dẹ̀ wá ní pé ṣéèkì tó sọ wọ́n wá sọ pé wọ́n pẹ́ àwọn sùfì rẹ̀ wọ́n kún ní gírèdì wọn ó wá láwọn tó kọ́ wá wípé ẹni rẹ̀ ni wọ́n ní àwọn sẹ́ńtú aláwọ̀kọ́ fún àwọn tó bẹ̀rẹ̀ nígbà rẹ̀ ó wá dábọ̀ pé a máa ń nù wọn náà ń bẹ tó ṣe ọlọ́run subhanahu wa ta'ala ìgbòdò tó dẹ̀ máa ń túbá nígbà àwọn ìgbẹ́lẹ̀ ń bẹ́rù wọlé pé wọn kì í túbá ní wọ́n ṣe ọlọ́run subhanahu wa ta'ala wọn fẹ́ ká bá wa wo tẹ á bá wa sọ ájá olùkọ́ nítorí ibo ni wọ́n ti rí gidi tó ń lù yẹn ìdí mi fẹ́ bèèrè nìyẹn. na alhamdulillah so ọ̀rọ̀ yìí náà tún dá lórí ọ̀rọ̀ àwọn oníṣúfì náà ni náà wọ́n ní pé àwọn ka nínú fatawa sheikh ibn taymiyyah rahimahullahu ta'ala pé wọ́n bí wọ́n lè nípa àwọn àgbààgbà àwọn àgbààgbà sufi tó pé wọ́n ti lọ ti pẹ́ so nípa orin gbígbọ́ àti ìlù lílù pé ǹjẹ́ àwọn àgbààgbà yìí sí ọ̀dọ̀ wọn ni àwọn iṣẹ́ yìí ti wà ní pé sheikh ibn taymiyyah wá sí àfọ̀mọ́ àwọn àgbààgbà tó ti lọ pé wọn kì í gbórin wọn dẹ̀ kì lùlù so wọn náà má pè tí o wá pé sheikh abdulkadir al pé Sheikh Abdul Qadir Jilani wọn kí ń gbóòrùn wọn kí ń gbọ́lù wọn kí ń gbọ́ ìlú Quran náà máa ń gbọ́ so pé bákan náà wọ́n tún sàlàyé pé àwọn Sufi tó ti kọjá lọ ẹni rẹ̀ wà nù wọn so àwọn tó sì jẹ́ pòkí náà wà nù wọn so pé báwo ni àwọn tí ó wá jẹ́ kọ́dìrí àwùjọ ti wá ń sìn bó làwọn ti rí ìlú lílù so alákọ̀ọ́kọ́ ni pé tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn Sufi nípa ìpín tí wọ́n pín sí ẹ̀rìgì mo sàlàyé lẹ́ẹ̀kan pé al-ibratu bil haqa'iqi wal ma'ani sẹ́rí àwọn àwọn àwọn súfì ìpìlẹ̀ gangan àwọn súfì ìpìlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kíní yìí wọ́n rí bí àwọn ti sin yé o kò dá o àsọ pé súfì dá o sí àwọn ọdún sáàmà ìsìn àsọ pé àwọn súfì ìpìlẹ̀ dá so ibà nísìn bẹ́ẹ̀ tí ká nípa nǹkan tó ń kálukú wọn ń ṣe à ń pè ẹnìkan ní harith ibn asad al-muhasibi rahimahullahu ta'ala ìkànnà àwọn kìbárùlù ulama ni ìkànnà àwọn àgbàfà ni sufi ni ó ní harith ibn asad al-muhasibi harith yìí àkídà rẹ̀ ní àlàáfíà bàjẹ́ kódà àkídà tó alì súnà jama'a lọ́wà lórí ẹ̀ imam ahmed rahimahullahu ta'ala níjọ́ kan tóró sẹ̀mí pẹ̀lú imam ahmed imam ahmed níjọ́ kan dìdí lọ wọ́n dìdí yọ lọ wá sí harith ibn asad al-muhasibi wọ́n wá gọ wọ́n gbọ́ wá sí rẹ̀ ìgbà tí mama ahmed gbọ́ bí 30 minutes báyìí mama ahmed fò jáde ni pé ha ẹni yìí lálàáfíà tí èyí bá ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tó kó sí níta sọ́wọ́fù ni tí wọ́n sábà tó kó because tẹ bá rí ẹ bá rí ọ̀rọ̀ harith ibn hasan ibn hasibi wallahi àfààní o èèyàn tó sì èèyàn tó jẹ́ sí pé ó dúró lórí àwọn àkídà tó lálàáfíà ni bet ó ní àwọn àwọn zuhudu kọ̀ọ̀kan lára tó jẹ́ títí zuhudu àwọn onísúfí ibi tó ti ní problem nìyẹn níbi àwọn zudu kan bẹ̀ tó yẹ sí pé àwọn oníṣúfì ni wọ́n ní kánra àwọn fẹ́ máa jẹ ẹ̀mí ara àwọn níyà nítorí àti súnmọ́ Ọlọ́run Ọba náà pè ní bídáàtú tabatul bídáàtú àtabatul kíyàn léyàn fẹ́ sá fún àwọn ìgbádùn ayé kan takoruban ila Allah subhanahu wa ta'ala torí pa fẹ́ súnmọ́ Ọlọ́run Ọba irú nǹkan yẹn làwọn tí wọ́n ṣáájú nínú àwọn oníṣúfì yẹn nǹkan kó sí púpọ̀ jù nìyẹn a níbi àkídà ẹ̀rẹ̀ ẹ̀rí ni wọ́n mú irú ẹni Sheikh Abdul Qadir Jilani náà Sheikh Abdul Qadir Jilani ẹ̀ ní rí àkídà súnfì burúkú kankan lọ́dọ̀ rẹ̀ tẹ́yàn bá dẹ̀ fẹ́ mọ̀ òdodo àkídà sheikh abdulkadir jilani kí lọ́ka al-Ghunya tí sheikh abdulkadir jilani kọ in fact sheikh rabi ibn hadi al-madkhali àwọn náà jẹ́ imamu ahli sunna wal lásìkò tá a wáyé àwọn náà ń pè ní imamu al wa ta'dil àgbàfà nínú àwọn tó yẹ kí wọ́n sọ fún ẹ̀ pé lágbájá ẹni ebú ni ẹ má mẹ́sìn lọ́dọ̀ lágbájá èèyàn rẹ̀ ni ẹ má mẹ́sìn lọ́dọ̀ àfà yìí wọ́n sì wà ní títí wọ́n ti over ninety years àfà àgbà gbogbo ayé wọ́n kọ tírà kan tí wọ́n fi ṣe àfọ̀mọ́ sheikh abdulkadir Jilani kódà wọ́n jẹ́ pé ẹgbẹ́ sáláfì ni wọ́n wàláì sheikh abdulkadir Jilani àkídà wọn lálàáfíà gan gbogbo ọ̀rọ̀ sọ́lọ́run wà lókè alárasí àbọ́lọ́run bá wà lókè alárasí sheikh abdulkadir Jilani yẹjú ń bẹ̀ gidi gan wọ́n gbà kókè alárasí lọ́lọ́run bá wà oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ṣé báyìí nísìnyí so gbogbo àwọn nǹkan jágbajàgba tẹ́ mọ̀ rí lọ́dọ̀ àwọn kọ̀dìríyà torí pé sheikh abdulkadir Jilani kọ́lọ́dá kọ̀dìríyà lẹ̀ wọ́n kú tán kan tó dá kọ̀dìríyà lẹ̀ wọ́n kàn fi nǹkan yìí ti sheikh abdulkadir Jilani ni ó fi jẹ́ pé ẹ̀ lérí bí sheikh abdulkadir Jilani ti lu bàndìrì ẹ̀ lórí ibi tí ń jó káàkiri ibi tí sẹ́kà àbùkọ́rí àlìjẹ́lá ní ibi tí wọ́n kó sí ẹgbẹ́ bó jẹ́ pé kò sẹ́nìkan tí ò ní zálà àti ẹ̀ tí ò níbi tó ti yẹ̀gẹ̀ rẹ̀ ó ní pé àwọn nàwáfíìlù kọ̀ọ̀kan kí wọ́n máa fún ní àwọn ọlá tó yẹ sí pé ayẹ́pẹ́ ń tán gbára lé tẹ́bí fún lọ́lá ni àwọn àhàdìsù kan tẹ́kọ́ wà mọ̀dúwà tó wà bọ̀ífà gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ níṣù sàbáàn gẹ́gẹ́ bí lailatul isra wal mi'raj ó yẹ bá ní àwọn nǹkan yẹn nítorí nǹkan tó sì fa ni pé wọ́n gbára lé àwọn hadith tó wà da'if àti mawdu' nǹkan tó dẹ̀ fa o ni bíà ibi tí imam Abdul Qadir Jilani gbé Iraki ni wọ́n gbé Iraki ń gbà yẹn àwọn èèyàn tí máa ń parọ́ máa Nabi sallallahu ń pọ̀ gidi gan so ó jẹ́ kó yẹ pé hadith tó lálàáfíà tẹ́lẹ̀ tí lálàáfíà ó lù papọ̀ mọ́ra wọn gan nígbà yẹn so ọfà débi pé gbogbo àwọn tí ò bá ti níyìn mọ hadith nínú àwọn ah, ará Iraki ń gbà yẹn wọ́n máa ń kó ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń kó irọ́ papọ̀ mọ́dòdó ńlọ affect Sheikh Abdul Qadir Jilani kódà téèyàn bá gbọ́ pé alimam abu hanifa pé imam tako hadith imam abu hanifa yìí tako hadith ń tọ́fà nìyẹn tó kí imam abu hanifa náà àwọn náà iraki àwọn náà gbé nígbà yẹn nígbà táwọn ti mọ̀ pé àwọn alwadọ́ọ̀rún àwọn tí máa ń hun hadith anabi ní ti rọ wọn pọ̀ nílùú gan àtàwọn tí máa ń gbé hadith tó jẹ́ dọ̀rí fún káàkiri nítorí ọ̀pọ̀lọpọ̀ abu hanifa tí ò bá ti gbọ́ rí ó sọ pé hadith khurafa hadith irọ́ lélẹ̀ dé abu hanifa dé pé kódà hadith tó bá sọ híhù tí ò bá ti gbọ́ rí so yẹn pé àdísì sọ̀híhù lọ́sì pé ní àdísì kùrọ́fà yẹn àwọn afọ àwọn àṣàjọ nínú àwọn àdísì tó sọ̀híhù tó pọ̀ tí bàbá bàbá Hanifa pé ní àdísì kùrọ́fà ní wọ́n sọ pé ah, bàbá Abu Hanifa wọ́n takọ àwọn àdísì sọ̀híhù kése pọ́ mọ̀ọ́mọ̀ bí kése pé wọ́n fẹ́ gba àdísì wẹ́n ní how tó gbọ́n mọ̀ pé ju táwọn wá àwọn tí ń takọ àdísì pọ̀ so ó wá bá wọn débi pé gbogbo àdísì náà bá ti gbọ́ rí kódà kọjá sọ̀híhù gbà táwọn ò ti gbọ́ rí wọ́n ní kùrọ́fà ni torí àwọn tí parọ́ màdébì pọ̀ so ń táwọn fà wọn bẹ̀ ni pé bí à ń gbà míì ìlú téèyàn bá gbé àgbébí téèyàn bá gbé gbàmí máa affect so yóò bá ní sèyí nǹkan táwọn yẹn máa kó sí nìyẹn ṣẹ́ra àwọn tí wọ́n jẹ́ súfì ìgbà yẹn nǹkan táwọn nǹkan tí wọ́n ń tọ́ bẹ̀rẹ̀ súfì gan òun náà ni pé kálá fẹ́ ráyé sá zúdù ń tọ́ bẹ̀rẹ̀ nìyẹn ìtọ́dẹ̀ ti mú ni pé àwọn ọmọ wa sọ súf aṣọ tán bá ṣe láti ara irun àgùntàn irun ewúrẹ́ irun àwọn dáàbà ìlà àwọn ọmọ wọ̀ torí pé kìí sasọ tó máa ń dán kèjì ṣe àwọn aṣọ kan tí máa ń ṣe jákujàku ni wọ́n wò pé táwọn máa wọ̀ nìyẹn kọ́ máa jẹ́ àlámọ̀ pé àwọn sáfáyé ibẹ̀ náà ti yọ súfí tó ní wọ́n láti súfù ni ẹni tí wọ́n fi àfi tí wọ́n ṣe nísìbà wọn sí ẹni tí ń waṣọ tí wọ́n ṣe láti súfù so ibà ní sí yìí so nǹkan táwọn èèyàn máa ń ṣe ń gbà yẹn nìyẹn bí kan ní bí kẹ́lómi lóhùn ní omi tútù omi gbóná lòun máa mu bí kẹ́lómi lóhùn ní ṣe kíní kan nítorí àti súnmọ́ lọ́wọ́ bá so irú àwọn nǹkan tó fúyẹ́ tó fúyẹ́ tó fúyẹ́ díẹ̀díẹ̀ díẹ̀ báyìí ni làwọn kó sí àmọ́ nígbà tó wá di pé padà ń yá ní àgbákò wá bẹ̀rẹ̀ so gbogbo oríṣiríṣi àwọn hululu wahdatul wujudi nǹkankan à ń lu bẹ̀m̀bẹ́ à ń tásán fún lẹ́ à ń ṣe kíníkan o lọ́dọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sin ni ṣé wá ní sìn aṣọ fún bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tìjàníyà àdọ̀ àwọn ahmedu ni náà máa ń tásán fún lẹ̀ pẹ̀lú wípé ahmedu tìjání wà síbẹ̀ ànẹ́bí ró sì so àwọn fẹ́ gbàlejò wọn àwọn mí ò ní torí pé aṣọ funfun symbolize nǹkan tó mọ́ so ó túnmọ̀ sí pẹ́mí àwọn mọ́ nìyẹn ẹ̀ẹ́ so kèfèrí tí bá wọn jàlábíà náà ẹ̀mí rẹ̀ mọ́ sí wọn jàlábíà white tí bá ní ṣe pàyàn tí bá ti ń waṣọ white náà ẹ̀mí rẹ̀ ti mánu àbí so gbúrọ̀ nǹkan báyìí nǹkan jágbajàgba yìí lẹ́yìn lẹ́yìn lọ padà dé so ibà ní sí tó fi jẹ́ pé àwọn àfáà mọ́ ń ṣe ìyàtọ̀ gan láàrin àwọn súfì ìgbà yẹn àti súfì àwọn sufi sin náà ẹni tí ó bá ti kó sí àwọn nǹkan tó jẹ́ kéfìrí àwọn afá irú wọn ni irú ìmáàmù Ibn Taymiyyah tá ń sọ yìí sẹ́gbẹ́yìn olè sọ pé ìmáàmù Ibn Taymiyyah nínú ọ̀rọ̀ sàlàfíà yìí lórí ọ̀rọ̀ sunna ìsẹ́ pé kò sí àlefọ́ ọ̀rọ̀ sẹ́yìn kódà àwọn tí wọ́n tọ́lọ̀ ọba àdékẹ́lá ní kan tún àkídà wa ṣe láyé lónìí látọ̀dọ̀ àwọn ìmáàmù Ibn Taymiyyah ló ó túnmọ̀ sí pé wọ́n ẹnikẹ́ni tí wá ti ń ṣe àwọn nǹkan míì tó yàtọ̀ fún nǹkan táwọn Ibn ń sọ yìí tí ó túnmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ ó jáde kó mu sàlàfíà ni torí ẹlòmíì àmọ́sà àti ìgbónára báwọn sufi kan ṣe ń ṣe òun náà ni ó fi wá máa mú láti máa kọ̀ndẹ́mù pé àbí nítorí wọn fún àwọn súfì yòókù ní gbogbo ìdájọ́ tí ẹnìkankan ò ní mo yìí sọ lọ́sẹ̀ tó lọ níjẹjọ mo ní pé a ní títorí pé ẹnìkan mùsùlùmí kan mutí ká ní gbogbo mùsùlùmí ọ̀mùtí ni wọn a ní torí pé mùsùlùmí kan jalè ká ní gbogbo mùsùlùmí olè ni wọn àbí ká ní pé torí pé ìmáàmù kan ṣe sìnà ká ní gbogbo ìmáàmù ń sìnà ni wọn so nítorí ẹ̀ nam nam a ní títorí parí súfì kan tí ń ṣe jágbajàgba kan káwá nítorí ẹ̀ ìdájọ́ gbogbo àwọn yòókù náà nìyẹn so ń kálukú wọn pẹ̀lú ìdájọ́ tí ọlọ́run bá lékẹ́lá bá ní kókó sí so abẹ́lọ́run bá lékẹ́lá kọ́lọ̀n bá lékẹ́lá kí ó sànú wa insha Allah ta'ala ibi náà ni alamfààrí àti bí ó sí subhanaka alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi